Give me this water, let me drink. Six. Hey Google, what is the time in Nigeria now? The time in Nigeria is 11.01 p.m. Wow, that's good. Ọdúnbọ́lá was live, What's up fún mi notification fún I don't know bá mi ṣe èso rí Auto Success Ola Auto Auto ṣé mo wà lórí Auto Bọ́lá ṣàbórí Auto Success Ola. What happened? Huh? Did he From where? I blocked you from Mosobola. Yeah. No, is it possible? We tó má kàn suggest nǹkan kan bóyá did I, is it possible? Yeah. I've done it before mistakenly. Yes, you have. That's why it's not possible. Why did you go? Why did you go the jail? Hmm? I don't know. I don't know. Maybe it's a mistake. I just unblocked it now. Yes, mistake is coming. Who is that doing something? I hope. Did anybody play with my phone? No, it was by accident. By accident? I was even checking my phone now. I saw that I sent some things to people. Heavenly Father, Heavenly Lord, we say thank you. We worship you, Lord, for this moment. We appreciate you, Lord, is so to be glorified forever and in Jesus' name. Bam, mi fi sorry post. Bam, mi fi sórí Auto Bola. Yeah, share it to Auto for me. Heavenly Father, eternal rock of ages, I say thank you because you're God, nobody like you. From is the word not to serve. That be the exalted, be glorified forever and in Jesus' name. I cover myself, my daughter, blood of Jesus, no weapon fashioned against us shall prosper. Oh God Almighty, I want to speak right now. Father, speak through my mouth. and Direct my tongue in the name of Jesus Christ. Every gathering of the enemy against my life, Father, scatter that gathering now in the name of Jesus Christ. Gbogbo ẹni tó pe ìpàdé òkùnkùn lórí èmi àtọmọ mi, lórí èmi àtàwọn olólùfẹ́ mi, mo gbàdúrà fún àwọn ìdábẹ́, Olúwa bá mi rán ikú òjijì sáà ní wọn lórúkọ Jésù. Ẹni gbógun tìmí ní kọ̀kọ̀ ní gbangba, Olúwa bá mi gbógun tì ní orúkọ Jésù ẹlẹ́dàá ìṣẹ̀dá fún mi. Gbogbo àwọn ọmọ tí mo fẹ́ súre fún lónìí, ọba súre fún wọn lórúkọ Jésù. Ẹlẹ́dàá ìṣẹ̀dá Olúwa fún wa ní orúkọ Jésù Ọlọ́run ayé wa. Gbogbo iṣẹ́ òkùnkùn pátápátá kó máa kó máa bàjẹ́ ilé òkùnkùn kó máa wó ní orúkọ jésù agbára òkùnkùn máa bàjẹ́ lórúkọ jésù la máa ba agbára òkùnkùn jẹ́ ní orúkọ jésù gbogbo ipá àti agbára òkùnkùn la máa bàjẹ́ ní orúkọ jésù la máa bàjẹ́ ní orúkọ jésù gbogbo ipá àti agbára òkùnkùn lajú máa bàjẹ́ ní orúkọ jésù lajú máa bàjẹ́ ní orúkọ jésù ipá àti agbára ọ̀tá lajú máa bàjẹ́ ní orúkọ jésù mo fẹ́ wí ọlọ́ba mi wí mo fẹ́ sọ ọlọ́ba mi sọ mo fẹ́ dé ọlọ́ba mi dé mo fẹ́ tó ọlọ́ba mi tú ìtaba ti tú lónìí ọlọ́ba wa bá wa tú àyẹ̀taba ti pa lónìí ọlọ́ba fi dìrẹ̀ múlẹ̀ ní ayé ìyàtì lọ́rùn bẹ́ẹ̀ ló máa rí kò ní í padà orí mi gbọ́dọ̀ lọ òní gbàbọ̀dé orí mi gbọ́dọ̀ lọ òní gbàbọ̀dé orí ọmọ mi gbọ́dọ̀ lọ òní gbàbọ̀dé bẹ́ẹ̀ gangan mà lórí òkú mà sì ní padà jésù ló wà mí gbogbo ọ̀tá ayé mi gbọ́ ayé yín àṣírí yóò níbò ní orúkọ jésù ẹni di ogun mọ́ mi ẹni di ọ̀tẹ̀ mọ́ mi lórúkọ jésù gbogbo agbára rẹ kó máa bàjẹ́ lórúkọ jésù ẹni di ogun mọ́ mi agbára rẹ kó máa bàjẹ́ lórúkọ jésù oníkó ti gbogbo àwọn èèyàn sọ pé a fẹ́ gbọ́ nǹkan tí àwọn èèyàn sọ a fẹ́ wà discourage títí yé bẹ́yẹn so ẹ ti rí àwọn tí adarúkọ ní lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti restrict account mi it's not me that block it some people is like some people have personal I block it but I myself anyway no problem sha. Sure. Mm ṣé òun ló ṣe kíní lẹ́ẹ̀kan is it because of this problem that time eh? Is it because of the one here. Yeah. ẹ má bínú mo fẹ́ lọ sórí láti tètè. so okay what i will do let me get this close to myself the other phone kí ló ṣẹlẹ̀ ó ń block ó ní waiting for guest try again mo ti wà lórí yìí o try again. Can you hear Yeah. Why? No, if you press multiple, go live to the left. Yes, you are live. Uh-huh. Kí ló Mo like your phone now. I like, I mean, I like your camera. It's very bright. No, I just like the color. Ó mú kọ́lọ̀ mi jáde ní ọ̀gọ̀gọ̀. Ẹ káàbọ̀ sórí ètò yìí. mo ti ṣe ba ọmọdé àti àgbàlagbà ọkùnrin àti obìnrin olówó àti ọlọ́rọ̀ tí ó máa wá sórí platform mi ọba àti ìjòyè pátápátá akínyìn o àlélódì kọ̀ọ̀kan so tí èèyàn bá sì ti wọlé tó bá ti dé nígbà ní gbogbo ìgbà bí a ṣe kọ́ wa tó bá ti kí àwọn èèyàn wá sì ṣàlàyé ara rẹ bó ṣe jẹ́ lójoojúmọ́ bí lè ṣe máa júwèé pé èmi mò ń jẹ́ Bọ́lá Fọláṣadé but lójoojúmọ́ my name is very i'm very proud of my name Bola Folashade is my name okay Esther mm. Esther so ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ̀yin tí ta ló wà ń bí olúwa ṣeun àwọn èèyàn wà níbí ṣùgbọ́n wọn comment tẹ́ bá ti ń wọlé ẹ bá wa comment ṣé ó ti yé yín mẹ́yẹn a ti mọ̀ pé àwọn nǹkan kan ìjọba kan ń ṣẹlẹ̀ lórí Facebook a dẹ̀ ti mọ̀ pé some certain people are behind the everything that is happening on the street of Facebook ìyàn yìí na Facebook okay so but eh, àwọn èèyàn for real àwọn èèyàn ti take law to their hands and bíbélì i mean yorùbá sì máa ń pa òwe kan pé àti kékeré la máa ti ń kẹ̀pà àrókò tó bá ti dàgbà tán ẹbọ ló máa ń gbà eh, a fẹ́ fi àwọn kankan tí ó ṣẹlẹ̀ tí ò dára a fẹ́ sọ sí àìsí bẹ́ẹ̀ náà ni àìbá wọn dá sí ṣé ti yẹ yín mẹ́rin ìwà tí ò da ohun tí ò bá da kò da ni a máa ń pè é a sọ̀rọ̀ lónìí mo fẹ́ sọ̀rọ̀ nípa mo lè máa fún yín evidence mo máa fi evidence àwọn evidence wọ̀nyí ṣùgbọ́n kí n tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nípa àwọn tí ó máa pẹ́ yẹn àwọn tí ò ní pẹ́ mo fẹ́ sáré yan ní pápápá tó ti yẹyìn bẹ́yẹn àwọn èèyàn ń bú ìyá Mohbad lóríṣiríṣi wọ́n sọ wípé ó ń change statement ẹ̀ tẹ́ bá wo statement tí ìyá Mohbad gbogbo statement wọn padà sórí ẹ̀ báyìí they started it in the beginning wọ́n sọ ní àkókò ní beginning gbàtọ́ wá tó stage kan o àwọn èèyàn change ẹnu wọn nígbà tó tún yá wọ́n tún padà sórí ìtútọ́ tó ti yẹ yín bẹ́yẹn wọ́n tún padà sórí ọ̀rọ̀ ṣùgbọ́n ní gbogbo ọ̀rọ̀ tí àwọn èèyàn bá sọ àti tó bá ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ fún ẹni tó bá ti lójú inú òun máa mọ tòótọ́ tó ti yẹ bẹ́yẹn so àwọn kankan tí èmi rí personally tí èmi ò like bó ti jẹ́ pé a béèrè fún justice for Mohbad ó ti yẹ yín mhm. but àwọn kankan wà tí mo rí tí mi ò like tí ò dẹ̀ dáa ṣòtíye òun náà ni bí wọ́n ṣe ń fi ọmọ rẹ ọmọ especially Liam yẹn wọ́n fi ré gan egún ò kì í ṣe tọmọ náà èpè ò dẹ̀ kì í ṣe tọmọ náà bó dẹ̀ máa dárúkọ nọ́mbà wà kí n tó bẹ̀rẹ̀ mo ti gbàdúrà mi ò ní fẹ́ pẹ́ lórí life yẹn kó má bàa gùn púpọ̀ mo fẹ́ kọ́ sọ fún yẹ̀yẹ́ kúdí ọmọ tó ń pè ní prime boy yẹn ọmọ yẹn nísìnyí àwọn èèyàn kan ti tì lẹ́yìn wọ́n sọ pé kó máa nìṣó kò séwu bọ̀tí ewu ń bẹ lóko ló ń gẹ́ ó ti bìlí pé tó bá ti ń sọ̀rọ̀ fóun lórí social media òun máa ṣe kí ni òun máa win case yẹn torí pé gbogbo adájọ́ àti ìjọba nàìjíríà wọn ò sí lórí facebook àwọn nǹkan tí facebook máa ń gbé tó máa ń fly dáadáa paper ni ohun tí ò ní weight púpọ̀ ohun torí orí afẹ́fẹ́ la pè é tẹ bá ju paper sórí afẹ́fẹ́ á fly up ó dẹ̀ máa lọ á lọ ó lè go to any length ọ̀tá ń sọ̀rọ̀ nípa àwọn nǹkan tó wà lórí ilẹ̀ òkúta atẹ́gùn ò lè gbé so àwa wà nínú àwọn nǹkan tí atẹ́gùn kò lè gbé tó yẹ pé tí ó bá gbé ẹ <laughs> atẹ́gùn ò lè gbé ṣó ti yẹ yín mẹ́yẹ so lórí Facebook tó bá ń fly gan àwọn tó fly lánàá wọ́n bẹ̀bẹ̀ bẹ̀bẹ̀ tó wọ́n ṣe kí ni wọ́n fọrùn kọ́ sílé fan so torí ọjọ́ tí wàhálà bá dé kọ́ bàbà sẹ́pọ̀ tó bọ́lá yẹn kò bá wọn kò speak fẹ́ nìkan ọtí bọ́lá yẹn kò ṣe kí nìkan kò support ẹnìkan tẹ́ bá ti lọ fọrùn kó jábì torí pàtẹ́ mi tí mo sọ tèmi tí mo go through a lot of things lórí ẹ̀ kò tó gbèjà mi so tí ọba sọ tó bá dìgbà yẹn tá a bá tún yín sí pàápàá kò sí tó fi ń ṣèyàn àjàjà tó bá ti lọ bú mi rí àbí tó lọ jájú tó lọ bẹ́ sí ìyá ẹ̀ èmi máa tún yín sí ni ṣé ti yé bẹ́ẹ̀ yẹn bírú ọmọ tó ná mú sí ní òdùn inú mi ò dùn mọ́ pé wọ́n mú mu sí àtìmọ́lé o ṣùgbọ́n at same time gbàtà ń sọ fún wọn gbà yẹn wọ́n máa gbọ́ you learn you learn with um, kí ni ná hard way o ti yé yín bẹ́ẹ̀ yẹn so because some people a dẹ̀ sọ fún wọn gbà yẹn we are telling them wọn gbọ́ so onísìnyí mo sọ fún ẹ tó bá ń bẹ́ lórí tó bá ra crowd fún ẹ tó jẹ́ pé o kàn ń jam talk because mo rí Bukky Jesse mo dárúkọ ẹ because mi ò tí ì hate ẹ because mo rí pé o ṣiṣẹ́ díẹ̀ but if you ti go out of hell o ti misbehave gan because by you calling lánàá mo sọ pé ẹjọ́ ẹ bá tẹ́pà jọ ṣiṣẹ́ má ṣépè fún ìyá Mohbad ẹ má dẹ̀ ṣépè fún ìyá Mohbad Wùmí tún jáde ó tún ṣépè ó tún búra pé tóun bá mọ̀ nípa ikú Mohbad o nǹkan bá báyìí ni kò ṣe ó tún fọmọ yẹn ṣépè despite that kò dẹ̀ ṣépè fún gbogbo àwọn tí ó ń béèrè fún justice ìwọ wá jáde ó wá bẹ̀rẹ̀ sí ń jáde kí ni tiẹ̀ nínú òkú tó kú tí o fẹ́ fẹ́ bàbá jésì àmì o fẹ́ fẹ́ bàbá kí lórúkọ ẹ̀ ẹ̀ bàbá Mohbad ni kí ló ṣe òòtọ́ mọ́ family yẹn i'm going to play some things kẹ́lẹ̀ mọ́ pé gbogbo nǹkan tó sọ pé ìyá Mohbad ń sọ ipe ó change story bàbá Mohbad ti sọ ìtọ́jú bẹ́ẹ̀ lọ ní beginning bàbá Mohbad ó ti sọ ní beginning mo lè máa play ẹ̀ fún yín nígbà yẹn mi ò kí ń post orí YouTube nígbà yẹn YouTube mi torí mo ti abandon YouTube mi for like four years so YouTube wa ni mo fẹ́ padà sórí YouTube ńgbà yẹn nígbà tí Mohbad kú yẹn wọ́n wá sọ fún mi pé kí n máa post orí YouTube mi and nobody knows as I'm even pé mo ní Facebook I mean YouTube mọ́ I was just keeping those things mo wọ́n rí YouTube mi mo ṣì ráwọn kan but nítorí pé tí bá ní kí n máa sọ mo máa lo time púpọ̀ gan bọ̀ má kàn play bíi méjì ọ mẹ́ta lára àwọn nǹkan tí wọ́n ti sọ tí mo rẹ̀ gbé pamọ́ sí orí YouTube mi ni ori autobola blog lórí YouTube ṣó ti yẹ yín bẹ́yẹ. so Bukky la no mo sọ níbi ba mo dẹ̀ pọ́n lé mo tún kori mo tún play kíní ẹ̀ ó misbehave Bukky Jesse ó sọ pé o burú gan ṣé ó burú very dark man I mean dark boy ni tí ìjọba bá fẹ́ mú ẹ àti pé bó ṣe ń ṣépè fún president Bola Ahmed Tinubu tó ń bú wọn tó ń bú ìyàwó wọn jẹ́ ń sọ kọ́kọ́ fún ẹ president Bola Ahmed Tinubu tó bá bú wọn wọ́n máa dáríjì ẹ̀ ṣùgbọ́n tó bá bú ìyàwó wọn wọn kì í forgive wọn lè for wọn kì í forgive bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ tó bá bú ìyàwó president Bola Ahmed Tinubu ó ṣe wò ó ó máa jẹ ìyà gan o sórí ńgbà tí èmi tèmi bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ lórí social media yìí tó bá fẹ́ copy láti sọ pé o fẹ́ bú ìjọba o fẹ́ sọ̀rọ̀ ìjọba àwọn tó ṣẹ̀ mí ló cause mi láti sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn i'm not a rude person and i give respect to the government torí bíbélì kan sọ pé ká fi òfin àmì ká fi ọ̀wọ̀ àti ọlá fún ìjọba wa ṣó ti yé and that time president bola ahmed tinubu wọn sínú power now wọn wà ní power wọn rẹ̀ tí wàá ṣe òfin pé nobody must bully him must bully the government on the system because you are speaking for some people and they are trying to bribe you facebook wan fly sórí ẹ ó wá wo gbogbo èrò tó níyẹn tó ń control fún ẹ ó wá jẹ́ kó máa jam talk let me tell you let me tell you ìlú tí ò bá sófin kò sí ẹ̀ṣẹ̀ olóhùn bọ̀ nílé ní six in six months time ó tún sọ̀rọ̀ pé wọ́n pa eh, ẹnìkan tí wọ́n ti pa for long time ẹni tó paṣẹ eh, president Bola met Tinubu ló pa ni but ìyẹn kọ́ mo fẹ́ báyìí sọ Bukky Jesse ó ń ṣépè fún ìyá Mohbad ní kó má ṣépè fún mọ́ ó ṣépè fún Liam Bukky Jesse mo fẹ́ kó lọ ṣe DNA test ọmọ ẹ ọmọ ẹ tó tó gbé dání tó jọ ẹ yẹn tí a mọ bàbá ẹ yẹn mo fẹ́ kó ṣe DNA test Bukky Jesse ọmọ tó gbé dání yẹn ọmọ ẹ yẹn torí èpè tó ṣe fún ọmọ yẹn mo dẹ̀ máa sọ́lẹ̀ ní gbogbo ẹnikẹ́ni tó bá ti ṣépè fún Liam gbogbo abiyamọ ayé ẹ máa rọ̀jò èpè sórí wọn láti sìn lọ ẹnikẹ́ni tó bá ti ṣépè fún Liam gbogbo ẹ̀yin tí ẹ bímọ láyé ẹ bẹ̀rẹ̀ sí rọ̀gì èpè sórí wọn Bukky Jesse wọ́n máa ṣe ìpèdè fún ẹ tó bá tún repeat ẹ̀ again mo sọ fún ẹ Bukky Jesse tó bá tún ṣe ìpè fún Liam wọ́n á ṣe ìpèdè fún ọmọ ẹ ọmọ ẹ tí ò ní bàbá bàbá ọmọ ẹ dà tí ò ti kú kí láǹfààní orógbò apá kò láwé ajé okòrò ó sọ pé nìkan pọkọ jẹ ó pọkọ jẹ ó pọkọ jẹ mi ò pè jẹ tó pọkọ jẹ o mi ò sọ o pé Wùmí ló pa àbí kò pa o ṣùgbọ́n nǹkan tí mò ń sọ nísìnyí ni pé mo bẹ̀bẹ̀ lánàá pé temper justice nípa ọ̀rọ̀ ọmọdé yìí ẹ má ṣe pè fún ọmọ yìí mọ́ o tún wá jáde lónìí o wá ṣe èpè fún ohun èpè ńláńláńlá sórí ẹ̀ ṣé wọ́n lè ṣe èpè fún ọmọ tiẹ̀ bẹ́ẹ̀ yẹn ṣé tó gbé mọ́ra proud fún ẹ ó máa jẹ̀yà ẹ gbogbo tó ṣiṣẹ́ yẹn ó máa jẹ̀yà mo bẹ́ẹ̀ tiẹ̀ ó ló máa lọ lé ní six months I mean ní June ó ṣe lọ lé lẹ́nìí you have your passport the other day you came out you are pressing government Nigeria government that kò rí bí pé torí pé àwa sọ pé a lọ sí Canada wọn tètè fún wọn passport wa ó jáde onínà ìwọ ti lọ sí embassy o embassy wọn dẹ̀ ti fún ẹni passport ẹ lọ́jọ́ kejì good and fine nísìnyí o dẹ̀ ṣe pé pé ìjọba náà nǹkan kò tún wà òkè wọ́n àtẹ́ndí yìí kí ló ń tọ́ sí kéètì ẹ òyìnbó ló ti sọ tí ò sọ rí àbí kò sọ rí kí ni you abuse people àti ẹ̀sọ̀ yẹn gbogbo tó wà lára ẹ ló fi ń búyàn and then you are o gbé ọmọ ọmọ kékeré òun wọ ìpele lórí Wùmí jáde kò ṣépè fẹ́ ní bọ́ọ̀dì ó ṣépè pé òun ò ní ṣépè fún àwọn tó ń ṣépè fọmọ mọ́ o ó dọ̀ mọ́ máa ṣépè fọmọ wọn ó dẹ̀ ní pé tó bá jẹ́ pé òun o lòun pa Mohbad o kí nǹkan báyìí báyìí kó ṣe òun o àtọ́mọ òun ni kí aburú ṣe kí ló tún fẹ́ oníkó má gba èpè tó ṣẹ́ gbọ́ bó tiẹ̀ jẹ́ pé ń parọ́ tó ti ṣe èpè yẹn wà á dẹ̀ gbọ́ kí ni tiẹ̀ ó wá ní pé àwọn kan pè ní Johnson wọ́n pè ní Australia wọ́n pè ní káàkiri àgbáyé tó bá ṣé o fẹ́ máa fi wọ́n cash cruise ni o fi wọ́n cash cruise ni o fi wọ́n gba popularity what is your business èèyàn lọ́ọ̀sì ọmọ ẹ̀ èèyàn lọ́ọ̀sì ọmọ yẹn ó lọ́ọ̀sì bàbá ẹ̀ o búlì ọmọ kékeré o búlì àgbàlagbà you a bully àwọn ọ̀dẹ̀ dá mi lójú pé àwọn terrorist ti wà nínú àwọn tó ń bẹ̀ níṣẹ́ àwọn terrorist ti wà nínú àwọn tó ń bẹ̀ níṣẹ́ Bukky Jesse ó máa kan àbùkù lórí ọ̀rọ̀ ọmọ tó gbé dání yẹn mo sọ fún ẹ àbùkù máa kùn ẹ́ torí pé o bú Wùmí ní aṣẹ́wó ìwọ náà aṣẹ́wó ni ẹ̀ nà ọ́ ṣé ìwọ lè gbà kó máa bú ọmọ ẹ̀ kó máa ṣépè Bukky Jesse Bukky Jesse ó máa lọ ṣe DNA test ọmọ tó gbé fún UK government ọmọ ẹ̀ ò kì í ṣe kì í ṣe minor mọ́ ọmọ ẹ̀ kì í ṣe minor mọ́ ọmọ ẹ̀ ti dàgbà ó máa lọ ṣe DNA test fún ọmọ yẹn ọmọ tó wà boast of ọmọ tó wà proud of ọmọ tó máa sọ pé àwọn ọmọ ènìyàn ọmọ kan ó lé slowly ọmọ tẹ̀gbọ́n bí mo ṣe rí ó dance Bukky Jesse àwọn ọmọ ẹ ẹyọ kan tó bí yẹn ó dance ọmọ ẹ ò kì í ṣọmọ gidi Bukky Jesse tó o bá tún ṣe èpè fún Liam wọ́n máa ṣe èpè dé fún ọmọ ẹ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ you are mean you are wicked gbogbo bàtọ́ fi ń jà lórí Facebook náà wọ́n máa sọ ni pé you know people who can kill in Nigeria your internet ó máa jẹ ìyà o àwọn tó ń support ẹ wo lára àwọn tó ń support very dark man níjọ́ sí wọ́n wà láwọn tó ń rán ẹ níṣẹ́ wọ́n jẹ̀yà àwọn go lè speak out ṣé wọn ò ní girlfriend wọn ò níyàwó wọn ò ní wọn lẹ́gùn wọn lábúrò wọn lóbìnrin lé wọn ṣé wọn lóbìnrin tó lè sọ̀rọ̀ ó máa jẹ ìyà mo sọ fún ẹ bet me ó máa jẹ ìyà Bukky Jesse ó máa jẹ ìyà kí lọmọ kékeré ṣe fún ẹ o tún sọ o tún sọ jẹ́sí pé tí wọ́n bá pa ọmọ yẹn torí pé ẹnìkan ti pa ẹnìkan wọ́n máa pa ọmọ yẹn ni ṣóun ló pààyàn ni ó ti sọ pé ọ̀rọ̀ yẹn ṣì wà ní court kí ni ẹ̀gbọ́n ta ló ń tọ́ ta ló ń tiẹ̀ lẹ́yìn ta ló sọ fún ẹ pé tiẹ̀ báwo kí ló jẹ́ ẹ̀ oníkòsẹ́ni tó ń gbọ́ wọn ta ló ń gbọ́ ẹ wọ́n control crowd fún ẹ ní ó dẹ̀ láwọn kan wèrè kan tó ń ṣe é kí ló ń sọ you will abuse people gbogbo ebú ayé yìí àti gbọ́ o ugly jẹ́ kí n sọ fún ẹ jésè búkì o ugly you are ugly tiwa tiwa ní ọlọ́run Elédùmarè ń gbọ́ owó gírí tiwantiwa sórí tó máa fi nǹkan kékeré náà yíwò báyìí ó máa get over your head ó dẹ̀ pé ò tí rí three thousand ò tí ì wù ẹ̀rí ọjọ́ tí mo ti máa ń rí ẹ lórí social media yìí two thousand ò tí ì pé wù ẹ̀rí ò ní èrò tó ń rí sí rí so ń get over your head ó sọ pé ta ló ń wò wọ́n ta ló ń wò wọ́n àwọn tó ń wò yẹn ṣe ń sọ fún ẹ orí Facebook yìí atẹ́gùn ni ó máa ń gbé pépà òun gbọ́ ọ̀rọ̀ tó sọ kò nítumọ̀ ọ̀rọ̀ tó sọ torí pé ló kàn ń ṣẹ́ fún ọmọ yẹn tó dẹ̀ ń bú mà yẹn ṣé ìwọ lè gbàdúrà pé kí ọmọ ẹ kú ni ṣé o lè gbàdúrà kí ọmọ ẹ kú obìnrin yẹn wà nínú things they are going through a lot of things wọ́n wà nínú ìtọ́ sọ fún wọn ní beginning because there is a lot of things that surrounded that case àwọn gbogbo àwọn tó ń bẹ̀ tí wọ́n ń speak fún yẹn ló pa Mohbad àwọn tí wọ́n ń speak fún tó ń support yẹn tí wọ́n dúró tì yẹn ni wọ́n pa Mohbad ó tún di lónìí o tún sọ fún prime boy o wọ̀rọ̀ prime boy wá ń jọ lójú prime boy ṣé o mọ̀ pé o ṣì máa lọ sẹ́wọ̀n ṣé o mọ̀ pé o lọ sẹ́wọ̀n prime boy ṣé o mọ̀ pé o lọ sẹ́wọ̀n o mọ nǹkan tó ń ṣe àwọn tó ń ya plan fún ẹ by the time tó bá dìgbà yẹn ò ní lẹ́yìn ọgbà ẹ lẹ̀ that is the meaning mo gbọ́ pé wọ́n ní yèyé kúdí tó dáwó tó solicit fún ẹ lórí platform ẹ láti gbà ẹ jáde o rúdù sígbà tó wá sígbà tó dé nàìjẹ́ wá ní pé ó ní pé kò pè ẹ́ ó wá bẹ̀rẹ̀ sí ń bu ọmọ nǹkan àwọn tó ya plan fún ẹ sódà tó bá di ìwà tó máa padà mú ẹ kò ní sẹ́nibọ̀ tó máa kí ẹ that is the meaning ọ̀dẹ̀ nìyá ẹ ìwọ wá ń bú ṣé ìwọ kọ́ lọ fi pé kúlú aláwọ̀ lọ́ba ẹni tó ṣe eléyìí ó máa lọ́ba ó máa lọ́ba èpè tí ìwọ ní pé kí Bukky Jesse máa ṣẹ́ sórí ọmọ yẹn ó máa lọ bá ìwọ èpè yẹn máa ìwọ ló máa lọ bá Mohbad ìwọ ni ìwọ ni. Iti ya Mohbad sọ ìtí ìyá Mohbad sọ sí bàbá Mohbad ló kọ́kọ́ sọ wípé wọ́n ní kó sá ni bàbá Mohbad sọ bẹ́ẹ̀ toro so, wọn ò mọ̀ pọ́rọ̀ yìí máa escalate to this level ó sọ pé ìjà yẹn pé nítòótọ́ Mohbad àtọ̀rẹ́ ẹ̀ ló jà ìwọ náà ló ẹ̀ tún so ó ní ẹ ó mọ̀ nǹkan tó fi parí ọ̀rọ̀ tí interview to grant TVC ni ó sọ fún TBC pé Mohbad kò fọ gbọ́ ẹ̀ lójújọ́ yẹn ni pé ò fẹ́ jà ó ló kọ̀ sí tó fi jà ó mọ̀ pé ó sọ bẹ́ẹ̀ ni I will play it now for people to see ó ló fọ gbọ́ ẹ̀ lójú ó wá ṣe tó wá lóògùn lọ́bẹ you see ó ní sọ láíláí pé ogun náà ó ní sọ láíláí pé òṣèkà fún náà you are jealous of that mo ti rí láti beginning ọlọ́run gbọ́ ipò jealous of kì í ṣèwọ nìkan ló máa ń jẹlẹ máa ń jealous ara yìí And when people jealous themselves, even on this social media, people jealous. Àwọn tó jealous no náà máa go after people's life. Àbí èmi gan torí pé Bukky jẹ̀sẹ̀ ṣe kéde, àbó ti gbọ́ pé mo flag àkáǹtì ẹ̀ rí. Àwọn èèyàn ti ń flag àkáǹtì ẹ̀. Àwọn èèyàn ti ṣe oríṣiríṣi fẹ́mi. Àwọn èèyàn ṣe oríṣiríṣi fáwọn èèyàn. Àwọn èèyàn tó bá ń jealous èèyàn ló máa lọ ń flag káàkiri. Tí èèyàn bá ń sọ̀jẹ́ sí nǹkan tí mi but I like mo lè sọ mo lè report ẹ̀. But pé kéèyàn dídì lọ sórí platform èèyàn, mo block ẹ̀ lórí me. No go gbogbo àkáǹtì mo ti block jẹ̀sẹ̀ but tí bá fẹ́ wò náà mo tún wá lọ wò má kàn tún open account mi kan èmi kan mo block àwọn èèyàn débi pé mo tún block ara mi mo tún block ara mi débi pé ọmọ mi sọ fún mi sìn mo fẹ́ lọ sórí account mi kan wọ́n is block kí ló wá ń yọ kí ló kí ló ń yọ fún ìwọ ó wá ń sọ fún Kudi o wípé ó wá sí Nàìjíríà wá bẹ̀rẹ̀ sí í yọnu ṣé kèsì ti parí ni abótirò pé abótirò pé nísìnyí o ti bọ́ ìwọ ìwọ prime boy o prime boy o ti rò pé o ti bọ́ o ò tí ì gbọ́ ìwọ ni suspect tó fún ní tó bá jà ìwọ ni it is written you are the ìwọ ni beginning of the issue wọ́n dẹ̀ ti yamba dẹ̀ ti sọ pé gbogbo àwọn tó gbowó láti sell ọmọ wọn àti pé gbogbo wọn máa pokùnso ni kì í ṣe ẹnìkan nìyí ó ti sọ òótọ́ ọ̀rọ̀ níyà Mohbad ń sọ kò ń ṣe rọ́ iye tí gbogbo yìí ti mọ̀ láti beginning ni you sold that your friend out because of jealousy and you are so mad that day kí ló dé tó ń dá sọ̀rọ̀ Mohbad nígbà tó wọn àtìyàwó ẹ̀ sọ̀rọ̀ nínú mọ́tò òun náà ni wọ́n ń sọ yẹn wọ́n ló ti paṣẹ́ o ti jẹ́ṣẹ́ Wùmí rí ṣé tó máa ṣe o sẹ́ẹ̀tì tó bá jẹ́ pé o ti jẹ́ṣẹ́ Wùmí bó ṣe sọ ẹ̀ náà a jẹ́ pé wọn náà wà nínú àwọn tó sẹ́ẹ̀tì Wùmí fún kí ló wá ń sọ pé o mọ gbogbo àṣírí Wùmí what is your business láàárín ọkọ àti ìyàwó ó dẹ̀ ń sọ oní girlfriend ló jẹ́ who are you ìyá tó bí ọmọ yẹn náà nísìnyí òun ló ń rúdù sí tóun sọ̀rọ̀ sí yamayama ìyá Mohbad tún sọ wípé ìyá alọ́ba Joseph ó ló fẹ́ ìyá ẹ̀ rí ó dẹ̀ jọ Joseph o but ó lè má jóun ló bí ẹ̀ torí ó ní face ó ti yé bẹ́ẹ̀ ó ní unblown face and again Joseph alọ́ba ó jẹ́ oníṣìnà aláṣẹ́wó ni bọ̀bọ́ ìní máa yẹn so it's possible kó máa sleep pẹ̀lú màmá ẹ̀ kó máa go out pẹ̀lú mọ́mí ẹ̀ ṣó ti yé bẹ́ẹ̀ yẹn ó possible kó máa sùn pẹ̀lú ìyá ẹ̀ tó fi ń bú mọ̀má ọ̀rẹ́ ẹ̀ ńgbà tó kú tó tó wá ń sọ nígbà náà ó ti sọ ní gbogbo eré wọn ní ò dáa family tí wọn ní ò dáa torí pé ìwọ wọn ti cover in the beginning kí wọn ṣẹjọ́ ẹ ẹni tó jàmàlà tí òṣùwọ̀n kì í ṣẹjọ́ ẹ ẹni tó fẹ́ gùsì ṣe lálóye ká báwí tó ti block ẹ tó ti cover in the beginning tí wọn ti fọ́ gbogbo ẹ tó yẹ pé wọn ti sọ tòótọ́ láti beginning tí gbogbo wọn jọ sọ tòótọ́ tí wọn wé pé ẹnìkan ó close mẹ́nìkan lónìí I you ó ní wákọ́lọ́ máa sọ̀rọ̀ torí pé mọ́tò ọlọ́pàá ẹ̀ eh, mọ́tò ó ti gbá ẹ̀mí sórí mọ́tò ti gbá ọ̀rẹ́dì ò ní lè dúró kó mú nọ́mbà ẹ̀ bọ́tí pé wọ́n dúró wọ́n wá máa ṣàlàyé fún ẹ pé ẹ eh, torí pé o ti jẹ́ childhood friend ẹ eh, nítorí pé àwọn ọmọ ìkòròdú ló ń gbé ẹ kiri kan kò ní da kán wá lọ ràn lọ sẹ́wọ̀n ẹ tó bá ti pààyàn ò bá close mọ́ tí ọkọ bá pàyàwó wọn ràn lọ sẹ́wọ̀n tọ́ọ̀rẹ́ bá pa ẹ bí àtàrà wọ́n máa ràn lọ sẹ́wọ̀n ò ń gbọ́ gbogbo àwọn tó ṣoore fún ẹ búkì ọ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ ó ṣe wàá sọ tó ń sìn ó lọ sí nàìjíríà ó ṣe gbé passport ẹ kó lọ sí búkì go to nigeria now and start abusing aṣáájú wife abuse tinubu gbogbo bàtà wa sọ̀rọ̀ yẹn àwọn ọmọ wọn wọ́n mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ sáwà wọ́n dẹ̀ mọ̀ pé àwọn ọmọ wọn àwọn tí máa ń pè lọ́mọ wọn yẹn àwọn boys wọ́n mọ̀ pé wọ́n ṣèkà fún mi so tó bá fẹ́ fi èmi kọ́pì àbí tó bá rí àwọn kan tó ń sọ̀rọ̀ wọn ò lè lọlé mọ́ I get what I'm saying wọn ò lè lọlé mọ́ wá rí i pé even ìyá tó wà lókè ń bẹ yẹn ó dé kú tọnu ń bẹ yẹn ó padà sí ó padà sí lóyìnbó nàìjíríà ń wù lọ kò lè lọ wọ́n bí ẹni àbúrà ẹ̀ ó wá ń halẹ̀ ta ló ń gbúyàn fún ẹni tó ní tọbẹ̀ òṣòro àwọn tó ń ran ẹni iṣẹ́ tó ní kọ́mánì tí kò séwu yẹn wọ́n wà mẹ́ wọn ò lè sọ̀rọ̀ ìyàwó wọn àti ìyá wọn ìyálà ìyá àti gbogbo ẹbí àtàrà wọn ò lè sọ̀rọ̀ wọ́n keep mood ìwọ wá ń sọ wípé ìwọ tó bá tó bá ti wá kó wá mú ẹ nísìnyí nígbà tí ṣé bẹ́ẹ̀ dark man sọ pé kó wá mú un wọn kò sọ pé kó wá mú òun wọ́n gbà tó mú sí everybody ló ń sọ̀rọ̀ fún un everybody ló ń tó ló ń pìtì ẹ pé ókè o kí ló kí ló ṣe tó yẹn o ó wá ń query wọn pé ẹ àwọn tó pààyàn wọn mú wọn àwọn tó bẹ̀ẹ̀ níṣẹ́ ọmọ yẹn àwọn èèyàn tó ti pa ni àwọn tó bẹ̀ẹ̀ níṣẹ́ ọmọ yẹn ẹ̀jẹ̀ tó wà lọ́wọ́ wọn ni you talk you just you are too mean these days ọmọ kan tó ń ṣe you are bullying there. you are terrorizing people you want to kill children ó ń pa wọn ni àwọn gbà yẹn ti bá ṣe pé wọ́n ṣe nǹkan fún mi tọmọtọmọ o ngbà yẹn wọ́n ṣe nǹkan fún mi tọmọtọmọ ni sotiye àwọn eléyìí ò ṣẹ́ wọn rẹ̀ wọn ò dẹ̀ tọmọ ẹ ìyá Mohbad sọ pé kó shut up lórí ọ̀rọ̀ yẹn ó lè ó nira ẹ̀ láti sọ fún ẹ ó wá ní ẹ àwọn èèyàn kọ́ àwọn èèyàn ti mọ̀ ẹ́ ẹ wọ́n ń gbọ́rọ̀ ẹ̀gàn kí ló ń sọ tó rè pò ń sọ̀rọ̀ ó sọ nothing ó ń gbọ́ àwọn kan kàn command wọ́n control crowd fún ẹni because you are speaking to favour them you are pretend that you don't need you don't speak for that true justice tó bá ń speak for true justice ó ní máa hammer lórí lórí ọmọ kékeré yẹn tó bá fẹ́ máa sọ̀rọ̀ wù kó o ní máa ṣépè torí pé wọ́n bẹ̀ ni wọ́n ní kí o náà máa jáde kó o máa ṣépè fún wọn. I will go. Do not allow. Eh? It's you. It's mistake? Yeah. Okay. Okay, forget about it. I will do that later. Okay? What, did you do? And it, it, it, went up. I mean, it took my. Do not allow yes it is me okay here ó ti padà sorry ẹ má bínú youtube mi wà interrupted is that one working is that phone working. O kàn ṣe yamayama so ẹ ti pa Mohbad gbogbo yín wá ti fi Mohbad ń trend speak on something bóyá ó máa trend bẹ́yẹn Bukky Jease gbogbo yín àti Primeboy go and speak on something else bóyá you're my trend ẹ ti pa Mohbad ẹ wá trend ẹ kàn ń ni and then you are going after the child and go you are going for the baby innocent baby kí lẹ tún fẹ́ ó ti bu bu ọmọ ti ṣépè ó dẹ̀ kí n ṣadájọ́ ó ti kúrò ń bẹ̀jọ́ ó ti ó ti log out fúnra rẹ̀ ṣe ti gbọ́ no problem don't worry I'll post don't worry let me just go on this uh, mú kinní yẹn bá mi mélèé wa bá mi mú kinní yẹn wa bá mi mú fídíò tàkọ́kọ́ yẹn wa ok mo wa mo ti mo ti ó dẹ̀ pé mo ti ṣe ẹ̀wọ̀n sí fẹ́ni kó bá mi wá lórí youtube ni all this thing i'm doing it anytime i just see you around i always send you something that i can do myself anyway sha thank you for being there for me god bless you darling. Is that what? ẹ jẹ́ kọ́kọ́ play baba Mohbad ẹ jẹ́ kọ́kọ́ ẹ jẹ́ mo fẹ́ fi baba Mohbad wọ̀nyí yeye Judy you abusing me ni me i don check your i don check your comment abuse me. mi ò sọ pé nífẹ̀ẹ́ ọmọ ju èmi lọ pé èkejì ni wọ́n wá ń sọ pé oríṣiríṣi mo wá ń gbọ́ oríṣiríṣi òyìn mo ń gbọ́ sọ pé mo sáré lọ sí wọ́n ní mo sáré lọ ṣe káwọn ní mo sáré lọ bọ̀ òun ló máa jẹ́ kí n sọ̀rọ̀ pé mo ní ìdí àkọ́ńgbà wọ́n ṣàánú mi. Listen to this I don't want to mo fẹ́ tó Video mi I mean phone mi but listen. Thank you pọ́blẹ́mù tó yẹ pé gbogbo àwọn tí ń gbọ́ ni ó ń bà mí jẹ́ mo fi ṣe wáyé àti máa parọ́ ọjọ́ orí mi. adìẹ pẹ̀lẹ́ sà akutọmọ yín sà àní rírọ ẹ mọ Ọlọ́run á Ọlọ́run á tù yín nínú Ọlọ́run á tù ìdílé Ọlọ́run á tù wọn nínú Ọlọ́run á tù gbogbo èèyàn nínú. so dádì àwọn ìbéèrè kan ń lọ lórí lórí social media tó jẹ́ pé wọ́n ń sọ gan-an ìwọn ìbéèrè yẹn pọ̀ ṣùgbọ́n màá mú lẹ́sẹsẹ so dáàdì kí lè wá rí sí ti kú ti ọmọ yín kí lè rí sí. báwo lè ṣe sọ pé ó ṣe báwo ló ṣe jẹ. some people say i should not take side i should not take side of what ìgbà tí mo ń speak fún mr lọba látọdún nìkan tí mo ti ń speak fún wọn i'm not taking any side i'm going to say the way it is okay okay ẹ jẹ́ ká gbọ́ kiri. Okay? torí ẹ̀yin gbogbo yín tẹ̀ ń bú àlọ́ tẹ̀ ń bú ìyàwó mi. Eh, People say I do not believe with me at all. They say we should not believe women. But despite that, we are not government. We should not kill, nobody should kill her before the time. Okay? You don't need to be, I mean, cursing on the, I mean, I mean, on the baby. All right? Emio, o, èmi ò lè ṣépè kí n sọ wípé mo fẹ́ kò sẹ́ni mo fẹ́ bẹ̀rù tí mo fẹ́ tòtórí ẹ̀ ṣépè God forbid so i believe her if you tell me if you are telling me not to believe her that ìyẹn mi pé o lè ṣépè fúnra ẹ kéèyàn ṣépè fún ọmọ ẹ àti ara ẹ kò ní kí n má believe ẹ i cannot even curse on my house girl for fun okay kí n wá ṣépè kí n wá sọ pé i believe her for now mo fún ní bó ṣépè yẹn pé tóun bá tó bá pé òun lòun pa Mohbad pé kí òun kú tọmọtọmọ ló sọ fúnra rẹ̀ mo believe ẹ̀ for now until tí wọ́n bá sọ fún wa pé ogun nítòótọ́ ni ló fi kú you now see me come back màá ṣe èpè fún mi ò ní ṣépè fún Liam despite kò sí kó jẹ́ pò ń gan náà sọ pé wá pa mi ní ṣépè fún Liam I tell you because in the beginning tẹ bá rò pé torí pé mo sọ pé gbogbo ẹni tó pa lìyá tó pa Mohbad ẹ mọ̀ pé mo sọ pé ẹni tó bá pa Mohbad ẹ mọ̀ pé mo ṣépè fún wọn gbà yẹn ṣó ti eyín mẹ́yẹn so but mi ṣépè fún Liam o okay so tí èèyàn bá ti fi ọmọ ẹ̀ ṣépè tó ti fi ọmọ ẹ̀ ṣépè mo mọ̀ pé people do that àwọn babaláwo wọ́n ní àwọn bírú bọ̀bọ̀ kan báyìí Koko Zaria ó máa ṣépè báyìí ó lè ní kó ṣòfò tọmọtọmọ meanwhile to bá ṣe sọ̀rọ̀ yẹn ó máa ní ó lọ fi ọṣẹ wẹ̀ kò tí kúrò láyé ó sì lè ṣòfò tọmọtọmọ torí kò sọ́ṣẹ́ tá a fi ń wẹ ìpè àṣegbé òsì àṣepamọ́ ló wà fúngbà díẹ̀ dẹ̀ ni ọ̀rọ̀ tá a bá dẹ̀ sọ yìí ó ní agbára gan so mi o bó ṣe ṣépè fún ara yẹn pẹ̀lú ọmọ ẹ̀ mo believe ẹ̀ tó bá jẹ́ irọ́ ẹ jẹ́ ká máa wò ká fi ṣe sọ́wọ́ ìjọba i don't want anybody láti máa ṣépè fún ọmọ ẹ mọ́ àti máa ń tẹ lórí lórí social media òfin tiwa nàìjíríà sí we take things for granted too much nǹkan tí wọ́n bá ń ṣe nílùú Canada èmi ò gbúdọ̀ ṣe é even èyí ti mo ń sọ nípa nigeria kan tó pe oro aye ayé mi gan ni wọ́n lè believe nígbà mi kàn take it personal you are in ab abroad ló wà máma believe pé tẹ́kọ̀ ti wa nílùú òyìnbó owó ò lè tẹ́ ẹ́ abo ti wa ni London ko si ni London won ni Canada their people the government of Nigeria they are also in UK they are in Canada are you getting me Come on, dẹ̀ ti respect èèyàn mi ìwà lè sọ government is sọ pé my máa purposely o bóyá àwọn me máa fi wọn dẹ̀ saw. sọ torí mo saw bó ṣe sọ̀rọ̀ játijàti sí mo ń sọ fún ẹ mo kàn Jesse ìyàwó president tó ń mama bear mo máa bẹ́ẹ̀ post ẹ̀ sórí ọ̀dọ̀ mi o honestly me ò kì í fẹ́ bẹ́ẹ̀ post ẹ̀ sí but ó ti ń bu president tó bá ṣe president Bọ́lá in umbu? àṣírí mo bẹ́ fún ẹ o wọ́n náà máa dáríjì ẹ tó o bá ṣe ìyàwó wọn wọ́n ní kó tó dáríjì ẹ o máa jẹ bastard ìyà bẹ́ẹ̀ ni mo sọ àṣírí mo bẹ́ fún ẹ mo dẹ̀ rí pé o ti gbẹ́nu léyàwó wọn tó dẹ̀ ti ń sọ̀rọ̀ tó ti ń bú wọn tó ti ń bú wọn tó ń fún wọn wó ṣe ń dé go and check it nígbà tí mo ń sọ̀rọ̀ president Bola Ahmed Tinubu mi ò sọ̀rọ̀ ìyàwó wọn mi ò bú ìyàwó wọn wọ́n tún gbẹ́jọ́ ìyàwó wọn wá mo tún mo tún speak fáwọn ìyàwó fún wọn ni mo tún expose àwọn tó gbẹ́jọ́ yẹn wá they can't like me ọmọ ọ̀kàrẹ́ wà nínú wọn náà lára àwọn game tó lọ lórí social media mi báyìí àwọn game àwọn nǹkan tó rà fún èèyàn máa ń jẹ́ kó rí orí èèyàn gan ni o tó bá ti rí báyìí ó máa rò pé bó ṣe bá máa lọ nìyẹn tó bá dẹ̀ tiẹ̀ wá lọ ọbẹ̀ for some time tó bá máa ya táàlọ́ bá ti lọ báyìí tábọ̀ bá bọ̀ wàá mọ nǹkan tí mò ń sọ kí ló dé tó bá máa ṣépè fọmọ kékeré ó lóun ṣe DNA test DNA ó fẹ́ ṣe DNA test DNA test ọmọ tó wà lọ́wọ́ ẹ̀ yẹn ọmọ tó wà lọ́wọ́ ẹ̀ tó jọkùnrin yẹn ìwọ ló jọ àmọ́ bàbá ẹ̀ ò gbé bàbá ẹ̀ ò gbé ọkọ ẹ̀ àwọn èèyàn sọ pé wọ́n mọ bàbá ọmọ yẹn náà o but àwọn ò mọ̀ ṣàmọ́ ni àrẹ̀bẹ̀ DNA test tó bá ní kó máa ṣe DNA test wọ́n kó máa ṣe tiẹ̀ wọ́n kó máa lọ try bóyá jésù ìrìnkọ̀ǹkan ló bí ẹ gbogbo àwọn èèyàn èèyàn ti àwọn ọmọ kan bàbá mẹ́ta ni wọ́n ti ṣe DNA test náà tí mẹ́ta tó ní ṣé ọmọ nàìjíríà ló ń sọ bẹ́ẹ̀ yẹn ló kàn ń sọ bẹ́ẹ̀ yẹn tó yẹ pé nàìjíríà tó wà fẹ́fù àtọkùnrin àtọbìnrin ọmọ ṣe DNA test ní o ọmọ ṣe DNA test ní o ṣé ìwọ lè gbà kán máa bẹ̀ sí ṣépè fún ọmọ ẹ̀ a dẹ̀ ti sọ ta ti sọ pé temper justice o ìyá Mohbad ohun tó kọ níbi ìgbìnì yẹn wọ́n kàn gbé wọ́n ṣe rò pé bóyá ó máa rí it wasn't like that again ó wá ti di pé everybody play on their intelligence but in the beginning náà wọ́n sọ tòótọ́ but ẹ̀kan yìí mọ́ wọn lọ́wọ́ náà ni ẹbẹ̀ sí twist brain wọn àwọn tó ṣe kí ni ẹbẹ̀ sí ń ránṣẹ́ lọ láti dààmú wọn àna àwọn kìíní yìí gẹ̀dẹ̀rẹ̀ ìwọ òtí sínú ṣú yẹn àwa ti wà nírú ṣú yẹn rí people are mean and wicked in that Nigeria àwọn èèyàn tó bá ń ṣe burúkú kankan kan àwọn tó gbogbo àwọn tó ṣe ń bú sí i they are innocent I tell you part of them few I mean majority of them are innocent àwọn tí wọ́n ń cover yẹn gangan àwọn ní majority tó tó tó àwọn ló ní àwọn ló ní ẹjọ́ tó ìmàlọ́ sẹ́wọ̀n irú primary yẹn sìn ẹ bá ń sọ fún kó máa lọ ẹ̀wọ̀n kì í ṣe rọ́ ṣé ń tó jẹ́ o àwọn sáà yẹn nìyẹn kan ṣoore fún ẹ tán tó bá ti ṣoore fún ẹ tó bá ti kù díẹ̀ tó bá ti ṣe dáadáa fún ẹ torí pé wọ́n ti mọ̀ pé nígbà tọ́wọ́ bá máa padà tẹ̀ ẹ́ kò ní sẹ́ni tó máa sọ pé ó fẹ́ solicit fún ẹ ẹni tó ṣe kiri fún lórí mídíà lórí tiktok mbà yẹn náà wọ́n ṣe ló kọ́kọ́ dé wọ́n ní wọ́n expect kó sọ bó ṣe kọ́kọ́ mute nìyẹn tó ń tó fi wọ́n ṣẹ̀ sí tó fi wọ́n lẹ́yà tó wọ́n ṣe bí bóòs tó wá lóhun tó ti létọ̀ ilé rere náà ti bóhun mo sọ ń jọ ìpè òkè wọ́n bí ẹ láti rere kí ló ń tó jẹ́ pé Facebook orí social media náà ṣètò wá ń solicit fún ẹ ìyẹn tún lọ sí Nàìjíríà yẹ kú nínú lọ Nàìjíríà ẹ ẹ okòkòkò kò rí nǹkan tó lọ wù àyù ta ni ẹ ta ni ẹ tó bá ń kọrin ẹni tí Kúdí bímọ fún tó bí first born ẹ fún ó ti kọrin síwájú ẹ kò ń ṣe ẹgbẹ́ ẹ ó lè bí ẹ lọ́mọ what is your problem ó bẹ̀rẹ̀ sí bú gbogbo wọn ó búyà Mohbad náà kí ló ń ṣe é gan prime boy kan ó máa tẹ́ àbùkù ló máa kàn wá láìtàláì ẹ jẹ́ ká máa play ẹ̀ lọ tí ẹ ló yẹ kí kọ́kọ́ play bọ̀tẹ́ kọ́kọ́ jẹ́ ká gbọ́ ti bàbá bàbá Mohbad kẹ wá wò pé bàbá Mohbad ó ti sọ the same ọ̀rọ̀ tí ìyá Mohbad ń sọ sí wọ́n ṣe padà conclude padà bàbá ìyá Mohbad ṣe wà sọ pé lẹ́kùn sọ tòótọ́ kò sọ bó ṣe jẹ́ tó wá rí pé àti wo àti shortage lòun wà báyìí kì í ṣowó nìkan tó gbogbo yín tẹ́ ń sọ̀rọ̀ wọ́n lè sọ pé wọ́n lè ti promise ẹ lówó pé ẹ ní tó ṣẹlẹ̀ ni pé wọ́n máa fún ẹ lówó búkì torí tóun bá fún ẹ lówó tó tún sọ lè ní pé ẹ all over the world tó pé mo kàn ṣe ṣáàtì bẹ́ẹ̀ mo kàn kí Tinubu you nobody can tell me not to kò sí tó kàn mí ó ti yẹ lẹ́yẹ mo kàn kí Tinubu mo dẹ̀ sọ nǹkan kan mo dẹ̀ sọ nǹkan kan you sátẹ̀ wọ́n máa ní ẹ jáde kíníkan kíníkan kí ló dé tó bá ti ń jà wọ́n máa lò yín as a weapon láti máa borders jà wọ́n máa crash weapon tó bá fi bá anybody jà o are you getting me Although o ti sọ pé o fẹ́ o pé you you are ready to die ṣó ti yé èmi ò fẹ́ kúkú látọwọ́ èèyàn torí pé mo ní nǹkan tí mo fẹ́ ṣe ó ti yé bẹ́ẹ̀ yẹn ọmọ mi mo ní mo ní ọmọ tí mò ń tọ́ mo dẹ̀ màmá mi dẹ̀ ṣì wà ń bẹ̀ ó ti yé ìwọ sọ pé màmá ẹ̀ ti kú bàbá ẹ̀ ti kú o rẹ́dì láti lọ ṣe susa bomba ó ti yé torí nǹkan tó ń ṣe ń sìn susa bomba ló ń ṣe o àbí susa torí ìwọ náà gbóyè o lè túmọ̀ òyìnbó mi o torí o máa ń túmọ̀ òyìnbó àwọn èèyàn o lè mí tiẹ̀ mí wá mí wá lecturer sí mí wá teacher. ẹ já máa gbọ́ mú bọ́ ká tó máa sọ̀rọ̀. wọ́n kọ́ sọ fún mi ni pé wọ́n fún ní abẹ́rẹ́ lẹ́yìn yẹn mi ò mi ò gbọ́ nǹkan kan so ní ọjọ́ tó kù yẹn báwo ni conversation. ṣe rí i pé in the beginning of the issue orí ẹni tó fẹ́ dálé gọ́gọ́ was nọ́ọ̀sì yẹn gọ́gọ́ ni wọ́n fẹ́ dálé pé òun ló fún un lábẹ́rẹ́ tó pa ṣe gbọ́ nǹkan tí bàbá sọ ẹ máa gbọ́ o pé wọ́n kàn ní nọ́ọ̀sì ló fún un ní táwọn kàn kú lé lórí ìyẹn mi pé wọ́n fẹ́ protect irú prime boy yẹn wọ́n fẹ́ protect ẹ̀ tó pé ó ti jẹ́ bí family friend láti ilẹ̀ ó ti pẹ́ tó ti yé bẹ́yẹn ó ti pẹ́ they try to bàbá yìí àti gbogbo family yẹn wọ́n fẹ́ protect ẹ̀ ni but ọ̀rọ̀ ti wá di gbangba wálé à the truth must be told you understand me wọ́n máa padà wá láti sọ wọ́n ti sọ tòótọ́ tẹ́lẹ̀ náà o but wọ́n ṣẹ̀wá máa wá tún ṣàlàyé ìyí tí ìyá Mohbad ń sọ kò parọ́ kò parọ́ kẹ́kọ̀ọ́ lè mọ̀ pé ìyá Mohbad ò parọ́ ni mo ṣe ń pè lè fún un. báwo lọ̀rọ̀ báwo lè ṣe báwo lè ní ìṣẹ̀lẹ̀ ṣe ìyá ìlú pè mí nígbà tó dúpẹ́ àgọ́ mẹ́rin kọjá sí nírọ̀lẹ́ pé kí n kàlọ́ bá ọmọ mi mo sọ mi tó kù mo dẹ̀ ń pé kó dúró lè ká jọ máa ká jọ máa lọ kí n wà ní bọ́sọ̀ tó kọjá lára ní ọ̀rọ̀ kásátẹ̀ àti àbúrò tí wọ́n pè wá sí pé láti wọ́n bá ká àti wọ́n débi tá ti ní káwá bá bọ́sọ̀ mi mú wà wọ́n á tún pè mí pé kí n padà sílé o ààrẹ ìyá wọ́n á fi máa ṣe bí àná kó sọ jùlọ ọ̀rọ̀ ṣáàpá mi lọ́nà pé wọ́n á ní ààrẹ ti yá kí n padà sílé èmi tí wọ́n láti ilé ojú ti ìjẹ́dẹ́ ní ìkòròdú wọ́n fẹsẹ̀ rí pé àṣàjì ibi tí ó ń gbé ẹ̀rọ ọkọ̀ nígbà tí wọ́n sọ kí n lọ bá tónú bá mi ọ̀bù kíní ẹ̀ ohun ohun make yeah. yíra yà ó ṣe kí ló tún ń dún the dishwasher ṣé o máa stop ẹ̀mí ìfẹ́ kí sand okay? yẹn ò dún púpọ̀ I want people to listen because video you loud dáadáa bí bàbá Mohbad ṣe kọ́kọ́ ń sọ̀rọ̀ bí arúnmú nígbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ yẹn ó Oh Yeah ó ga ọ but báwo lẹ ṣe wá ní ọjọ́ yẹn ẹ mọ̀ pé dáàdì question pọ̀ gan àwọn ìbéèrè yẹn pọ̀ gan oríṣiríṣi ló ń sọ lórí social media oríṣiríṣi ọ̀rọ̀ ló ń sọ wọ́n ní tẹ́tú sáré lọ sí gan pé ọmọ tó ṣẹ̀ kú kinní kan kinní kan kí ló dé tẹ́ fi tètè lọ sí náà. ohun tó kọjú sẹ́yìn kan ẹni ló kọ sílẹ̀ àti ní ilẹ̀ Yorùbá ọmọ yìí kì í ṣe tí èèyàn gbé sílé tí ìyá àti bàbá ẹ̀ wà láyé. ṣe gbọ́ bàbá Mohbad ní òkú ọmọ yìí kì í ṣe òkú tí èèyàn ń gbé sílé ṣe mọ̀ pé kò sọ fún wa ṣe mọ̀ pé létà bàbá Mohbad wá jáde pé death certificate pé Wùmí gbà á ẹ mọ̀ pé kò sọ fún wa ní bìgínì ipe gbogbo nǹkan ẹ máa gbọ́ o bó ṣe sọ̀rọ̀ ń sìn ní àkọ́kọ́ yẹn kò ṣe bó ṣe ń sọ̀rọ̀ létà nìyẹn the same thing sí ìyá Wùmí náà àmì ìyá Mohbad náà tó ń ṣe nìyẹn ẹ máa gbọ́ o kò sọ̀rọ̀ nípa anything yẹn kò máa gbọ́ ó ní rísì tó ń fi lọ sí òkú yẹn ní kíákíá ni pé ó kàn ṣọ́ọ̀tì story yẹn pé òkú ọ̀fọ̀ ni pé kò ń ṣe òkú tí èèyàn gbúdọ̀ wà ńlẹ̀ pẹ́pẹ́pẹ́pẹ́ pé sóun gbúdọ̀ palẹ̀ mọ́ ẹ̀ kíákíá ẹ máa gbọ́. ẹni ń gbà báyìí òun yẹn náà àpéyẹ̀ la gbé kúrò gbígbẹ́ wọ́n ò gbé àṣìṣe. dádì ibi tẹ́ ẹ sínsìn yẹn ìbéèrè pọ̀ lórí ẹ̀ gan-an ni torí wọ́n sọ pé ṣé odindi star ṣó yẹ kó sun irú ibẹ̀ yẹn kí ni ìdí tẹ́ fi gbé lọ sí irú ibẹ̀ yẹn. lórí rí bàbá Mohbad Baba mubad is, is she, I mean, is into many games. Baba mubad. oh, oh, me oh me oh. So I gbogbo tó sọ irọ́ run o but ẹ máa gbọ́ o. Ẹ máa gbọ́ ẹni tó dárúkọ tó ń sìn eh, Baba mubad. Oh, wá ń dárúkọ àwọn certain people ó dárúkọ àwọn certain people I mean ni ni I mean ni. bìgínì ó dárúkọ àwọn kan come. So yé I want to Baba mubad in that hotel. ìyá Mohbad ṣẹ̀ wà ń dárúkọ ń sìn ṣó ti yé bó ṣe rí but So details fún gbogbo èèyàn ìyẹn bàbá Mohbad ẹ máa gbọ́ mo fẹ́ kẹ́ ẹ lísìn dáadáa torí pé fídíò yẹn ò láàdù púpọ̀ kò láàdù bọ́tẹ́ gbọ́ kí n tó sọ̀rọ̀ mo fẹ́ kẹ́ ẹ gbọ́ ni. lóòótọ́ náà ní ọ̀dà fún pé níbi kọ́ church láti jọ ní àìní church ní àwọn akọ́sílẹ̀ so àtúbẹ̀ ẹ̀kọ́ ẹ̀kọ́ tí mo mọ̀ nìyí ibi tí mo mọ̀ náà nìyí sílẹ̀ wà ọgá o ẹ pẹ̀lẹ́ dáàdì ẹ ní ọjọ́ yẹn ṣe mọ̀ wípé ní ọjọ́ yẹn ṣe mọ̀ pé lórí lórí àwọn comment section tó ń sọ lórí nǹkan tó ń sọ lórí comment section wọ́n ní pé ẹ tún jà sí ilẹ̀

mọ́tò kò ní kọ́kọ́ rà bí èso ṣe ní ayé nì kó má tàbá tà dìde ní kí wọ́n kò ti nílẹ̀ ọmọ ìyá wa sọ fún ìjọ yìí nígbà tí wọ́n mà ní two acre àti one plot síbi kan nínú ìdò èmi ìgbìmọ̀ balókè àwọn ìyá ìyàwó mi dọ́kúmẹ́ǹtì wa dẹ̀pẹ̀ ìyá ìyàwó ẹ̀ kò lè gbé yàrá kódà mo ní nọ́mbà ìyá mo bá pe ìyá ìyàwó hmm. ẹ gbọ́ ọwọ́ nínú dọ́kúmẹ́ǹtì ilẹ̀ ọmọ mi wà ó ní rárá o ọmọ yìí ò nílẹ̀ o kò nílẹ̀ sí bí o ọmọ yìí ò lè parọ́ fún mi kì í sọmọ alágàbàgebè báyìí nígbà tó máa tó bíi ọjọ́ kẹrin ni wọ́n sọ pé ẹ ó ní ilẹ̀ èèyàn kan sọ́wọ́ wọn iye kọ́kọ́ lọ́mọ mi pé two acre àti a plot almost thirteen plot ẹ̀rọ sọ pé ilẹ̀ ẹyọ kan ni ẹ̀dá ẹ bá bá mi kó dọ́kúmẹ́ǹtì ló kù wá o mọ̀ mi ti sọ báyìí o ló bá gbé ọ ló bá dọ̀dọ̀ mọ̀ ló bá pè mí síbẹ̀ ní ẹ̀ ọ ní mo sọ báyìí ń gbọ́ ọmọ mi báwo ni ṣe bí wọ́n sọ mi pé two acre àti plot ẹ̀ dáàdi maybe pray ló sà lórí ẹ̀ ni ọ̀rẹ́ tí wàá yí mi pé ìlé tí wọ́n ṣe ń ṣe ni ìyá ń gbé ní ẹlẹ́pẹ̀ èmi wà ní òkè elétù iṣẹ́ kápẹ́ńtà lèmi ń ṣe àwa ń kọ́lé fún yàn ni hmm. bọ́ọ̀lù ṣe wá jọ pé ẹ̀yin lẹ mọ ibi tílẹ̀ wà ẹ̀yin lẹ gba dọ́kúmẹ́ǹtì lé ilẹ̀ dání ẹlẹ́pẹ̀ lọ́mọ náà ralẹ̀ sí gbẹ̀rígbẹ̀rẹ̀ ọ̀pọ̀ àwọn mi lọ láti fi ní wọn a plot ah, ọ̀rẹ́ wa tojú sú mi àti gbà yẹn mo ti wá wò wọ́n bíi pé irú ẹbí wo yìí ó pẹ̀lú nǹkan tó yẹ kí n pe bàbá ìyàwó gan pé ah tí mo rí rèé iná jó àwọn ọmọ yóò fi jó nǹkan ọmọ inú ní two acre sọ́wọ́ ìyàwó yín àti plot ìbá jẹ́ ká ríra gẹ́gẹ́ bí ọmọ tí mo wá fẹ́ lọ́wọ́ yín bí ṣùlọ́kà ká jọ sọ̀rọ̀ bàbá yìí yóò ṣègbè kọ́ mi mọ́ ni hm. láti gbà yẹn pé. Ah. èyí tí mo kọ̀ máa rí ni pé ìyàwó ẹ̀ kọ̀ sí pé gbogbo àwọn tó súnmọ́ mi olórí gbogbo ọjọ́ gún ọmọ ẹ̀ ló ṣe gbá ìgbà mí o mo nílé tèmi tí mò ń gbé o èmi ọlọ́run yóò dá mi fún mi ah. tí mo wá bá ní bọ́ọ̀t. so dáàdi kí làwọn ìgbésẹ̀ tẹ wá gbé gan lórí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lórí ilẹ̀ àbí kí làwọn ìgbésẹ̀ tẹ gbé. ṣe nígbà tí ẹni tó sọ fún mi kò é bí méjì sí ló dẹ̀ yí ọ̀rọ̀ yẹn lójú mi nísìnyí mo ti fẹ́ gbé mo pe bàbá bàbá ìyàwó tó jẹ́ bí àná sí mi ó ní wàá gbé kọ́ọ̀lù mi mọ́ nígbà tí mo ṣàlàyé ohun tí mo fẹ́ yóò lọ́ọ́ fẹ́ kí n gbé. dádì ó tún ní ìbéèrè sanwó tó ta kókó tó ń lọ lórí mídíà ṣé mo pọ́n mọ yẹn star ńlá ni gbogbo ìlú dé. ṣe rí ẹni tó kọ́kọ́ interview bàbá Mohbad yìí lára àwọn. Wọn tó ṣà interview káàkiri ń gbà yẹn and it's possible baba Mohbad àwọn tí baba Mohbad mọ̀ ni wà tí baba Mohbad ti kà accept pé ọmọ mi ti kú now nítorí láti ṣe ni pé property ẹ̀ ló kù and bó dẹ̀ ṣe lè put ẹ̀ into property. I mean to society to the our to our means is to call somebody nígbà yẹn tígbà tí o ti mọ̀ pé àwọn the big ẹ̀ eh, eh, kìíní yẹn stations ti bẹ̀rẹ̀ sí í then he has to call somebody láti fi express feelings ẹ̀ in the beginning ló ti ń tú ẹ̀ síta because ó dé ó ti yé bẹ́ẹ̀ òun ló ṣe ó accept ó gbé ọmọ ẹ̀ kúrò níbi tí wọ́n ló ti kú sí kò sọ fún wa pé death certificate o and other things o ipe bó ṣe jẹ́rìí ọ̀rọ̀ ọ̀lẹ̀ ló kọ́kọ́ put into public tó ló ti accept pé ọmọ yẹn ti kú nítorí nǹkan lè jogún sí náà ni ẹ jẹ́ a máa gbọ́ lọ ó ku eléyìí ó tó bí méjì bọ̀ eléyìí ku bí like four minutes ó ku like five I mean, bí five to six minutes let us listen to it ṣó ti yé bẹ́ẹ̀ yẹn nítorí kọ́kọ́ throw sí public nìyẹn èmi ò rí kiri yìí ní beginning àwọn èèyàn ní kí ló tó kọ́kọ́ throw ọ̀rọ̀ yìí sí public ọ̀rọ̀ ilẹ̀ ló kọ́kọ́ throw sí public ọ̀rọ̀ yẹn dẹ̀ ti ń ṣẹlẹ̀ between there kò ṣe kó ṣe ń ṣẹlẹ̀ okay ọmọ ẹ ti sọ fún ẹ kó tó di pé kí ni rísì tí ó fi sọ pé ọmọ òun kọ́ o ikú owó ló pa kí ló dé tó jẹ́ pé ó kọ́kọ́ pe àwọn èèyàn láti jẹ́ kó lè pùtẹ̀ sí wa ipe ilẹ̀ wà lọ́wọ́ àwọn eléyìí o ṣó ti yé yín kí ló dé tó kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ èmi ò kọ́kọ́ rí bí anything nǹkan tí bàbá Mohbad ṣe mi ò kọ́kọ́ rí bí anything bọ̀gbà tí mo wá rí pé ó wá fi wickedness sí nǹkan tó ń ṣe bàbá Mohbad systematically wicked àdódẹ̀ lóró nínú a lè sọ pé kó má ní gbogbo èèyàn ló máa ń níbi tí ló máa ń ní wickedness ó kàn activate títí ẹ̀ at that junction àmì ah, blame wọn púpọ̀ o but wickedness tí wọ́n wá fi ṣiṣẹ́ pé wọ́n wá ń ṣe wọ́n wá ń jà sí i wọ́n wá wò pé o instead of tí èmi ekú ti ẹ̀mí kàkà kíkú má jẹ tètè a máa kúkú fi ṣàwàdànù ọmọ yẹn ni wọ́n fẹ́ fi bá mi jà òun ni wọ́n fẹ́ fi sọ fún mi pé wọ́n fi claim gbogbo property yẹn ẹni ọ̀sẹ̀ pé kí wùmí fi gbogbo ọmọ claim property o but eh, ó strange àti pé àwọn èèyàn sọ fún wa pé bàbá Mohbad o ní tí ìyá Wùmí sọ ń sìn bàbá Mohbad ò sọrú ẹ̀rí ẹ máa gbọ́ o ẹ máa gbọ́ gbogbo nǹkan tí bàbá Mohbad sọ nípa pé òun lọ sọ́dọ̀ bó ṣe condemn Sam Larry no Naira Marley kò dárúkọ Sam Larry tó ti yé ó mọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ as in bí pé wọ́n ti ń sọ fún àbó ní ọwọ́ ń bẹ̀ tó fi sọ pé ó ń bèrè ilẹ̀ ọmọ mi ẹbọ ló nílẹ̀ sí ọmọ mi gbòòrò ní kinní kan sí ọmọ mi kinní kan kinní kan ọmọ mi àti pé ọmọ yẹn ò ní jayé pẹ́ ṣé ti lẹ́yìn mi ò sọ pé ẹ máa gbọ́ o ìyá ń pa ọmọ ọmọ anybody ló ń para wọn ní nàìjíríà ṣé ti yẹyìn bẹ́yẹn but nígbà tí ọ̀rọ̀ di báyìí tí mo wá rí pé àwọn èèyàn tó ń speak bàbá Mohbad wọ́n dojú ìjà burúkú kọ ìyá Mohbad wọ́n dẹ̀ dojú ìjà burúkú kọ ọmọ kékeré yẹn wọ́n ní kó máa ṣépè fún I don't like it òun ló fẹ́ jẹ́ ẹ mọ̀ mo dẹ̀ sọ fún wọn ipe bí bàbá Mohbad ṣe ń ṣe torí mo ti rí pé ó like obìnrin ó dẹ̀ play smart ó dẹ̀ ń ṣe on court ó ṣe bí ẹni tí wọ́n ń sọ̀rọ̀ fún tó máa ní jáde lọ sọ jáde lọ ṣe báyìí ẹni bó ṣe ṣe fún yèyé kúdí náà ni ó gbọ́wọ́lé yèyé kúdí lára ó dẹ̀ bàyà fọ́tò tó dẹ̀ mọ̀ pé yèyé kúdí lọ́kọ ó ní nǹkan tó fẹ́ ṣe àwọn tó ṣiṣẹ́ yẹn excuse me lára àwọn to pa Mohbad àwọn ló ń ya plan yẹn fún so àwọn lára àwọn tó pa Mohbad bẹ́ẹ̀ mo sọ fún yín No, ń ya iṣẹ́ yẹn fún so that gbogbo àwọn èèyàn tó fẹ́ máa sọ pé we need justice we need justice wọ́n máa rí embarrassment in one way or the other embarrassment yẹn a máa jẹ́ kó step down step down because he doesn't want bàbá yìí ò fẹ́ justice gbogbo ètò ìṣe yẹn ó kàn lọ sí ọ̀dọ̀ brèkìtẹ̀ náà kẹjọ yẹn ba lè fẹ́ bẹ́ẹ̀ kán ba lè ba gba property kán ba lè fọwọ́ kọ́kọ́ lè jogún ṣó ti yé bẹ́ẹ̀ yẹn kó kò lè jẹ nínú kó lè jogún kó lè wà in possess i'm in possession of those property kó lè jẹ aláṣẹ. ìgbà tó lọ́mọ ń bẹ̀rẹ̀ sí ní irú ọmọ tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ tó rìn báyìí ọmọ yẹn ò rìn pé mi ò rò pé five years because ìgbà tí orin kan jáde orin gbẹ́sẹ̀ ọmọ ìgbẹ́sẹ̀ kò tèṣù mọ́lẹ̀ mọ̀mí ṣukúṣukú àbí nǹkan kan bẹ́ẹ̀ yẹn two thousand and twenty ló jáde and but that's four years ago ìyẹn ìgbà tó kù yẹn bíi three years ni Mohbad ò rẹ́rìn púpọ̀ kí ni ó fa rush níbo lo nílẹ̀ sí o àti pé o ti lọ sókè lálẹ́ tó lọ sókè ó lọ ó máa padà wálẹ̀ nsìn kí ló dé tí wọ́n fi ń béèrè bẹ́ẹ̀ yẹn wọ́n rush ọmọ yẹn jù everybody both left right left right left right gbas gbos àwọn tó dẹ̀ ń bára lẹ̀ náà ó lè má jẹ́ torí kó má lè jogún ẹ̀ pàápàá tó bá ti bá yàn ra lẹ̀ wàá jèrè ń bẹ̀ tó bá two plot kó sọ pé one plot ló rà á kó ra one acre kó sọ pé ó ra three plot fún wọn so ti yé so ó lè jẹ́ pé torí pé ó dẹ̀ lè jẹ́ pé torí ilẹ̀ tó ń rà yẹn gan-an wọ́n á sọ pé ìwọ máa ra lẹ̀ o ìwọ máa ra lẹ̀ o ìwọ máa ra o eléyìí gbogbo wọn wá di councillors ọmọ yẹn so ti yé bẹ́ẹ̀ yẹn they just want to use everything and do you guys now you are under my platform today máa gbọ́ tó bá ti ń àwọn tó bá ń rọ̀ ṣe ẹ́ láti sọ pé wàá ra lẹ̀ wàá kan ra property mọ tó ń ṣe o mọ tó ń ṣe o be careful about that lot of them dey advise you wrongly mi ò ní kéèyàn má ra lẹ̀ mi ní kó má invest o but investment of Nigeria have taken a lot of life he has wasted a lot of life he has destroyed a lot of life be careful investment is very good when you invest in a good place láàrin àwọn tí ò ṣe criminal ọmọ yẹn ẹ. Eh, ó ti ralẹ̀ ọmọ yẹn you have to ibo ló ralẹ̀ sí o má ra mọ́tò tọmọ bá kọ́kọ́ rí wọn lówó tọmọdé bá kọ́kọ́ rí bàkàrà ló máa kọ́kọ́ fìrà jẹ ó ti yẹ mẹ́yẹn ṣùgbọ́n ọmọ yẹn náà ó ra mọ́tò ó dẹ̀ ti mọ bọ́n ṣe ń ṣe nǹkan sílẹ̀ náà ẹ ti understand ó sẹ̀dọ̀ owó sọ́dọ̀ àwọn in-laws ó lè jẹ́ tó torí pé wọ́n ní kó wá máa invest náà ló ṣe ń sẹ̀dọ̀ owó ló ṣe lo àkáǹtì àwọn in-laws láti máa fi gbowó ẹ má dẹ̀ gbàgbé normally tó bá rí owó yẹn náà tó wọ́n àti ìyàwó ẹ̀ ló jọjọ wà wọ́n máa jọjọ pín owó ni wọ́n jọjọ ní owó ni o owó yẹn òun àti wùmí lójoojọ ni kì í ṣe rọ òun ló ń kọrin but nígbà míì ẹ̀ téèyàn bá ti marry tó má jọjọ wà tó bá tiẹ̀ fẹ́ kọ ìyàwó yẹn gan àbí wọn ò fẹ́ percentage owó tó bá make nígbà tó jọ wà yẹn ó máa lọ sọ́dọ̀ ìyàwó ṣó ti yé mẹ́yẹn ẹ jẹ́ ká máa gbọ́ lọ mo fẹ́ kẹ́ ẹ gbọ́ nǹkan tí bàbá sọ ọ̀rọ̀ tí bàbá sọ gọ̀gọ̀gọ̀gọ̀ bí tí à ń lọ tí ìyá ń sọ ń sìn tí bàbá sọ mo fẹ́ kẹ́ ẹ látẹnu bàbá Mohbad pé kí ìyá Mohbad tó máa sọ bàbá Mohbad ló ti sọ tẹ́lẹ̀ so definitely they know kì í ṣe bàbá Wùmí kì í ṣe ìyá Mohbad nìkan ló mọ nǹkan tó pa Wùmí ló pa Mohbad ṣé ti yẹn yín kò ṣe ìyá Mohbad nìkan bàbá Mohbad also know everything but bàbá Mohbad ń cover some certain people lára àwọn tí bàbá Mohbad ń cover lónìí òun náà ni prime boy òun lè ṣe rí pé ó fẹ́ máa torí pé ìyá Mohbad wá fẹ́ máa expose prime boy ń sìn torí pé ìyá Mohbad máa máa wò pé àbálẹ̀ tí trade orí ọmọ òun kan sí

ẹ tún ti bẹ̀rẹ̀ lórí àwọn tó kù yẹn ló ṣe ń sọ tó tọ́ sí o <laughs> so ó ń sọ tó tọ́ ni o ìwọ tó bá fẹ́ gbé prime boys tó bá ti fẹ́ gbé pọ̀n tó bá ti dìgbà tó bá fẹ́ tó ti gbé confirmation tó ti gbé tó ti tó tó tó kan kó tó put prime boys sórí wanted nínú gbogbo àwọn tó ń fẹ́ mú ó nìkan náà fi sí wanted ó nídìí tí ọba nídìí obìnrin òkì jẹ́ kúmọ́lú á ní ẹni tó sọ secret ní ọjọ́ yẹn kan tó put ẹ̀ sórí i mean wanted o gbogbo wọn fi ẹnu kò ó ní nǹkan tí wọ́n sọ tó totally ní gbogbo wọn tó lọ kọ statement moreover kí ló dé tí prime boy lọ sí láti kọ statement tó ṣe pé wọ́n ṣẹ̀ṣẹ̀ wá kí ló dé kí ló dé bàbá ìyàwó mi ní right láti protect anybody tí tíjọba bá sọ pé òkè o bó ṣe jẹ́rìí ìyàwó mi lẹ́sẹ̀ àmì ìyá Mohbad ni o sorry tí bá dá ṣe mistake dárúkọ ìyàwó mi kì í ṣe ìyàwó mi o ìyàwó mi wọ́n máa pẹ́ kó ti kàn mí jẹ́ ráyè ìyàwó mi ó sì yẹ ìyá Mohbad mò ń sọ ìyá Mohbad bó ṣe rẹ bó ṣe wà yìí ẹ ó máa open náírà àtà láti cover àwọn ará ilé títẹ báyìí àtọmọ ọmọ àti grandchild ẹ so ẹ̀yin tó bá dẹ̀ ń dùn pé torí àwọn ará àtàkùn ti sọ pé àwọn tó ń sáwá báyìí tẹ̀yìn ń tẹ̀ láti cover sábẹ́ tẹ́ fẹ́ kọ́ máa cover yẹn gbogbo wọn ló ṣe wọ́n ti ọ̀dẹ̀ ọ̀dà but they want their secret to be covered kí secret kan wá fi ayé àwọn family yẹn kó tún fi lára wọn kó tún fi ṣètùtù ayé wọn ní kò nílé ìjọ kò ní lè ṣe kí ni kò ní lè jọ tó gbé bàbá Mohbad are ready to trade everybody àti ìyá Mohbad o kó dẹ̀ gba owó yẹn kó dẹ̀ máa lọ enjoy ayé tiẹ̀ káyé ti àwọn yòókù parẹ́ kò sí tó kọ̀ mọ́ ìyẹn ni bó ṣe dúró yòó ti wá dúró sí one side wọn ìyẹn ló ṣe ní god láti máa jẹ́ kí àwọn tó bá ń speak fún kí ló máa kọ́ sí ìyá bàbá Mohbad láti sọ pé Bukky Jease stop Peter àbí kó rán ẹni spoken person kó rán sí Bukky pé stop that course ọmọ yẹn ìdá ó jẹ́ ọmọ Mohbad or ọjọ́ ọmọ or not you have no right to kill that small boy that little baby Kini right Eh? Let máa ṣépè fún wọn ò tí ì ṣèpèdè fún ẹ rí níbà wọn máa ṣèpèdè wọn burú gan níbà torí pé ọmọ ẹ Bukky-Jesse kò ṣe kò blog kò dé analyse ṣe ló ń ṣe fracas ṣe ló ń búyàn ṣe ló ń ṣépè ṣe ló ń jà i'm thick i'm strong you say? sí àwọn tó ń sìn èdè ìtàn bá dàbò àwọn tó ń pọ́n ẹlẹ́sìn tó bá padà kọjú ìjà tiẹ̀ wà á mọ̀ pé o strong àbí kọ́kàn tiẹ̀ kàn gbé fèsì ẹ kàn gbé àkáǹtì ẹ kàn gbé lọ sí one fifty fún ẹ bó ṣe máa ń rí tẹ́lẹ̀ àbí fifty kàn gbé kàn gbé wàá rí pé ọ̀rọ̀ yẹn ò ní dùn lẹ́nu ẹ mọ́ wàá máa kálò lọ ọlọ́ọ̀ ilé ìmàrí gbọ́ ó máa sú ẹ ṣé tó pé wọ́n boost ẹ wọ́n fi ẹ́ gò sí fún ẹ kíákíá o dẹ̀ ti rí monetization lórí ẹ̀ wò tí wọ́n bá padà jáde fún ẹ tó bá bẹ̀rẹ̀ sí ń wo èpè fún ọ̀rọ̀ yẹn ò ní dùn lẹ́nu ẹ mọ́jọ́ ló ní thick skin i mean skin ẹ thick wàá mọ̀ pé awo ẹ kò kì í ṣe wọn kì í fi ṣe lò awo ẹ kò ń ṣe tẹrin wọn kì í fa wo ẹ wọn ò lè fi ṣe lù wàá mọ̀ pé tó bá lù ẹ o máa ya kó lù ẹ bí ọjọ́ méjì wàá ya yàmàyàmà bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ tó bá lù ẹ àwọn gan tó ń support ẹ wọ́n máa gbórí wọlé wọ́n á sá lọ dànùdànù ọmọ rísìn tó máa ń fẹ́ ká má gbẹnu sí i ọmọ orísìí táwọn èèyàn máa ń fẹ́ ká má gbẹnu sí nǹkan ìwọ náà ti sọ yẹ pé Auto Bola cannot be trusted i'm not doing this because I'm my, my account is not monetized they flag it látìgbà tí Mohbad ti kú ó kú ní September kò pé túmọ̀ tí mo ṣe ṣe iṣẹ́ yẹn wọ́n dá mi dúró níbi iṣẹ́ ní December December twelve no December six mo ṣiṣẹ́ last December twelve iṣẹ́ Mohbad yìí àti gbogbo bí mo ṣe ń kanra that time I was talking I was boiling and I was hot ó pẹ̀lú nǹkan tí mo fi gba ìdádúró mi ṣe mi ìjèrè ń bẹ̀ kì í ṣe pé mo jèrè ṣùgbọ́n mo ń ṣe nǹkan torí mi máa jèrè tó bá dọ̀la mo máa jèrè kì í ṣe torí owó àbí nítorí pé èèyàn mo ń ṣe iṣẹ́ tí mo ṣe báyìí mo ń ṣe sílẹ̀ nítorí ọjọ́ ọ̀la mi àtòrí àwọn ọjọ́ ọ̀la ọmọ mi torí mi ò ní rí tí àwọn èèyàn lẹ̀ kí ni kí wọ́n bàjẹ́ lórí Facebook kẹ́dẹ̀rẹ́ mi ò ránṣẹ́ pé kọ́ lọ kẹ́nìbọ̀dì bá mi go after people but ẹ ṣe go ẹ̀yin and wà nínú fúrákà tó máa ń bẹ̀ níṣẹ́ you always boast pé man máa lọ sílé ẹ láwọn èèyàn tó máa ń bá you are also part of it Bukky Jesse I have you, many of your video tó máa ma you have people in Nigeria that can help you to kill people òun náà dẹ̀ man, so ń sọ your network your internet your kìnnì kan àbí kí ló máa ń pè your survey ipò strong gan you can go after anybody. It's a criminal offense for your information. It's what? It's a criminal offense. You are speaking fún ọkùnrin kò ṣe obìnrin. You are bullying them already ẹni tó case. Àwọn tó ní case yẹn gbogbo wọn ló ní case. Etí prime boy jókòó ẹ bóun ṣe wáyé ọlọ́run ṣáà tiẹ̀ ti yọ ń owó lè lọ sẹ́wọ̀n kankan mọ́ bóun ṣe wáyé o ọlọ́run ló yọ ń wo orí wùmí la torí pé wọ́n ti sọ fún yà pé kí wọn náà wá sọ gbogbo nǹkan tó wù ẹ́ ṣé ẹjọ́ tí wọ́n bá sọ yàn ọ̀dọ́ gbogbo ẹjọ́ tó bá rò lórí social media yẹn wọ́n ń bá yín wò lórí media náà àwọn ọlọ́pàá náà ń bá yín wò àtàwọn ọlọ́pàá Google náà àwọn AI wọ́n ń wò gbogbo ẹ̀ pátápátá ṣé ti yé <laughs> bọ̀ má jẹ́ kórìí ẹ̀wú tó bá rérò lábẹ́ ńgbà míì tó bá pọ̀ ó lè dangerous fún ẹ̀ ó lè léwu fún ẹ̀ torí táwọn èèyàn bá rérò gan máa ń jẹ́ kórìí wọn wú ò ń gbọ́ Bukky Jesse Bukky Jesse Bukky Be careful. Thank you. Ìfẹ́ wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ gan. Àwọn afẹ́ bèrè pé kí ni ìdí gangan tẹ fi sín sí ibẹ̀ yẹn. Ó má dàbí wọn torí wọ́n sọ pé bóyá bàbá yẹn ṣe nǹkan ni àbí bóyá ó ní nǹkan kan tó ṣe pamọ́ ni. Ẹ gbọ́ ṣé ẹ rí pé bàbá tá a bá ń gbọ́rọ̀ yìí lọ ṣé ẹ gbọ́ pé bàbá ṣó sọ owó kankan. Ah that's good thank you. Ṣé ẹ gbọ́ pé bàbá bàbá yẹn ǹjẹ́ ẹ rí pé bàbá yẹn ǹjẹ́ rí pé ó sọ̀rọ̀ against Wùmí rárá ṣe rí pé ó sọ̀rọ̀ nínú nínú nǹkan tá à ń ta ṣì ń gbọ́ ẹ gbọ́ bí tó ti sọ̀rọ̀ against Wùmí kò tí ì sọ̀rọ̀ against Wùmí ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ in fact ó ní kí ìyá Mohbad kó lọ sẹ́ńpẹ́ ni kó ṣọ́tọ̀ òyàwó ẹ̀ ló ń hàn tí ń gbà yẹn bí alágbára ìyàwó bàbá Mohbad ìyá bàbá Mohbad yẹn nígbà tó kọ́kọ́ lọ corona inquest jam tọ́ọ̀kì ó kàn ń ṣe yánmayànmá ó kàn ń ṣe bí aláṣẹ ni mo sọ fún yín pápára lè pààrọ̀ ara wọn at any fucking time they are ready to say the truth nothing but the truth ìyí ba bàbá Mohbad tí ìyá Mohbad ń sọ ń sìn òun ni bàbá Mohbad ń sọ lọ́wọ́lọ́wọ́ ẹja máa gbọ́rọ̀. so wọ́n ní kí ni ìdí gangan kí ni ìdí gangan tẹ̀fí sí God bless you ẹni tó fún mi sàn ò ní ṣẹ́kù ọ̀tá ò ní borí ẹ̀ bó ṣe borí Mohbad kálífọ̀n àgbo nílẹ̀ síbò mi àgbẹ̀lẹ̀ síbẹ̀ ìtọ́tì ni wọ́n bá ibi tí mo mọ̀ ó ní náà ló jẹ́ kí n sọ pé wọ́n gbé lọ síbẹ̀ yìí. ó ní wà tí wọ́n sọ pé kí ló dé tó fi sùn sí tó lọ sí sí gbẹ̀rígbẹ̀ ẹ ó ní ibi tí tóun mọ̀ tó ní nìyẹn ó ní ìgbà tí òun ò mọ bòmí ìtòlú iṣẹ́ mi ti sọ níbi kìíní pé wọ́n ló nílẹ̀ níbì kan bọ̀ wọ́n ibi tán ló ní tán náà ti ra ẹ̀ka yẹn náà inú igbó kan ló máa jẹ́ ó tún máa wà nínú igbó ju ibi tí ó gbé sí yẹn lọ but he just trying to pass the message to others ilẹ̀ kan wà o ó wà lọ́wọ́ Wùmí àti ẹbí ẹ̀ o ilẹ̀ yẹn ṣáà ló ń fi sísẹ̀mù tẹnumọ́ pòwò mọ́lẹ̀ yẹn ṣó ti yẹ yín bàbá Mohbad bàbá Mohbad ọ̀dájú ni ọ̀rọ̀ dẹ̀ sì wà nínú ọ̀rọ̀ wà ńlẹ̀ ẹ máa rí agbára lè pààrọ̀ ara wọn ó dẹ̀ ti ń pààrọ̀ ara wọn bọ̀ àṣírí máa tú o àbí kóun fúnra rẹ̀ náà kóun náà tó wá padà sórí òtítọ́ ọ̀ẹ́s òun gangan fúnra rẹ̀ ló máa wá jẹ ìyà yẹn tó bá ti yá torí in the beginning kò fẹ́ jọ sùn in the in secondly ní beginning kò rush òun àti Wùmí wọ́n jọ wà yẹn wọ́n náà jọ dé mọ́ṣúárì ni wọ́n náà jọ ṣe everything ni you understand me let's continue you are very ọgá ọ ojú ndí star palawa sí sínú igbó. tí tí as a celebrity wọ́n lè ralẹ̀ gbogbo àwọn tí wọ́n máa lọ sí sí ibi tí ó lọ tí àwọn ti àwọn olówó sí gbogbo wọn pátá ló nílẹ̀ gbogbo wọn pátá ló kọ́lé bọ́ wọ́n máa ra ibi tí wọ́n fẹ́ lọ sí kì í ṣe pé wọ́n ralẹ̀ sílẹ̀ nítorí pé wọ́n kàn balẹ̀ rí ibi tí wọ́n sí. Si so Baba, everything tó ṣàṣọ ilẹ̀ tó ní nìyẹn o ilẹ̀ tó ní nìyẹn ṣàjẹ́ máa sọ̀rọ̀ lọ kí ló dé tí wọ́n lè lọ ralẹ̀ sí ibi tán máa ń sin wọ́n sí ní kinní yẹn kán dẹ̀ lọ sí síbẹ̀ ṣèbí wọ́n ní a lot of celebrities ló wà ní orí ìdúró nígbà tí kó tó ti pé Baba débẹ̀ bàbá náà ló jẹ́ ká mọ̀ bàbá dẹ̀ dé ọ̀nà wọ́n bribe Baba. yes bẹ́ẹ̀ mi ṣe rò nìyẹn bàbá change topic ẹ̀ bàbá náà change story but Baba, ya Mohbad now go back to the genesis of the story so ẹ jẹ́ kí ìyá Mohbad kó wí tẹnu ẹ̀ ẹ jẹ́ kó sọ tẹnu ẹ̀ àti ń gbàdúrà pé òtítọ́ afẹ́ kó jáde so why you now trying to kẹ bá máa sọ pé kẹfẹ́ wọ́n ń pọ̀ òun má gogo lẹ́nu o ìyá Mohbad ta gogo ẹ jẹ́ kó wí tiẹ̀ ẹ jẹ́ kó wí tẹnu ẹ̀. so kì í ṣe gbọ́dọ̀ ní plan kankan. plan ẹ plan tẹ̀lé ni gbogbo ibẹ̀ yẹn jẹ́ church tẹ̀lé òun láwọn plan pé mo tún máa ọ tó sọ fún mi fún òun nílẹ̀ sí bí kan èyí tó dẹ̀ nílẹ̀ sí. ẹ máa gbọ́ ṣé mo pé bàbá yìí tó sọ pé òun ṣáà sọ pé gbàtọ́ ọmọ kọ́kọ́ ra mọ́tò ó ní èèyàn kọ́kọ́ ra mọ́tò ilẹ̀ ló máa ń rà o ṣé mo pé bàbá go ò sọ bíi pé ilẹ̀ tó bá ti ra o investment tó bá ní o kó invest fúnra ẹ̀ ó ń ṣe bíi pé invest ó ń sọ bíi pé Mohbad ń sìn ó ra àwọn kinní yẹn gan láti fi invest fóun ni bó ṣe ń sọ̀rọ̀ ń sìn ẹ gbọ́ ipe òun sọ pé ẹ eh, plan tó ní náà ni pé kán fi bẹ̀yẹn ṣe ṣọ́ọ̀ṣì so why you now getting angry because o ní o ní plan fọmọ náà nísìnyí ìwọ náà sọ pé plan ti ilẹ̀ tó rà yẹn ìwọ ló rà á fún láti fi ṣe ṣọ́ọ̀ṣì ṣé ti rí baba Mohbad baba Mohbad ẹ ti láì mi ò sọ pé kò dá kéèyàn láì kówó o but eh, ẹ nífẹ̀ẹ́ kò sí nǹkan tó jẹ́ ìfẹ́ ẹ ti dájú jù àbẹ̀dẹ̀ ṣe dájú yẹn gbogbo nǹkan tó ṣẹlẹ̀ àtẹ̀yìn àti wùmí tó bá yá ẹ máa rí i fúnra yín lẹ tú àṣírí ara yín ẹ ẹ dájú wùmí náà ogún àti nǹkan òun ló jẹ́ kí wùmí náà má ní support irú àwa báyìí lónìí àwọn nǹkan tí ẹ̀yin náà ṣe báyìí ẹ ti bá support àwọn èèyàn ó dẹ̀ máa change mind of people tó wá sí o i tell you kò sí kò sí àwọn tó lè ra kò sí àwọn tó lè ra crowd fún yín bẹ́ẹ̀ ni mo sọ kò sí àwọn tó ń dúró torí pé tẹ́tí ẹ̀ ti ń dìde sí ọmọ yẹn ó wá dàbí pé torí ọmọ yẹn lè ṣe fẹ́ torí ilẹ̀ wọn àtàwọn properties yẹn lè ṣe fẹ́ máa treat ọmọ yẹn Ever get rid of that child because of the money you want to now get rid of the child and because of the property that's not good enough that's not good enough wickedness ó ti wà nínú ọ̀rọ̀ yín baba Mohbad wickedness ó ti wà nínú ọ̀rọ̀ yín ó ti wà nínú ìwà yín ẹ wicked But ṣe kú náà ní bìgínì nínú kan mi ní lè mi ní fẹ́ play yẹn lu nísìn ẹ ṣe sẹ́pẹ́ ikú owó ló pa kò ń gbọ́ràn kò ń ṣe kiri kan ẹ kàn dẹ́mu ẹ̀ báyìí ni ẹ condemn Mohbad débi pé ah, ah, níṣẹ́ ìmọ̀ ni báwo ni bàbá yìí ṣe máa máa sọ̀rọ̀ báyìí mo lára fún mi sí bàbá mo lára bẹ̀rẹ̀ sí fún mi sí lẹ́sẹ̀kẹsẹ̀ but àwọn èèyàn bẹ̀rẹ̀ sí so. sọ wọ́n bẹ̀rẹ̀ sí support yín in fact débi pé kí lorúkọ ẹ̀ ń gbà yẹn support bàbá Mohbad bàbá Mohbad ni jesus lọ́ba ń support ń yes tí bá ti sọ̀rọ̀ báyìí pàrọ̀ ń fún mi báyìí jesus lọ́ba máa gbé fídíò kan níbi tí bàbá Mohbad ti ṣojú báyìí máa rò pé ṣójú pípọ́n wọn ó lè láì tìsíkà ni àbí ṣó fẹ́ nọwọ́ ṣó fẹ́ nọwọ́ nínú fóònù láti wá fọ́ mi létí ni mo wà nàìjíríà wà kára kí ló fẹ́ ṣe fún mi. Ah. Eh, tí ìjọba bá fẹ́ ràn mí lọ́wọ́ lórí nǹkan tó fẹ́ fi wáyé ó fún aláìyẹ kan lọ. eléyìí ò ní ṣe eh, interview tàkọ́kọ́ o ẹlẹ́ẹ̀kejì nígbà tá a ti ń sọ̀rọ̀ lélẹ̀ tó sọ pé ẹgbọ́n kan tó sọ ní wọ́n tẹ̀ ti ń sọ wọ́n ti sọ pé bóyá ó ní nǹkan tó ń fọmọ òun ṣe torí ń gbà yẹn ẹnìkan lẹ́tì kan tó ń sọ̀rọ̀ ní tó wà ní Egypt ó ti sọ̀rọ̀ pé ìyá bàbá Mohbad ó ní nǹkan tó máa fọmọ ẹ̀ ṣe ó ní ó sọ pé kàn ṣe báyìí kàn ṣe báyìí ó ti yé bẹ́ẹ̀ èmi náà sọ nígbà tí mo ti gbọ́ pé ó sọ pé tó kàn kàn dẹ́mu pa bọ́ yẹn ah, ọmọ ẹni tó bí èèyàn ẹni tó bí tó sọ pé ìwọ ló tọ́jú sọmọ ẹni sọ pé ten years òun ò rí màmá òun màá bá òun lọ yáwó lọ sí pólì ṣé ọmọ náà ni wá ń sọ̀sọ̀ kú sọ bẹ́ẹ̀ but èèyàn yáwó lọ sí pólì rán ọmọ lọ pólì ọmọ téèyàn rán lọ yunifásitì ó ń padà wálé wá gé orí tó máa sọ fún láti yunifásitì pé lọ górí ìyẹ́ wa tó bá ti wọnú court á dẹ̀ lọ gé bàbá mi tó bá ti wọnú court bá ọmọ tó rí yáwó lọ pólì wọ́n lè ní kó ba lè lówó nínú ẹgbẹ́ tó wà ó máa sọ mítọ̀ ọmọ ẹ̀ lógun yẹn ìwà dẹ̀ bẹ̀rẹ̀ a lot of things happen mi ò sọ pé ó ṣe gangan but I can tell you ó lè ṣe torí àwọn tó bí bàbá Mohbad ṣe ṣe ẹ bàbá mi báà tó bá dọ́dọ̀ àwọn tó ń speak fún báyìí tó bá jóbìnrin á máa fọwọ́ kọ́ wọn lọ́rùn tó bá bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ lórí social media báyìí ọ̀rọ̀ obìnrin ṣáà ni tó bá dé bí ibẹ̀ tó bá dàbújá i'm happy to see you a ṣáà máa ṣe yàmàyàmà àti ìpè kò róbìnrin rẹ àwọn èèyàn máa sọ bí kí yẹsì náà máa sọ pé ṣé ẹ mọ̀ ẹ mọ̀ nǹkan tí mo fẹ́ sọ ni mi ìkúkú mọ̀ bóyá búkì jù mi ò mẹ́ tó fún mínísítà sí ọ wọ́n dẹ̀ ti mọ̀ pé tí ọba ti fún mínísítà máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ṣà má ṣe burúkú o tó bá ti ṣe burúkú sí mi rí má ṣe mọ́ mo ti gbàdúrà fún ẹ o ó bẹ́ẹ̀ má dẹ̀ ṣe burúkú sí mi lẹ́yìn tó pé mo gbàdúrà fún ẹ níbi torí ọkàn mi kàn sọ nísìnyí pé ẹlòmíì tá bá súre fún báyìí wọn á padà lọ sẹ́yìn láti máa lọ ṣe burúkú fún mi please tó bá fún mi ní gift má fún mi ní gift tó máa fi jẹ̀díjẹ̀dí sí o jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ má dẹ̀ ṣe burúkú mọ́ tó bá ti fún mi ní gift má ṣe burúkú mọ́ please mo bẹ̀ ni tó bá ti fún mi ní gift star má ṣe burúkú mọ́ o ṣé o ti yé please I beg you so ìjà máa sọ lọ ìjà máa gbọ́ lọ ṣe ìwádìí hmm. hmm. so dáàdi kí lẹ wá rí sí ọ̀rọ̀ títí ọ̀gá ẹ̀ náírà. ṣé pé in the beginning nígbà tí gbogbo ayé ti fẹ́ dojú bò ó pé kí lẹ máa ṣe rọ́ọ̀ṣì lọ sí kí lẹ máa ṣe ṣe báyìí tí wọ́n sọ pé bóyá ó fi ṣe nǹkan ni ó wá ní ẹ lọ ó ní kọ́ lọ exhume body yẹn o tí ìjọba bá lè bá òun ṣe o nígbà tí a ti sọ pé wọ́n máa exhume body ni wọ́n máa ṣe kékeré kan ó ní bọ̀tí kan ṣàtòrò ọlọ́run kan bá òun dá padà síbẹ̀ o thank you god bless you. Tẹ́ni Ìṣọ̀lá ṣé Tẹ́ni ọmọlógo ni Tẹ́ni God bless you God bless you so ó ní pé ẹ bá ti yọ o tẹ bá ti lọ ìdí bọ́dí ẹ o ẹ bá òun gbé padà síbẹ̀ o kẹṣẹ àdáhùn dá padà òkú tí bàbá Mohbad sọ pé tí wọn ò bá ṣe DNA pọ̀ wò ní sínsìn ẹ òun ló sọ pé tọ́lá yà ti gbé lọ yẹn kọ́ tètè bá òun gbé padà ẹ gbọ́ tọ́ bá ti gbé lọ o ṣe é rí i pé ńgbà yẹn ló ń bèrè ní kíákíá in fact Baba, Mohbad tún wà nínú àwọn tí ó sọ pé kí wọ́n ṣe tí ó ń sàn ó ní kó tètè bá ń gbé padà ó tún ṣe another video ń gbà yẹn nígbà tó tún ṣe tán wípé wọn ò fẹ́ gbélé o wọ́n ti jojú ẹ̀ o wọ́n tún fẹ́ jòkú ẹ̀ o wọ́n ṣe kinní kan o ẹ ti understand wọ́n yà fún wọ́n yà fún because he listen to people but nígbà tó wá yá o ó kàn wá wò pé ah kinní dùn òun fẹ́ ó fẹ́ máa ṣe ó wá fi ń ṣe carnival baba mubad náà wá ń ṣe yamayama ah baba mubad baba mubad baba mubad ọlọ́run jọ o níbi tí wọ́n ti ń gba ìmájẹ̀ntẹ́ níbẹ̀ o níbi tí wọ́n ti ń gba ìmájẹ̀ntẹ́ o bàbá Mohbad kàn tẹ́ ni mo wo àwọn èèyàn ti ń sọ ti ní kiri ẹ̀ ti pẹ́ ma gba náà ojú wọn àwọn èèyàn sọ kiri ẹ̀ ti pẹ́ màá gba náà ojú wọn máa máa wò ó ńgbà tó wáyà wọn àwọn ìpè àkà ah, wọn ń ṣépè fọmọ kékeré bàbá Mohbad bá dẹ̀ lọ sọ́dọ̀ àwọn aṣẹ́wó kò mọ̀ bóyá obìnrin tó ń rí yẹ bóyá aṣẹ́wó ni bóyá nǹkan a máa bá wọn ṣeré wọ́n wá ń sọ pé ó fẹ́ bàbá ìyá àmì ìyá prime boy wọ́n ní kò fẹ́ ó máa fẹ́ bó ṣe ń ṣe yẹn bàbá Mohbad ó máa ti sùn pẹ̀lú ìyá prime boy tó fi lè sọ pé ẹ máa sá lọ ẹ kó má bàa tòótọ́ ni bàbá Mohbad sọ fúnra rẹ̀ pé wọ́n ti máa ń jà kí ọ̀rẹ́ mi kò lè owó òbílí kò lè pa ó sọ ọ́ jáde bàbá Mohbad ẹ jẹ́ a gbọ́ ilé ìṣá ẹ jẹ́ a gbọ́ ilé ìka prime boy kan sí ẹ jẹ́ a gbọ́. ilé rí sọ̀rọ̀ wọn bóyá màá tó wà láyé bóyá ó bá yín sàn kankan àbí kankan àbúrò fún ara ẹ̀. ọ̀gá ò bá mi sọ̀rọ̀ ọ̀gá ò bá mi sọ̀rọ̀ ọmọ mi ló máa ń pè mí lórí ọ̀rọ̀ náírà ní àkọ́kọ́ nígbà díẹ̀ ni tí wọ́n ní wọn mú olùkọ́ máa ń ṣe pariwo olùkọ́ ọ̀gá ìlú ló ń bẹ̀ pé wọ́n tó jọ wà wọ́n sì jọ wà mo bẹ̀ wọ́n pé kí wọ́n máa ṣe díẹ̀ àti àbúrò ìyẹn ni ibi tí buhari rà mí nígbà tí kejì ìgbà tí kejì mo kàn gbéra ní ìjọ yẹn ní jẹ́ kí n dọ́dọ̀ wọn ó dẹ̀ níbẹ̀ mo gbàdúrà fún ó dẹ̀ ní dáàdì àwọn àtẹnìkan sọ̀rọ̀ lórí fóònù pé òun fẹ́ dé ọ̀dọ̀ ọ̀gá òun tó dágbére ìyàwó ẹ̀ tẹ̀lé kó má lọ ìjọ yẹn ó ti bọ́lẹ̀ ó ti lọ àwọn mẹ́rin náà lọ ẹnìkan ló sáré padà wálé láàrin bí ọgbọ̀n ṣẹ́jú pé dájú dájú dájú ni wọ́n ti ń na ọmọ yín wọ́n nà kí lọmọ mi ṣe kò sí mọ́tò tí mo lè gbé lọ mo ṣàǹfẹsẹ̀ bísíkìtì méjì ni gbàtí máa fi dẹnu géètì stíìtì náírà mo wá pàdé ọmọ mi jáde ká padà sílé pé wọ́n ti nà tán wá rí àpá oríṣiríṣi lára wọn ẹ bá wo bí wọ́n ṣe póòsì gbà èmi ni mo wọ white yẹn. ṣe gbọ́ nǹkan tí ìyá Mohbad ń sọ ń sìn òun ni bàbá Mohbad ń sọ yẹn o ó sọ wípé Naira Marley ló ń pariwo ẹgbẹ́ abẹ́ dáhùn Naira Marley Sam Larry ló pariwo ó ní ọ̀gá ẹ̀ because nígbà yẹn wọ́n ti wò pé ọdún ìgbà tó ní wọ́n nà yẹn tòótọ́ ni wọ́n máa nà bọ̀ kì í ṣègbà yẹn ló wá kú but ó wá ti wá bìlíbi pé bóyá àwọn ni wọ́n sọ pé kán dáwọ́ jọna ọmọ yẹn pa o ẹ má dẹ̀ gbàgbé ẹ má forget don't forget that gbogbo àwọn people yìí they are not around nígbà tí mo bá dé kú o ṣùgbọ́n kì í ṣe yẹn ni mo fẹ́ analyse nísìnyí o ẹ̀ ń gbọ́ kì í ṣe yẹn pé wọn ò sí lára ni mo fẹ́ sọ ń sìn o torí ọ̀tọ̀ ni ẹni tí Bukky máa ń drag sìn ọ̀tọ̀ ni tí wọ́n dárúkọ láti bìgínì mo dẹ̀ sọ nǹkan kan ní bìgínì yẹn pé ní nàìjíríà yẹn ọ̀tọ̀ lẹ́ni tó wọ́n máa ṣe nǹkan ọ̀tọ̀ lẹ́ni tó máa dárúkọ mi ò sọ pé ẹnìkan kọ́ ló ṣe o pọ̀ tó possible èmi sọ pẹ̀lú experience mi ni irú ọba elégùsì sí wọn ò sọ pé ọba elégùsì o wọn lórúkọ ẹ̀ ni wọ́n fi competition àwọn èèyàn ti kọ nǹkan wọ́n ti pa irọ́ mẹ́mi rí tí wọ́n forúkọ mi ṣe nǹkan tí ò ń ṣe mi mo ṣe àwọn èèyàn ti ṣe many things on my name ẹ ti gbọ́ bọ̀ mi ò tí speak bọ̀ mo kàn ń sọ wípé bí Bukky Jesse ṣe drag wọn tó dẹ̀ ń drag ìyá Wùmí wípé ìyá Wùmí ń pa irọ́ ṣé bàbá Wùmí ń parọ́ ni àmì bàbá Mohbad pé ìyá Mohbad ń parọ́ ìyá Wùmí kí lẹ ṣe fún mi your mouth your your name is coming to my tí bá fẹ́ pé ìyá Mohbad ẹ jọ kí lórúkọ ìyá Mohbad kí máa dárúkọ yìí ìyá Wùmí ṣògùn ìyá Wùmí kí ló dé tí bá fẹ́ dárúkọ ìyá Mohbad bá ìyá Wùmí ló wá ìyá Wùmí ló wá kí ló dé ìyá Wùmí please Mohbad i mean Liam nìkan ni ló jẹ mí ní ló jẹ mí ní ni mo defend for now tí Wùmí bá ti tó bá ti sọ nǹkan tó ṣẹlẹ̀ bí ìyàwó ìyá ọkọ ẹ ṣe ń sọ̀rọ̀ yẹn ó ṣe ṣìnà yẹn kan mo fẹ́ treat ó ṣe ṣìnà Mohbad go oníṣìnà ni ẹgbọ́n orin tó kọ ní náírà ló gbọ́mọ fún mi I am not a woman náà ìsà ó ní kí n má ga sálọ́mù ìhòmórúngẹ orin ẹ̀kọ́ ẹ ti understand Mohbad gangan olóṣó ni níṣe rọ Mohbad olóṣó ni olóṣó ló máa ń wá láti ní ìyàwó láàárín àwọn olóṣó girls mi ò sọ pé olóṣó ni ẹ ò wù mí bọ́tẹ̀ ẹ̀rù ẹ ò bà mí but the truth must be told ọ̀rọ̀ tí wọ́n fi ń drag ìyá Wùmí pé ìyá Wùmí ń parọ́ àmì ìyá Mohbad ń parọ́ òun náà ni bàbá Mohbad ń sọ yìí lọ́wọ́lọ́wọ́ báyìí but ó dé ìkóríta mẹ́ta kan ó dẹ̀ stop ó dẹ̀ mú nǹkan mí sẹ́nu nítorí pé àwọn kan fẹ́ jọ àwọn kan fẹ́ wọ́n fẹ́ lòun náà ní jìbìtì ni but wọ́n fẹ́ yọ ọmọ kékeré yẹn kò ní setting that's Liam wọ́n dẹ̀ fẹ́ yọ Wùmí náà kò setting pay. Okay, o mi ò pay woman pay pé kò pa o tó bá ti dọ́jọ́ tó bá ti dájọ́ fún pé Wùmí ní tòótọ́ òun ló gún bọ̀bọ́ yẹn pa ó máa padà wá bíbá ẹ máa ṣépè but mo sì ń gbàgbọ́ lónìí listen to tó sọ pé tó bá jẹ́ òun lòún pa Mohbad o kí nǹkan báyìí báyìí ṣe òun àtọmọ òun lánàá láti àná yẹn mo believe ẹ ṣó ti yé bàbá ń dárúkọ náírà lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀yin tẹ́ ẹ sọ pé ìyá Mohbad ń dárúkọ ṣe ló ń purọ́ mú wọn ẹ wá gbọ́ àyè máa tún pléètì prime boy ibi tó ti sọ pé prime boy òun lọ́rẹ́ ẹ̀ òun àtọ̀rẹ́ ẹ̀ ló já ẹ kò lè pa á nígbà tí ìyá Mohbad sọ pé ó sọ pé kó ń sá lọ ẹ̀yin wá ń sọ pé búkì wá sọ pé irọ́ ló pa nǹkan tí bàbá Mohbad sọ nìyẹn pé kí prime boy sá lọ because kò fẹ́ ṣe bàbá ẹ̀ kò dẹ̀ fẹ́ ṣe ìyá ẹ̀ ó dẹ̀ ti bí pé family friend ni àti pé ó lè ti bá ó ti bá yes náà bọ́ ṣe sọ yìí ó possible anything goes for àwọn tó wà nàìjíríà yẹn kó tó di kó sọ pé family friend làwọn gan <laughs> family friend anyway ṣá. so wọ́n á rí gbogbo oríṣiríṣi àpá lára ọwọ́ nà bàbá ọ̀gá dẹ̀ máa sọ bíi pé òun ṣẹ̀fẹ̀ bíi pé òun ṣeré ìgbàgbé high and you come and apologize as usual ilé èèyàn ò rí so gbogbo àwọn tí mo rí pẹ̀lú yẹn pé ó bà mí nínú jẹ́ sí náà kò jáwọ́ nínú ọ̀rọ̀ ọmọ yìí ọmọ tún lọ síbi tí wọ́n ti ń ṣòro wọ́n ṣòkè fún wọn àti smartan wọ́n ní ẹnìkan tó wá ló wá náà mú áá kó wá ṣe wá ṣàlàyé fún mi pé ìjọ kan wà òun lọ kọrin bí kan òun bọ̀ ọ̀gá òun bẹ̀ òun dẹ̀ gun stage òun dẹ̀ kọrin pàtó òun kọrin tán bó o ṣe gun stage báyìí ọ̀gá òun jáde kò pé ìṣẹ́jú márùn-ún àwọn kan dé wọ́n fi gbàgbé ta pẹ̀lú wọn hmm. wọ́n fẹ́ sí yá òun jáde wọn ìkọ́ ọ̀gá àwọn ló rán àwọn ẹ̀ sí òun ó ní kò sí gbogbo tó ìbá ti ṣe báyìí àwọn abẹ́ sí náà ni nígbà tí sùnà táwọn ó pè mí. ẹ wá gbọ́ ní inú fídíò yìí nígbà tí Mohbad kú tí wọ́n grant bàbá Mohbad ní tábì Naira Marley ló ń dárúkọ pé gbogbo ibi tí wọ́n ti máa ń nà káàkiri tí wọ́n fi kọ Elégùṣì síbẹ̀ tí wọ́n fi kọ Elégùṣì sínú petition yìí Naira Marley ni bàbá ń sọ ó ń sọ fún ọmọ yẹn ó ń sọ fún bàbá yìí pé Naira Marley ló ń bẹ èèyàn láti wá máa nà òun. àwọn mo dẹ̀ sọ fún yín pé àwọn tí ogun kan tí àwọn celebrate bá ba ẹ̀jà ẹ má bínú o àwọn kan nínú wọn kì í ṣe gbogbo wọn ogun tó máa rí bíi pé ogun kan á máa jà ẹ́ wàá kò mọ̀ pé ọwọ́ kan nà ẹ̀ lóò ní mẹ́rin tó nà ẹ̀ ṣe rí pé Naira Marley ni bàbá ń dárúkọ bàbá náà dárúkọ God bless you God bless you for the star Naira Marley náà tí ìyá Mohbad ń dárúkọ àtàwọn kòwọ́ọ̀tì àtàwọn kan sìn òun náà ni bàbá ń dárúkọ ń bí o àwọn guys ṣé kèmi sọ fún yín mo fẹ́ lo example yìí ni o ẹni tí mo dẹ̀ fẹ́ lu example ìfún ẹ má bínú ṣá nínú olórin tèmi ti dárúkọ níbí báyìí ipò yọ mí lẹ́nu àwọn kan wà ńgbà tó ó ṣe tiẹ̀ o àwọn kan rí ńgbà tá ti jà tá ti ń jà wọ́n bẹ̀rẹ̀ sí heart under him kò ṣe gbogbo nǹkan míì nígbà mi tán máa lóun ló ṣe fún mi òun kọ́ ló ṣe ọjọ́ kan bọ̀bọ̀ kan wá sílé mi kó tó di pé ó lóun fẹ́ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ó ní kí n fi alukuran búra mu ní èmi mo ní tó bá fẹ́ sọ̀rọ̀ kó sọ̀rọ̀ ó ní tèmi ò bá búra òun ò ní sọ fún mi wá ní kí mo kò dé pé ó rí wọlé mi wọlé mi báyìí ẹni tí mò ń sọ yóò lówó ń o ó kọ́ estate lo kọ́ kó àwọn jàjà sticker house lóríṣiríṣi sínú odidi estate olórin ni olórin Islam ó dẹ̀ dárúkọ ó dẹ̀ daruko bó ṣe dárúkọ pàrà ó fi orúkọ ṣe mọ̀ ó kọ́kọ́ bẹ ẹni yẹn ó sọ̀rọ̀ yẹn ẹni yẹn náà ti ṣe burúkú wọ́n ti mọ̀ pé òkè bóyá wọ́n ti wò pé ẹni yẹn dẹ̀ ṣẹ̀ wọ́n àbí wọ́n kàn pé ẹni yìí òun ọkọ ló máa ń dí wọn lọ́wọ́ ó dẹ̀ wá sọ rísì tó fi ṣe létà náà pé ẹni yẹn ṣé mi ò rí ni òun ò mọ̀kàn tó wá lẹ́gbẹ̀ẹ́ ẹ o kọ́kọ́ dárúkọ ó ní jẹ́ ń sọ bó ṣe sọ ẹ má bínú ẹ má tiẹ̀ jẹ́ ń sọ bẹ́ẹ̀ ó ṣà ń sọ bíi pé fi orúkọ ẹni yẹn gbogbo nǹkan tó fẹ́ ṣe ń gbà ó dárúkọ ẹni yẹn but nígbà tí mo fún ní ní òbúra pẹ̀lú ẹ̀ tí mo fún ní chance torí tí ò bá sọ ọ̀rọ̀ ẹni yẹn náà ń gbà ẹ̀ torí ti mọ̀ bó ṣẹ̀ o lè tóun náà wá fẹ́ jà bẹ́ẹ̀ kò ní lè rí jà ṣé ẹni yẹn later mo wá rí i pé bó ṣe gba oh god ẹ hey, understand àwọn èèyàn á máa ṣe nǹkan fún ẹ ọ̀tọ̀ ẹ ló ṣe é wọ́n dẹ̀ dárúkọ bí wọ́n dẹ̀ fi bí petition ẹni wọ́n dẹ̀ kọ bí sínú petition mi ò sọ pé ó ń ṣẹlẹ̀ ní tó ti ṣẹlẹ̀ sẹ́mi rí ni o let me say it the way it is ẹ má bínú báyìí ní ìfò torí tó máa ń sọ̀rọ̀ mi ò fọ̀n fẹ́ dárúkọ ní máa sọ pé mi fẹ́ dárúkọ èèyàn gbà mi fẹ́ dárúkọ. aláwìyé close mọ́ Pasuma aláwìn ilé lẹni tí mo fẹ́ sọ aláwìn ilé lẹni tí mo sọ. ọmọọṣẹ́ Pasuma ni ìgbà tó máa wá tó fẹ́ jalè tiẹ̀ lọ́dọ̀ mi torí àwọn èèyàn máa sọ pé kí ló jẹ́ kó má fẹ́ jalè tiẹ̀ lọ́dọ̀ mi k1 ló dá nígbà ẹbí ẹ nípa jẹ́ ṣe oríṣiríṣi ṣe ti understand. bí mo bá dé adámọ̀mẹ́ náà ti bá rí pàṣọ ọlọ́run gbọ́ báìbù rèé àlùfáà rèé á dárúkọ fún mi pé á dárúkọ kéwọ̀n fún mi pé kéwọ̀n ọ̀nù máa bá gbogbo nǹkan ẹ jẹ́ o meanwhile òun náà wà náà àwọn tó ń tó ń ṣe ìka tó ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ tó dẹ̀ ń ṣe fún mi. ó wá sọ aláwìí wá sọ kankan ó lóun lọ sí patí kan ní àwọn fẹ́ lọ plane bíi kan ní three days ago ó ní lady yìí tí wọ́n ń pè ní àmì náà tòbí rere ó ló wà ń bẹ̀ ó ní òun ló yẹ kí aláàjì gbé máìkì fún kó kọrin ó ló wá gbé fún Aminat Obirere ó ní torí ti bá sùn torí ń bá sùn ó ṣá sọ̀rọ̀ yẹn sọ̀rọ̀ yẹn sọ̀rọ̀ yẹn ṣé tí understand ṣe rí bó ṣe sọ yẹn àti ní issue bọ̀dé wọ́n fẹ́ máa ṣe nǹkan tẹ́ pé issue yẹn á máa pọ̀ sí just like bí Bukky Jesse náà ṣe ń ṣe ń sìn ṣé ti ẹ̀yin wọ́n máa ṣe nǹkan wọ́n máa ṣe bíi pé wọ́n good but wọ́n ní mission bad one wọ́n á lo orúkọ ẹlòmíì ọ̀tọ̀ ni ẹni tí wọ́n fẹ́ rìn fà sí mi ò rántí sáà bóyá ẹ mọ̀. bàbá sọ nísìnyí pé Naira Marley o ipò máa ní kó kọ́mọ ń wá á dẹ̀ nà ipe ń jọkọ̀ ó nà báyìí ọmọ òun sáré pé òun kó tó débẹ̀ ó ló sọ pé wọ́n ti nà òun tán ó lóun dẹ̀ lọ síwájú ẹ̀ ìyẹn ni fídíò tí wọ́n kọ́kọ́ ṣò fún wa gbà pé ó dẹ̀ wá ó kàn sọ jákujáku ó kàn sọ bákan ẹ ṣáà mọ̀ bí Naira Marley bá ṣe ń sọ tó bá ti mú tó bá ti jẹ ọjà tán tó ti yó tó ti ṣáyó tán Naira Marley yẹn náà ló dárúkọ ń bí o wọlé ni bàbá ò dárúkọ Naira Marley mo kàn ń ṣe yamayama ni orúkọ Mohbad Wùmí àti Liam ọmọ kékeré yẹn ló ń sọ bóyá wọ́n ti rí pé wọ́n ti lọ sẹẹtì iṣẹ́ wọ́n ti lọ lo Wùmí gangan láti wò pé a máa lo Wùmí láti kásì Elégùṣì bóyá ó ti sùn pẹ̀lú ẹ̀rí wọ́n ti wá wò bóyá torí pé wọ́n máa ń lo àwọn ọmọ yẹn irú Naira Marley yẹn náà mo sọ pẹ̀lẹ́nu mi àwọn tó ń gbélé tó bá ti láwọn gẹ̀ẹ́sì wọ́n máa ń lò wọ́n láti máa fi ṣe yamayama káàkiri ni Naira Marley àwọn ọmọ tó gbé nílé Naira Marley yẹn wọ́n máa ń lò kì í ṣe òun nìkan they sell their girls to their boss wọ́n máa ń fi àwọn girls wọ́n gbà mí fi ṣe bíi pé kẹ́ ẹ but nǹkan tí mò ń sọ ni pé gbogbo èèyàn wọ́n wọ́n against màmá Mohbad nsìn ipò ń dárúkọ wọn àwọn kan kí ni bàbá Mohbad ń sọ yìí the beginning ni ọ̀rọ̀ yìí bóyá that time yẹn kò tí ì ju bí ọ̀sẹ̀ kan tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ lélẹ́yìí o about six months ago exactly six months ago ni mo ti post video yìí so ìyẹn mi pé two to three days tí ọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀ lélẹ́yìí ìyẹn mi pé bàbá Mohbad gangan wọ́n wò pé ẹjẹ́ àdá sórí Naira Marley àtòrí nọ́ọ̀sì ká ṣe báyìí ká pòtẹ́ẹ̀tì àwọn ọmọ wọn yẹn àti prime boy ṣé ti yé yín àti prime boy. prime boy yìí dẹ̀ ti ó ti sọ̀rọ̀ yìí pé Wùmí kí ló tó fẹ́ dà sórí èmi nìkan ó fẹ́ tù mí under the bus. ètí tẹ́ bá wo interview tí ọmọ prime boy yẹn ṣe ṣe lọ̀rọ̀ ń kọ lẹ́nu ọ̀rọ̀ yẹn ṣe jákujáku bọ̀tẹ́ máa ti mọ̀ ẹni tó bá ní nọmba six ẹ̀ bá ń ṣe dáadáa you will know that ó kàn kú kó kàn wá nǹkankan to put together but at the same time ó sì cast rẹ̀ ó sì expose rẹ̀. they fought there's a lot of fights And this is what they used to do to themselves. And nísìnyí, they have to stop it. And how does it that wa lójú pé wọn ò ń ṣe bẹ́ẹ̀ mọ́ púpọ̀. Bí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n kọ́ máa máa bẹ̀rẹ̀ sí tọ́ bá ti tàka síra wọn báyìí. After some time, kò máa gbọ́ pé ó kú ni tọ́ bá ti And that's also wọ́n fi agbára wọn ra wọn. Ìyẹn mi pé ìjọba náà gbúdọ̀ ṣe kí ni wọ́n bá. À ń justice so that wọn kò ní máa múra wọn kó máa para wọn kọ́ máa ṣe yàmàyàmà síra wọn kọ́ máa kàn bílí pé tẹ́lẹ̀ bá ti ṣe a máa kàn fi ṣètùtù a máa fi ba ayé ẹ̀jẹ̀ a máa kàn fi ṣòfò dànù you understand me. nísìnyí bàbá Mohbad dárúkọ Naira Marley kò sọ fún wa ní bìgínì pé ẹ wo investigami ẹ wo kí lorúkọ ẹ o petition tí Mohbad ti kọ o àwọn èèyàn lè plan mi sọ pé wọ́n plan ò but ó possible o wọ́n lè plan fún Elégùṣì yes tẹ bá wo gbogbo ọ̀rọ̀ tí máa ń sọ yìí mo máa ń hámà k1 dáadáa ju any other person lọ nínú gbogbo story yẹn bọ̀ ṣóun ló bẹ̀rẹ̀ ní bìgínì kò ń ṣòun ẹni tó jí owó jù màláìka mi bó ṣe mọ̀ pé nítorí pé òun náà bá ti róbìnrin ó máa jẹ́ ń bẹ̀ ṣá ni àti iṣẹ́ tí ẹlòmíì ṣe o àti ẹlẹ̀ tẹ́lòmíì pa o àtìkà tẹ́lòmíì ṣe o ẹ nítorí pé òun máa rí obìnrin kò ní lè mójú kúrò òun ló máa ń sọ pé ẹni ẹlẹ́ni ló rẹ̀rù sọ́ni òun wá rẹ̀rù gbogbo wọn ó rẹ̀rù sọ́ni o ẹ ń gbọ́ àwọn tó wà níta àwọn celebrities yìí wọ́n gbọ́n ju bẹ́ẹ̀ ṣe rò lọ o wọ́n gbọ́n bàjẹ́ bàjẹ́ téèyàn bá ti wà tí ò bá ti lè ní ìkóra ẹni ní ìjánu gbogbo ẹrù ayé yìí ọrùn ẹ̀ ló máa wà gbogbo ẹrù ayé yìí ọrùn ẹ̀ ló máa wà bẹ́ẹ̀ ni mo sọ fún yín tó bá ti mọ nǹkan jẹ ní tó bá ti mọ ṣe ibẹ̀ náà máa gbà mú ẹ. in tó ṣẹlẹ̀ yìí a lè sọ o tó bá ti wá yá o bóyá àwọn ìjọba dẹ̀ ti mọ̀ pọ̀ tí nǹkan tí a sì sọ o níbi kíní o tẹ́mi kàn fẹ́ fi gba ìyá Mohbad torí ìyá Mohbad tí ò mọ̀wọ́ tí ò mẹsẹ̀ ń sìn àti ìyá mi ò mọ̀wọ́ tí ò mẹsẹ̀ báyìí ń sìn lẹ́wà lẹ fẹ́ ẹ fẹ́ pa wọ́n dípò àwọn tó pààyàn kò ní lè jọ o bàbá Mohbad ẹ̀yin náà ìlú ti yí orin ti ṣéǹjì báyìí ẹ sọ tòótọ́ inú yín torí owó tí ẹ géèmù tẹ́ ń ta yìí tẹ́ bá ta ẹ̀ lè jẹ́ o ṣé àmọ́ ẹ̀kọ́ orin tí wíkẹ́ wọ́n ń kọ fún wíwà tó kọ fún búkì búkì tẹ́ ń bá ta ẹ ò lè jẹ́ àbí báwo ló ṣe kọ́ ó ti yé bàbá Mohbad ẹ yá padà sí Genesis kẹ́ ẹ sọ tòótọ́ bá jẹ́ pé iná òpùrọ́ ni níbi gíní kẹ́ ẹ sọ pé ṣẹlẹ̀ parọ́ o torí gbà tó tún yá tó tún lọ tó tún bọ̀ ń sìn àwọn ọlọ́pàá náà orí ẹni tó fún lábẹ́rẹ́ ni wọ́n ń sọ bóyá abẹ́rẹ́ yẹn báyìí ń sìn bóyá ọmọ yẹn wọ́n kàn tó fẹ́ forí ọmọ yẹn fàgbọ̀n ni ẹni tó gba abẹ́rẹ́ torí ọmọ wa lábẹ́rẹ́ òun àti Mohbad ò lẹ́jọ́ wọn ò ní í ṣù wọn ò jà wọn ò ta jẹ́jẹ́ ni ọlọ́run má jẹ́ aṣàgbákò ṣó ti yé ọlọ́run má jẹ́ ká aṣàgbákò because all these things are well planned and which they believe they are going to push this thing into somebody's head. In the beginning, Mohbad àti ọmọbìnrin ọkùnrin yẹ Primeboy wọ́n mà níjà o. Wọ́n you use ah Mohbad fẹ́ ṣe bí àgbàlagbà ńgbà tó wà láyé Mohbad ó fẹ́ ṣe bí àgbàlagbà ó máa rí aṣebí ẹni tí ò rí a máa fi kọrin kò dẹ̀ mọ̀ wípé àwọn èèyàn tó ń ṣe kinní yẹn orin tó bá ti make up wọn orin ò ràn wọ́n àfìgbà tí wọ́n bá lù yẹn tó bá ya tó bá tẹ́ bí nǹkan tá à ń sọ báyìí tán ti wò pé àwọn máa ti tẹ́ gbogbo orin tó kọ́ ń gbà gbogbo ẹ̀ pátá tó ń sẹ pé àwọn èèyàn ò gbọ́ in fact wọ́n lè ṣe kí ni wọ́n lè máa flag orin kan má jẹ́ kó débi tó yẹ kó dé débi pé àwọn èèyàn máa lè understand pé wọ́n máa fẹ́ pa ọmọdé yìí dànù wọ́n lè gay wọ́n lè tó bá ní crowd ó lè jẹ́ àwọn tó tọ́jọ wà nínú gang ló máa bò bá àti ọmọ ẹ̀ débi pé kò ní lè rí bí orin yẹn kò ní lè dé àwọn èèyàn ò ní lè fura sórí mi ànígé ẹ má tiẹ̀ gbọ́ jìgàn bàbá ọjà yẹn gan mo máa rí lẹ́yìn nínú orin kan tó sọ pé ibi tó ti kọrin pé náírà ló pẹ́ mọ́ fún mi I am not a woman náírà ṣebí jìgàn bàbá ọjà ṣebí òní mo rí yẹn jìgàn bàbá tó máa ń sọ pé òun máa gbá wọn lẹ́pàá yẹn kò sọ̀rọ̀ Mohbad rí o anyway ọ̀rẹ́ mà níwọ̀n but mo kàn tiẹ̀ ní kí n mo kàn rántí ni mo wo orin yẹn lénìí mo tún wọ̀ pa jígó yẹn lélẹ́yìí wúni ẹ jẹ́ agbélé tán àkè jẹ́ ìṣe ìkàbá yìí ó ní ṣe má ṣe o má ba orúkọ ń jẹ́ o fún nǹkan ló wà láyé ni kò sí tí ẹ lè jọ sí òun náà ló tó pariwo wọn tó nà bí iṣẹ́ tó pariwo kẹta kí láyé wa fẹ́ sọ wọn á ní sí sọ̀rọ̀ wọn kí n má borúkọ ń kí n padà sí ó náà fẹ́ pariwo Mohbad sọ pé kó má pariwo ṣé tó bá pariwo síta pé wọ́n nà òun ó náà fẹ́ borúkọ òun ni wọ́n máa ní ṣéun nìkan ló wà láyé. ẹ ń gbọ́. tí mo fi dínú tí mi ò fi wá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí. so dáàdì ní báyìí sàn kí lẹ fẹ́ kí gbogbo. ó ló yẹ kóun pariwo lélẹ̀kẹta pọ́nmọ́ pé ṣéun nìkan ló wà láyé ni tó bá tún pariwo sí wọn sọ pé ṣóò nìkan ló wà láyé <laughs> tí bàbá Mohbad bá lè ro gbogbo ẹjọ́ eléyìí tó dẹ̀ sọ gbogbo ọ̀rọ̀ tó sọ mọ́ àwọn kan tó tún di lónìí tó tún sọ mọ́ àwọn ẹlòmíì anything bàbá Mohbad can do anything yes ìgbà tó ń sọ fún mi ní bìgínì story tí mò ń sọ̀rọ̀ tó ń sọ pé kí n yọ orúkọ màláìka kúrò níbìkan mo ní why tí máa fi yọ orúkọ ẹ̀ kúrò níbìkan for what i cannot because the story will not tally nígbà tó bá ti yá because i don't have me ready to compromise they compromise gbogbo nǹkan tí bàbá Mohbad tẹ́ bá lọ wo gbogbo tẹ́ bá lọ lílì wo ṣáàt bàbá Mohbad ní bìgínì in fact ìyá Mohbad gan wọ́n sọ pé kó dákẹ́ ni ìgbà tó wá yá ni wọ́n sọ pé à ah, ìyá Mohbad tó jẹ́ pé bàbá Mohbad wá ti ń sọ̀rọ̀ ìyàwó ẹ̀ náà ń sọ̀rọ̀ chakachakachakachaka dadi because ìyá Mohbad bàbá Mohbad mọ̀ mọ̀ sọ fún ìyá Mohbad kó dákẹ́ ni kì í ṣe anybody ló sọ fún ìyá Mohbad kó dákẹ́ torí pé wọ́n fẹ́ cover prime boy òun dẹ̀ níyàwó ẹ̀ ṣe ń sọ̀rọ̀ ṣó ti yé ìyàwó Mohbad i mean ìyàwó bàbá Mohbad àti bàbá Mohbad heart wọ́n há àtìgbà yẹn bàbá Mohbad ló ń kìlọ̀ ọmọ yìí ó lọ ń bá bàbá ìyá Mohbad gbé pé dákẹ́ má sọ̀rọ̀ létà ló wá lóun òkú olóṣẹ̀ jáde nọ́mà ni ẹ jáde ẹ jáde ẹ jáde bàbá Mohbad ló kọ́kọ́ ń sọ fún tẹ́lẹ̀ pé ó dákẹ́ bàbá Mohbad ló ń sọ fún ìyá Mohbad tẹ́lẹ̀ pé dákẹ́ kì í ṣe Wùmí I swear to God when you listen to this because ìyá Mohbad ó máa ń hàt like a fool fún ó dẹ̀ máa ń fẹ́ ṣe gbogbo nǹkan tó bá ti fẹ́ because of ọmọ ẹ̀ ẹ mọ̀ kéèyàn ti ṣe mistake tẹ́lẹ̀ kan ti bìlẹ̀ pé àwọn ah, ṣe mistake kan kan máa hold mistake yẹn kan máa fi manipulate ayé ẹ̀ kan máa use again kan máa lo mistake yẹn máa fi máa tools ayé ẹ̀ kan máa fi disturb ayé ẹ̀ kan máa fi hold a ransom nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. bàbá Mohbad ló ní kó dákẹ́ ní tí ìyá Mohbad ń sọ ń sìn tó tọ́ ni pé prime boy bó sọ pé òun wá sọ pé kí ló dé tí ẹni tó ń ló bọ́ ọmọ oúnjẹ àti nǹkan mẹ́rin fi ṣẹlẹ̀ nǹkan òun dá báyìí ó ló sọ pé òun ti ní kó lọ sápamọ́ òun ti kọ́ ìṣó ọlọ́pàá lè máa fẹ́ lọ ṣe kíríkan kíríkan òótọ́ ló sọ fún òun lẹ ṣe rí pé ìyá Mohbad ò sí nínú sín yẹn níbi gíní ẹ̀yìn nínú sín ni ó lè ní máa lọ sórí òkè lọ máa gbàdúrà ó lè lọ sọ pé lọ kíníkan àbí kò wọ́n gé ìjọ sáà òun ló sọ bẹ́ẹ̀ fún bàbá Mohbad yìí ni lójú ẹ̀ mo ti kọ́kọ́ ti rí bọ̀dùbà tó ti wá rí pé nǹkan kan ti ṣẹlẹ̀ báyìí bàbá Mohbad ó mọ many things ẹni tí wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ nínú ní brecht ẹ mọ nǹkan tó sọ wọn láwọn tó ń inú mọ́tò tán náà ti jà yẹn ó lóun ò lójú wọn lójú wọn ò kílẹ̀ ṣe mọ̀ pé mi sọ ń sìn bọ́tì àwọn nǹkan kan kí ló dé tẹ́ ń kọ̀ tí ó dà pé sìn yẹn ó dàbí two hours ẹ wá ń kọ̀ tí two minutes kan ẹ jọ ní ẹ̀pọ̀ ń bí ẹ wá sọ gbogbo ẹ̀ story yẹn di cut and join cut and join a lot of people will be confused why are you cutting it okay say the way it is this thing happen in front of these people ọwọ́ kó wọn sínú court ni tó bá jẹ́ courtism náà ni wọ́n dẹ̀ ní kán náà wọ́n pa àbí kankan tó ń fẹ́ ṣe initiation because a tún gbọ́ níbi nígbà tá a tún débì kan wọ́n tún sọ pé initiation tún wà o tí wọ́n tún ní ó fẹ́ wọ another group níjọ́ yẹn group àwọn tí ó lọ bá ṣeré yẹn náà ló fẹ́ wọ̀ níjọ́ yẹn pé wọ́n á ṣe initiation pé ó wá get out of hand wọ́n tún sọ yẹn náà but i don't believe ó ní mo ṣe sọ yẹn pé adẹ̀sọ́ sì pé òkú yẹn mo ṣe ló wà ní síbẹ̀ yẹn o ẹ jẹ́ ká mọ̀ káàkó lè mọ truth ni kó má fi ìyà jẹ àwọn aláìṣẹ̀ kó máa drag àwọn ẹni ẹlẹ́ni kó wá di later kan sọ pé búkì àwọn sọ pé tó bá ti dọ̀la ẹ tó bá ti jẹ́ pé òun ti wá mọ̀ ìgbọ́n tó bá ti jẹ́ pé mistake ni gbogbo nǹkan tó ń sọ kò rí bẹ́ẹ̀ òun á wá ṣe sorry lẹ́yìn tó ti fi wọ́n boost account ẹ̀ tó ti fi wọ́n pa owó tó ti ṣe oríṣiríṣi no kò dáa ó ní bàbá Mohbad òun ló ń sọ̀rọ̀ kò tí ì sọ̀rọ̀ tán ẹ máa jẹ́ kó sọ̀rọ̀ tán ẹ jẹ́ kó sọ̀rọ̀ ilé ìgan kò kún. Eh, gbogbo ohun tó ṣẹlẹ̀ kò ṣe tí wọn lè gbé sílé kí gbogbo àgbáyé kan ràn mí lọ́wọ́ lórí ọ̀rọ̀ pé ọ bí mo ṣe wà yìí títọ́ wọn ó tún tó tó fi kú gan-an mi rò kó transfer five hundred thousand sí mi bẹ̀tẹ̀ ayọ̀ mi ni ọ̀rẹ́ mi ni ìkejì mi ni torí wọ́n bá pe orúkọ ẹ̀ mọ́ mi kò sí ni ìdúró mi máa yàtọ̀ wọ́n sọ pé bàbá ìlú dé iyì tó ń fún mi ó tẹ́ mi lọ́rùn torí mo kápá ọ̀kanjú àmì ìwọ̀nba tí mo ní tó tẹ́ mi lọ́rùn ìwọ̀nba tó dẹ̀ fún mi kò dẹ̀ fi ayọ̀ gbà lóòótọ́ ní millions ó ní lóríṣiríṣi kì í ṣe kí ètò mo lè bbn mi síta kan wò bóyá transfer of five hundred ó bọ́ sí mi lọ́wọ́ látọ̀dọ̀ Mohbad ó dẹ̀ fẹ́ ṣe ṣùgbọ́n àwọn kan náà ni. ẹ ń torí ẹ mọ̀ pé torí eléyìí ọ̀rọ̀ tí mo sọ yìí tí mo mọ̀ pé mo sọ eléyìí ní ìjẹ ìjẹ tàbí jẹrin mo sọ wípé for this they should help us to do what investigate baba Mohbad eh, account kì í ṣe pé láti ṣe wọ́n níbi kákan lè fi get fat tí wọ́n bá ti ń purọ́ tó bá táwọn èèyàn bá ń dáwọ̀ tó bá ń sọ tòótọ́ tó bá ń sọ pé táwọn èèyàn bá dáwọ̀ tiẹ̀ tó yẹ pé ọ̀rọ̀ yẹn ti di ọ̀rọ̀ public you just need do some investigation for people to be clear and now dem ma wo oh eléyà a ṣe a investigate and just see. sí òótọ́ la bá ń bẹ̀ o ṣó ti yẹ yín mẹ́yẹn wọ́n lè máa mọ̀ ní olótìtọ́ ènìyàn torí táwọn èèyàn bá kàn dẹ̀ sọ̀rọ̀ báyìí tó bá ti di ọ̀rọ̀ public tó dẹ̀ pé wọ́n kàn sọ̀rọ̀ báyìí wọ́n kàn nìkan wave ẹ̀ èmi ò láì kéèyàn wave nǹkan tí bá táwọn èèyàn bá sọ̀rọ̀ get it investigate it it will help our society àpapàá èèyàn kò ní máa kàn lánàá kó kàn bí pé mo kàn lè form mi irọ́ kan mo kàn lè sọ̀rọ̀ kan are you getting what i'm saying Only ní five hundred thousand owó àkáǹtì o bàbá Mohbad ní níbì kan nínú tàkọ́kọ́ tó kọ́ ṣe ó ní pọnpọ́n ló lo ra fun. ìyàwó e báyìí lo ra pọnpọ́n fún un gbogbo àyẹn kẹ̀dẹ̀ rèé kó tó di pé bàbá Mohbad sọ̀rọ̀ yẹn náà ìyàwó bàbá Mohbad ló kọ́kọ́ sọ̀rọ̀ yẹn orogún òun ló kọ́kọ́ sọ̀rọ̀ yẹn tó sọ wípé ẹ kò gbọ́ràn kò tọ́jú bàbá ẹ̀ ṣọ́mọ tiẹ̀ ni ọmọ tiẹ̀ àwọn ọmọ míì náà wà ṣe báwọn ọmọ míì wà láti age ten tán ti ń make owó àwọn celebrity kan wà lórí social media yẹ ọmọ kéékèèké wọ́n ti ń make owó at the age of ten twelve kí lorúkọ bọ́ ẹgẹ́ kékeré kan tó wà nàìjíríà tó ti pé fifteen sí ó ti make owó láti bí ìgbà tó ti wà ní seven years tó ti ń ṣe dáadáa fáwọn òbí ẹ̀ àwọn ọmọ ìyálé yẹn náà sọ fún wọn tó bá yìí sì bẹ́ẹ̀ ìwọ náà kó wọn lọ lé Naira Marley kán bẹ̀rẹ̀ sí make owó àdéhẹ́lé bóyá ilé Naira Marley kọ́ ló máa kó wọn lọ kó wọn lọ bìkan náà kán bẹ̀rẹ̀ sí make owó àdá tẹ́lẹ̀ èjì kán máa kán lè wá tọ́jú bàbá ẹ̀ tó bá ti ṣe bẹ́ẹ̀ yẹn lè mọ bó ṣe rí ẹ ti understand look at the way the woman talk the way bó ṣe put ọ̀rọ̀ yẹn sí public ipe ọmọ yẹn kọ́ kò ṣe dáadáa ọmọ burúkú ni Mohbad ìyàwó ẹ̀ ló ṣe kinní kan òun ló put ọ̀rọ̀ yẹn sẹ́nu bàbá ẹ̀ gbogbo ìgbésí ayé bàbá ẹ̀ tó fẹ́ dàrú lónìí àti gbogbo ilé wọn woman yẹn get role tó lágbára ló play she's evil that woman she's evil ọwọ́ ẹ̀ ò mọ̀ tó ń sọ pé kí Mohbad nǹkan tó sọ fún ọkọ bàbá ẹ̀ kóun àti ìyá ẹ̀ kóun wá sẹ́tù ṣe rí i pé òṣàjẹ́ pé méjì obìnrin máa dénú ni ṣe rí i pé ó máa láìkẹ́ ni a máa sọ ní nǹkan tó ń sọ lọ́jọ́ ẹ̀ ni pé ọ̀run dọ̀run àtọ̀run dọ̀run ẹ̀ Mohbad ìwọ wá sọ pé kí bàbá ẹ̀ ọkọ tòun kó wá lọ padà fẹ́ ìyá tó ibo olówó ó yá lọ máa náwó náà lọ́rùn inú jìnnà ju ọ̀run lọ anything can happen anything can ṣe kí can happen but the deal have been done now ṣùgbọ́n àwọn tó ń ṣépè fún eh, Bukky Jesse <laughs> èmi ò ní tí bá bẹ tí bá tí bá ṣépè fún ẹ nísìn mí ní ṣépè fún ẹ nísìn èpè mi dẹ̀ ní ṣe fún ẹ tó bá ti torí èpè tó ń ṣe fún Liam yẹn <laughs> èpè tó ń ṣe fún Liam yẹn <laughs> ìpè tó ń ṣe fún Liam yẹn ó máa lẹ́yìn I tell you because for that gan baba Mohbad mo lè yọwọ́ kò lọ́rọ̀ baba ọlọ́run lè yọwọ́ kò lọ́rọ̀ baba Mohbad àwa light and light ìpè tó ń ṣe fọmọ yẹn wọn ò tí confam pé ọmọ yẹn o ọmọ àlè ni kò dé need láti confam anything because ìwọ gan ò confam ọmọ ọwọ́ ẹ ṣé ìwọ da o kì í ṣàṣànà búkì má bínú torí mi ti play tán jésè ọmọ jésè ṣé ìwọ kì í ṣàṣànà ni kí ló dé tí bọ̀bọ̀ yẹn ò fẹ́ ẹni tó bímọ fún kí ló dé tí ò fẹ́ tó máa sọ pé ìwọ ti gba kádàrà tiẹ̀ ìwọ single ó tiẹ̀ tí wọ́n tún gbé ìkan jáde tó tún speak fún Bíọ́dún ọ̀kẹ́ owó what is your business bó ṣe ṣe fún ó wá ń sọ pé ẹbí síbi dàpọ̀ òbé ẹdínlò ló lọmọ ọwọ́ ẹ̀ ọmọ yẹn ń kọ́ ẹ̀ kọ́lọ́run sábà pèsè ọkọ rere fún títí bísí ni òun ti lo ìgbà tiẹ̀ ibi ọ̀kẹ́ owó òun ni dídò ṣe kinní kan kinní kan kinní kan ṣé o mọ̀ pé bó ṣe ṣe fún nìyẹn bó ṣe ṣe fún bísí ìdàpọ̀ bí nígbà tó ń rẹ pé sísítà fún ọkọ tó ń fẹ́ dídò màláyè dádì ẹni dídò màláyè ń sìn ó ti wà tú yóò tú ọ̀rọ̀ Bukky Jesse tí bá bẹ̀rẹ̀ sí analyze ẹ ó máa lose àwọn èèyàn máa wọ́n máa rí ẹ pé tí bá no náà pé mo fẹ́ analyze ẹ tí bá bẹ̀rẹ̀ sí sọ tòótọ́ àti nǹkan tó you you are you are you are too cunning ó ti believe pé ọpọlọ ẹ gbóná wọ́n dẹ̀ ń lò ẹ ni àwọn tó to. tó ń lò ẹ náà àwọn tó close mọ́ àwọn tó ń bú yẹn àwọn ló ń that's not good ó wá ṣé bàbá yẹn ló ń sọ̀rọ̀ fún put page àbáwọn kọ́kọ́ bẹ̀ẹ́ kó kàn fi àwọn kan ṣe yẹ̀yẹ́ àkókò máa ṣe bákan bákan ó máa rí pé wọn ò lè sú ẹ tábà ní kán sú ẹ wọn á sú ẹ wọn ò dẹ̀ lè sú èmi bí torí wọn tábà ti sọ pé kán ṣe nǹkan kan fún ẹ bẹ́ẹ̀ wọn máa ní kán ṣe nǹkan kan fún èmi bí ó ti yé tọ́ bá ti ní kán ṣe nǹkan kan fún ẹ bẹ́ẹ̀ wọn á ní kán ṣe nǹkan kan fún mi bí nobody can do anything torí èyí táwọn èèyàn ìṣe sílẹ̀ ń sìn àti ìparí ẹ̀ bẹ́ẹ̀ ni ó yà gbọ́ tọmọ mi ń wú kán sìn mo kó kéèkì síbẹ̀ yẹn tolúwa bá mi kó kéèkì yẹn wá káwọn èèyàn rí mo sì kó kéèkì yẹn sínú ilé ìyẹn ogún ọdún máa ń gbóná mo kó kéèkì yẹn sínú ilé ó mọ̀ pé mo dẹ̀ sọ nǹkan kan pé ó bẹ̀yàn kan sí mi i know it mo rí iṣẹ́ ẹ̀. Hmm? mo kíyèsí. very dark boy ó wà ń bẹ̀ yẹn bóyá wọn ló ti jáde àbí kò ti jáde bó kúrò ń bẹ̀ gan ọjọ́ tá a sọ fún anyway ṣá mi tẹ̀ ní láti analyse anybody mi hold anybody ní extradition tí o bá ti speak fún mi speak fún ẹni tó bá ti road sí tó bá wọnú problem wáyé máa máa wòrò ẹ̀ torí èmi gan o ọ̀tẹ́ mi ní problem tèmi kò sẹ́ni tó bá mi gbọ́. ilẹ̀ tó rà ní wọn ìlú kọ́ ẹ̀kọ́ tí mo mọ̀ mọ́ ni àṣìṣà tí gbogbo ayé dẹ̀ ń ẹ̀ ẹnìkan sọ pé ṣọlẹ́yẹ kan yọ ṣé ìlànà ẹ̀ lọ́nà fúnra rẹ̀ sí lẹ́kì báwọn ṣe rò nìyẹn èmi ò gbọ́ ìdásọ ṣe ọmọ kó ràn mí lọ́wọ́ kó gbàgbà yẹ kó ràn mí lọ́wọ́ ẹsẹ̀ tó lè nífẹ̀ẹ́ ọmọ yìí bí èmi o oníyọrí tí mo fi gbé pọn oníyọrí tó fi wà lọ́dọ̀ mi o tàbí jọ ń ṣe o kó tó di wípé ó wá di ẹni tó lórúkọ ó ṣàánú mi ó ṣàánú mi ó ṣàánú mi. Thank you. pé ó gbé lọ́dọ̀ bàbá yẹn bàbá tọ́jú ẹ̀ ó gbé lọ́dọ̀ bàbá yẹn ni àárọ̀ ọmọ tí bàbá rán lọ sí poli tó padà wálé tán ni wọ́n béèrè orí bàbá ẹ̀ lórí mídíà yìí náà láti rí ní ó lóun wà ní kinní kan university of kinní kan ní Kwara mi ní university kan ṣáà ló wà àwọn court ṣe mẹ́ba ẹ̀ wọ́n wá béèrè pé orí ìyá ẹ̀ àbí orí bàbá ẹ̀ ní kó lọ gbé wá ó gbúdọ̀ gbé wá tí ò bá gbé wá àwọn máa pa kó tó tó some hours ó dẹ̀ ń bọ̀ tààrà ó ń bọ̀ straight ó bá bàbá mi tó sùn sí straight lagi ó dẹ̀ gé orí ẹ̀ ó dẹ̀ lọ ó gbúdọ̀ gé fún wọn so bàbá ń pa ọmọ ọmọ ń pa bàbá ṣé ti yé mi ò sọ pé bàbá Mohbad ni but àwọn a lot ṣẹlẹ̀ so ìyá Mohbad náà kẹ̀dẹ̀rẹ̀ prime boy ń sọ pé ìyá Mohbad ń ké ta ló ní ìyá yìí náà ìyẹn ìyá ọ̀rẹ́ yẹn olóṣì ọmọ anyway ẹ jẹ́ à play interview yìí ti. ti ó dùn ní olúwa tó sìn popularly known as prime boy. àwọn tó sì ti lọ yẹ̀rẹ̀ rẹ̀ náà máa ń olè lórí. nothing really. wọ́n máa ń jẹ́ lọ́ọ̀sì. ó dùn ní olúwa tó sìn popularly known as prime boy. Um, nothing really happened. Um, Mohbad, I saw Mohbad miss call on Saturday and. Um, ó ní nothing really happen ẹ máa gbọ́ o was when I saw the missed call, I was shocked and I was like, oh, my Uber called me. Then I called him back immediately and he told me, Prime, can I come over? Uncle Ede just chill. Uncle He's missing me, you understand? And I said, okay. Immediately when I heard the news, I, I ran to I ran to my friend. I, am going to the island, this, that. Then they said, no problem, that he would join me soon because the next day is my brother's birthday. So even everybody will be there too. So and I said, okay, but me, I'm going today because I need to be with Mobad. On getting to the island, I got to the island in the evening around seven something. So getting there, I saw Mohbad in the parlor with his with some guys, with his boys, playing with his kid. Then immediately I dropped my bag and picked his kid and I started playing with him. We greeted each other and I... Ah, playing with his kids. Gbogbo yín náà lẹ́ ń sọ ń sìn pé ọba kan ló lọ mọ̀ ń sìn o, you including you. Dá pé mo Wùmí máa ń ṣe kíní kan But then Wùmí was playing I mean, Muki, I mean, Mohbad was playing with his kids. You directed, but nígbà tó yá tágbára fẹ́ pààrọ̀ ara wọn tó di pé you now ẹ jẹ́ ká máa gbọ́ lọ. What did I want? where is that cough syrup. I don't want Tennessee this time. Go and get me Chelsea this time. And he, go, he went, sent someone to go and get me a bottle of the Chelsea. And when we were drinking, having fun, talking, it was, it was playing some old videos for me on YouTube and we were having fun. Then the next thing he told me, um, he forgot to told me that um, he's having show in Ikodu. Um, that is tomorrow. And I said, ah, tomorrow, I ah, should have told me that tomorrow is my brother's birthday too. And he told me that, okay, let's do it this way. He said, um, Ibrahim, wait, um, after that show, I will invite my brother to come to his house in um, Royal Pine and he will celebrate another birthday for him. And I accepted and okay, it's another celebration. And my brother will be happy to be with you as well. So we get into the show. We, we got to a Meta and his wife, and as in him and his wife started having some arguments, eating arguments, which I don't even like. the way. I don't even, you know, I, I don't need to interfere in their family issue. So I was just looking, but the, the, the matter keep popping up. Like I don't understand. Even after the show, even after the show, and I I, I escorted Mobad to the car, and I said, wait, let me go and clear the road. I started clearing the road and I was hearing that calm down, you, no car can leave here now until Zlatan and other artists because we came in together with convoy. So only you can leave. Well, I noticed Mobad was angry and because he don't want to stay in the car with his wife because they were having one or two, but it was easy. Tolu, Sarah, Sarah, please give me the charger quickly. The this one for the LJ. Sorry, sorry, sorry, sorry gbogbo ni máa plọ. o ṣe kìá kò tí ì pé no fuchers yes it is best in charge that's good Ah, ti fi kún ni thank you where is the jẹ́ ẹgbẹ́ kìíní for ẹsẹ̀ gbé the cough syrup what about the kidney? She what water ló need. I haven't drank water. You haven't drank water. What about the juice the one in the fridge? I say you still have wake Which? Take it. Take the small one that remain. Drink water and take the remaining one. Emma má bínú ẹ jọ̀ọ́, fóònù yẹn fẹ́ kú ni. ṣé ẹ mọ kan tí bàbá yẹn náà ṣe mọ pé bàbá Mohbad sọ pé òun bá slanta àti gbogbo àwọn celebrity ní ilé ibi tí wọ́n ní ti kú sí yẹn torí pé gbogbo ohun tó ṣẹlẹ̀ yẹn náà they are well they they they ó ṣojú wọn they know everything so it's not only Wumi although you understand what I mean torí ó ní slata also was there gbogbo wọn ẹbí ọmọ ẹni tó ń jẹ́ gbogbo wọn yẹn wọ́n wà lórí stage they wọ́n jọjọ lọ sí Ìkòròdú ni but ẹ jẹ́ ká máa gbọ́ prime boy lọ prime boy là ń gbọ́ sí i. but Mohbad was not happy that I was the one telling him ó ti tó náà ó dẹ ó ṣe bíbá ẹ ló ti máa solve gbogbo ṣe mọ̀ pé in the beginning ṣe mọ̀ pé of recent Mohbad eh, eléyìí sọ pé òun ò dá sí there was no fight pé òun ò jà pẹ̀lú Mohbad nínú bíbà yìí ó jà because of fúnra rẹ̀ sọ pé òun ń dá sọ̀rọ̀ tí ìjà between Wùmí because people say there's no fight in Ikorodu Bukky Jesse said today also there's no fight in Ikorodu There's fight only ló sọ yìí nínú mọ́tò àmì níbẹ̀ yẹn there fight and òun wá ń làjà ó nítorí pé òun jókòó sí middle òun ló wà mí Wùmí jókòó sí middle Mohbad jókòó báyìí Prime Boy joko báyìí nínú the same mọ́tò ni ṣótiyé nínú clip kan níbi kan sí Mohbad eléyìí náà ó tún sọ̀rọ̀ so tún aburu pé àbúrò ẹ̀gán rúdì sóhun òun tún lọ sọ fún nínú ìkan ṣótiyé pé àbúrò ẹ̀ ó rúdì sóhun nínú ìkan prime boy tún sọ ó ti sọ̀rọ̀ náà wọ́n ti sọ different different things ó làbúrò ẹ̀ rúdù sóhun ní ibì kan ó lóun dẹ̀ lọ sọ fún bọ́ọ̀ yìí ó pa pẹ̀gẹ̀dẹ̀ irọ́ bọ̀bọ́ tó pè prime boy ó pa series irọ́ series by series ni ṣó ti yé ẹjẹ́ máa gbọ́ lọ ṣe ń gbọ́n sẹ̀yìn jẹ́ pé wọn ọ̀jà wọn ò sọ pé ẹ kò bá ẹnìkan jà ní Kòròdú àti pé kò tún ní ìṣù pẹ̀lú àdúrà gan nínú ìkan ó sọ wípé àwọn ní ìṣù àbúrò ẹ̀ ló mọ̀ pé ehm, eh, kí lórúkọ àdúrà ó sọ̀rọ̀ sí rudely òun wà lọ fẹjọ́ sùn you see irọ́ pọ̀ o bọ̀dọ̀ ẹ jẹ́ a gbọ́ nǹkan tó sọ ń bí ẹ jẹ́ a tẹ́nu ẹ̀ lágọ́gọ́ la fẹ́ sọ ọ̀rọ̀ ẹnu ẹ̀ la fẹ́ kóòtù ṣó ti yẹ yín. And that was what I was just telling him. And he was angry that I did not give him the chance like to like to pour his mind out at that moment. And I told him this is not where you do this. When you get home, then solve your family problem. This is a show. This is you are here to have fun. Just smile and he wants to come down from the car. And I was like, Don't come down from the car. I was sitting here, his wife was sitting down at our middle. And my dad was sitting down there. And his wife his wife was holding now uh, Liham, that was his son. ẹ̀yin tẹ́ sẹ́ pé wọn ò jọjọ wọ̀ nínú nínú mọ́tò kan Bukky Jesse ni wọn ò jọ jókòó sínú mọ́tò ṣé o ti rí pé wọ́n jọ jókòó ṣé o ti rí ọ̀rọ̀ Mohbad yìí ń gbà yẹn mo abẹ́ẹ̀ sí ń post ẹ̀ sórí in fact mi ń tiẹ̀ lo mi lo YouTube mi mo ṣe fẹ́ bẹ̀rẹ̀ sí ń lò because mi ń lo YouTube mi for four years because one hack ẹ̀ you know all those many things go wrong lórí YouTube nígbà yẹn wọ́n ṣe bá mi rectify many things ni ṣùtìyé so mo kàn post mo kàn hide ẹ̀ sí pẹ̀yẹ́ mi wà lórí youtube mi yeah ìmí dẹ̀ wà lórí platform lórí Auto Bola àmì lórí Auto Success Ola so lórí youtube yẹn mi ò lo sí youtube mi mo bẹ̀rẹ̀ sí ní ó bẹ̀rẹ̀ sí ní wà active ń sìn láti bíi let's say two months kò tí ì pé two months kan tó bẹ̀rẹ̀ sí ní wà active so mo kàn ń post nǹkan mo kàn ń fi àwọn nǹkan síbẹ̀ ni you understand me nígbà mi ti gbà fẹ́ kó wà lórí facebook mi akànjọ màá kàn fi síbẹ̀ yìí mo ṣe bẹ̀rẹ̀ sí fi post síbẹ̀ yẹn láìpé kó wà active because I have a problem with YouTube ìtìyé mm-hmm. nígbà tó lórí ọ̀rọ̀ cases ni o cases àwọn gbogbo cases mo ti treat ni o so and it can happen to anybody so tó bá ṣì ń gbẹnu tó sọ pé kó máa nìṣó kò sí kò sí wàhálà àṣà ó yá. It's not like you can see your son, you don't need to do all this. Then he came down and turned like maybe my own is getting too much, maybe in his family, and he asked me just. Can you hear that? Bukky Jesse. Àtẹ̀yí ṣe ń sọ pé prime boy. Ṣé ẹ rí pé fúnra rẹ̀ ó sọ pé he now believe pé tòun my own is getting too much. Ṣé o gbọ́? Bó ṣe rí òun gangan mọ̀ pé òun kàn sọ̀rọ̀ pé don't talk don't talk àbí kìnìkan kìnìkan. Because in the beginning bóyá òun náà bóyá ìnáwó bóyá ó ti gbọ́ owó àbí kankan is protecting Wumi mo ti sọ rí pé why are you protecting Wumi not even your friend and your friend say shut up i'm talking to my wife not your wife you are the ogba because there's game going around Mohbad and this boy is telling me that he doesn't know anything about Mohbad's death irọ́ ló pa ó ti yé yín why tó fi ń dá sí gbogbo ọ̀rọ̀ Mohbad ìyẹn tó sọ pé fílẹ̀ gbogbo ìgbà tó fi wá sára nìyẹn gan they are coming to be hunting Mohbad ni it's an instrument bí ìyá Mohbad ṣe sọ wípé àwọn Judas pokùnso pé gbogbo àwọn tó lọ́wọ́ nínú ikú Mohbad pé wọ́n máa pokùnso náà ni pè yẹn mi pé Judas betrayed Jesus Christ pé eléyìí náà betray Mohbad wọ́n pè ní ọ̀rẹ́ ṣùgbọ́n ó gbódegbà láti ṣe Mohbad níbi ẹ máa gbọ́ tó bá máa yẹ ẹ máa gbọ́ pé ṣe mọ̀ pé ẹni tó bá gbépo lájà kò jà bí ẹni tó gbà dání tó bá rán níṣẹ́ ẹrú ó yẹ kó fi tọmọ jẹ so ìwọ tó ń sọpọ́tì prime boy wo kó tún tú ọ̀rọ̀ yìí gbọ́ dáadáa tún lọ wo full story ẹ̀ o lè wo ní tvc tó ṣẹlẹ̀ bíi i think ó tó bíi three five months ago ṣá to six months ago o lè gbọ́ full ẹ̀ ṣó ti yé ó yá ó wà lórí ó wà lórí ọ̀dọ̀ mi wọ́n sì ti ọ̀nà tó bọ́lá. because they were shocked that Mohbad came down without going on stage so they were they, they followed him to where I was sitting and then he opened the car and open oh, ló ṣẹlẹ̀ báyìí started eating me and saying that wey prime prime I said kí ló next thing sọ́yà bullet bọ́lẹ̀ mo ní kí n bọ́lẹ̀ báwo ṣe fẹ́ disgrace mi bíbá yìí ni ṣe bá jọ wá láti island ìbálò yìí máa ní kí n bọ́lẹ̀ so I was just smiling saying it so àwọn àmì yẹn wá ń wò àwọn ò pé à ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn ń ṣeré ni due to I was still smiling so the next thing I saw uh, is taking a person and the military and the, they saw uh, this one is taking a person so they hold it. Do you know that Wunmi eh, eh, prime boy gan kò yẹ kó wà nínú mọ́tò tí òun àti Mohbad wà Wunmi àti ọkọ ẹ̀ wà nínú mọ́tò yẹn ẹni tó bá yẹ kó tún wà ń bẹ yídà kó jẹ́ kí mánéjà ẹ̀ jókòó síwájú ọ̀kàbúrò ẹ̀ jókòó síwájú òun Wùmí wá jókòó sí middle pẹ̀lú ọmọ Liam yẹn wọ́n wá jókòó sẹ́gbẹ́ kejì ṣọ́kọ méjì ni Wùmí gbọ́ ṣọ́kọ méjì ló ní ṣọ́kọ méjì ló ni kí ló tẹ jọjọ jókòó sẹ́yìn nọ́mbà one ọmọ yẹn kò yẹ kó yẹ ọmọ yẹn wà kó wà free bóyá orí car seat ló máa wà ní tó bá ẹ máa gbé car seat sí middle yẹn wà á jókòó báyìí ọmọ yẹn á wà middle yẹn kí ló jù wọ́n wà ní middle ọ̀fọ̀ ọkùnrin méjì kí ló dé bọ̀bọ̀ yìí ó ní kankan tó ń ṣe ó bìlí pé òun ti rẹ́yìn ọ̀rẹ́ òun ó bìlí pé o lè lórí Facebook yìí àwọn kan lè speak ìfẹ́ wọn kàn máa fi help boost page náà ni ó máa lọ sẹ́wọ̀n ẹ̀ I bet you èèyàn ti sọ fún ẹ pé shut up your mouth don't put your mouth again ṣé mọ̀ pé bó ṣe jókòó yẹn Wùmí you are also evil I tell you the truth is bitter bó ṣe jókòó sí mídùn yẹn Wùmí ọkọ ẹ tó bá tẹ̀ pé ẹkàn tí ẹ wà a good time tọkọ ẹ wà ní tẹkọjọ ń lọ this guy can be passing message to you and your husband will not know because you are sitting in the midst of two men it's wrong tó bá jẹ́ manager ń sìn àbí àbúrò ọkọ ẹ̀ ìyẹn náà ò dábọ̀ tí a sì gbọ́ yẹn bọ́tí ọ̀rẹ́ ọkọ ẹni oko òkín jẹ́ ti bàbá àtọmọ kó má lálàá mẹ́sẹ̀jì ọ̀rọ̀ tó ń sọ ni mò ń sọ yìí o Bukky Jesse tó sọ pé kòkó nǹkan kò ṣẹlẹ̀ ṣó ń gbọ́ lẹ́nu ẹ̀ ṣó ń gbọ́ ọ̀rọ̀ látẹnu látẹnu eléyìí pé wọ́n jà ẹ jẹ́ àgbọ́. and the hell designer said okay fine you come down and go Then I came down from the car and I, I found my way. I went straight to the stage. Who said that to you? Priest, and explained to him that, sir, I don't understand what's going on. That um, I don't understand that Mubad is my childhood friend. And everyone all of a sudden he asked him to get out from the car. He started hitting me. Because I, I don't know what's going on. The Cubana chief priest asked me. Okay. He's now talking about Kubana uh, priest too. He now went to the inside, back to the inside to go and meet uh, Cubana priest. How do you know? You said everybody is already in the in the car about to go and they came together in convoy. That's what you said in the beginning. Nínú ọ̀rọ̀ yìí náà pé wá pé they are all of all of all of you already in the car. And Mohbad want to come down. He said, oh, no, you cannot come down because a lot of people here, we are just waiting for the one in the front, the car in the front. So move so that you can follow them so that they cannot come down here because a lot of people are there. Nínú full video yìí, ó sọ pé ó fẹ́ fún olóhùn fẹ́fẹ́ nìkan lówó you understand me <laughs> now ó wá lọ bọ́ọ̀lù yìí náà went back inside ibi tán ti lọ ṣe iṣẹ́ yẹn to meet Cubana priest ìgbà tó wá débẹ̀ you now explaining yourself let's listen to this let's listen to this part. okay stay here let me go and make findings of what is going on. Then I left, I, I announced, he asked the security, watch over him, don't let him leave here. Then I said I won't, then I stood. Then immediately, me checking out, remember his Cubana chief is, I'm waiting for him to come and give me feedback. I just, I, everywhere was empty, both the Prado, we bought like 15 Prados or 10 with the general boss, everyone, we came together and everywhere like dry immediately. So I was shocked. So I only come and direct, ah, I can't come out of this gate. You know, all this Omota, I don't want them to they you know even the àwọn tó ya pattern yẹn náà fún the people also giving the script to this one there's a mistake a little mistake like you said they already everybody already in the car you are waiting for the one the the the, the, the Prado in the front to move because you came with convoy and all of you have to go at the same time and you are telling I mean Mohbad to sit down and not to come down because the car in the front until they move. You understand? And when he refused, he now came down himself. He opened the door and he said, you should come down. That you cannot go with them again because your own is too much in the family. And exactly what you are doing today. And that's why you are trying to be telling, you know, gbogbo you torí replace a game. It's a game now you have to expose women and women also and everybody has to expose themselves expose you as well Kubana, priest said you should wait for him and he said some security should stay by you I mean stay with you and you should wait for him you should not come out though and you are there after some time everywhere you know ti da those security where are they you don't know where they left when you are mean when you are you know because you are with security Where are the security? You are not aware when the security left you there? And everywhere was now empty. There was nobody again. You are now asking somebody that is just passing. And the person said, oh, want ti lọ, go want ti lọ. That's what they said. You also said. The issue is different. What is happening is different from what you are telling us. Because you are keeping some issue. The secret, exactly what happened wọ́n ti sọ fún ẹ pé bó ṣe máa sọ̀rọ̀ o your story is not tally a lot of lies what is the Cubana priest doing alone inside that time you went to meet him there why did he tell you to wait for him that is coming kí ló dé tó sọ pé wait for me here i am coming Cubana priest ẹ dúró dè mí bí o nígbà tó lọ fẹjọ́ sùn ó dẹ̀ sọ pé gbogbo yín ti kó ẹrù sí ẹ ti kó sínú mọ́tò but Cubana priest báwo ni wọ́n ṣe mọ̀ pé Cubana priest ṣé Cubana priest ló rán ẹ níṣẹ́ sí ni tó wá sọ pé o ti jíṣẹ́ o confusion to their miss o now you have to go and report back because òun ló show ṣòna òun dẹ̀ ni big boss yín òun ló kàn dọ̀tí revival òkùnkùn tẹ́ ṣe níjọ́ náà tó gbẹ̀mí ọmọ náà but ó ní kó dúró kí ni rísì tó fi sọ pé kó dúró de òun tó wá dé tó wá fi ẹ́ sílẹ̀ síbẹ̀ tí gbogbo wa lọ because bó ṣe ní kó sọ nìyẹn láti jẹ́ ká mọ̀ wípé anyway ẹ já gbọ́. and he said I should hold on he called someone that is living around that town hall and said that hello ẹ̀gbọ́n and that, that person seems to be someone that uh into man ń lu gángan fún ní church wọn ló wá pé òun ló wá pé ó lóun mọ àwọn ọmọ táyà òun mọ ọ ní àdúgbò ẹ ń pè kankan ní ṣe mí mo ṣe kúrò níbi bẹ́ẹ̀ yẹn tó fọ́ ìmú ikú mi bẹ̀rẹ̀ tó gbé ọ̀kadà so di bá ṣe kú mi bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀kadà tí kò ní àwọn ọ̀tá yà lè búkú uber á lè bí ma ti dàrẹ́tọ̀ mi á lè gba àìlà. jọ́ torí ọlọ́run kí ni àwọn ọmọ ọ̀tá ṣe da ẹdún ṣé àwọn ọmọ ọ̀tá fẹ́ pa ẹni there is fight serious fight maybe people actually want to fight maybe some people want to attack this person also because he have attacked ó ti bá Mohbad jà tẹ bá wo bíbá yìí tó sọ pé àwọn ọmọ ọ̀tá ẹni tó ẹnìkan ló wá wò bẹ́ẹ̀ pé kó bá àwọn wo àwọn ọmọ ọ̀tá yẹn pé wọn ò ní àtàkì òun kí ló ṣe tí wọn ọmọ ọ̀tá máa àtàkì I don't understand ibẹ̀ yẹn kò yé mi ẹni bá tún gbọ́ kó tún wò dáadáa kó tún bá mi ẹ tún sọ̀rọ̀ sí i lọ sí apartment táwọn àbúrò mi ti ń ṣe birthday and I explained what happened to him that this that pe pe me and Mohbad really pe we have little quarrel and he asked me to get am from his car this that pe but that does not stop me from celebrating with you so I came back for your birthday and that was all. ṣe he has an issue ṣé ẹjà Bukky Jease ṣé wọ́n jà bí wọ́n jà ṣé issue wà bí kò sí issue bóyá bó ṣe ti ṣe Mohbad léṣe ni kubana priest ti rí i pé Mohbad ń bleed àbó ti ṣèṣe ó dẹ̀ fẹ́ ó fi òun náà bóyá òun náà wá fi pé idiot ni bọ̀bọ́ yẹn ó ṣe máa bá celebrate ìjà bó bá ti ẹ̀jọ́ rẹ̀ kan wá filẹ̀ bẹ́yẹn ó ti yé so ìjà wà kò síjà yẹn tutọ́ ẹ̀ dànù gbogbo yín ṣe ń defend the prime boy ẹ máa jọ ṣe ìwọ̀n tó bá ti yá ni ẹ ń gbà bẹ́ẹ̀ dáhùn torí mo kọ́kọ́ wò pé àbí Kubana priest no bẹ̀ ń ṣẹ́ ni. mi ò rò pé bẹ́ẹ̀ ni ṣùgbọ́n just Kubana priest yẹn bóyá ó fẹ́ lọ sọ pé kò jọ nǹkan báyìí báyìí ló ṣẹlẹ̀ kì í but yẹn what débẹ̀ tó wá wí pé just forget that bad guy look at what happened to me what he did to me he blow me me he, he hit me he dare eh, me I be fight òun or something like that ìkọ́ wọn ni wọ́n jà wọn náà jà yes wọ́n dẹ̀ ló máa kò ń tètè but enjoy it. Baba, jọ yẹn Do Mohbad nínú video? kan máa play yẹn bóyá another day ó ní ó ìtì ẹ̀ láyà bàbá Mohbad sọ wọ́n ní apá àwọn ọwọ́ yẹn ó ní one yẹn kékeré ni ó ní àyà gangan ni kìnní bíbẹ̀ yẹn wà ó ní àyà gangan ni bíbẹ̀ yẹn wà prime boy òun gangan ní issue Wùmí ní issue pẹ̀lú ọkọ ẹ̀ wọ́n ní misunderstanding yes ìtàn wa argue kò yé wa adẹ́ni tí ìṣẹ́ mọ̀ pé nígbà tọ́rọ̀ kọ́kọ́ ṣẹlẹ̀ oríṣiríṣi yọ́ la gbọ́ wọ́n ní ẹ ẹ mo bàtà àwọn tó ń ya script yẹn fún wọn ní ẹ Mohbad gbé obìnrin kan lọ sí patí ọmọ yẹn wọ́n ló lóyún òun ni Wùmí gbọ́ orí Wùmí wá gbóná inú ó ti àti gbóríṣiríṣi in tí wọ́n fi bínú fi sílẹ̀ ó lè jẹ́ torí pé ó nà Mohbad ó ti ó exchange blow pẹ̀lú Mohbad ó dẹ̀ mọ̀ pé ó ṣẹ̀ṣẹ̀ ni normally ó ṣe play tán lórí stage ni àti ẹ̀ kò sí mọ́ ṣe strong tó kò sí bó ṣe kọrin tó ń sọ̀rọ̀ tó ń jó tó ń ṣe tó ń jọ̀ ó máa ó this boy is a criminal. Eh, mọ́dá ọlá. Only ní Mohbad trust too much that is what was his problem he behaved like an elderly person gan ma ní àgbà máa ń wò ní àgbà máa ń gbà <laughs> pe ní ìlú kì í ṣe bẹ́ẹ̀ yẹn because he was he has a good heart and he think that was why he was trying to change from his old way to be a better person Then he was. Eh, but prime boy ọwọ́ ẹ̀ ò read my lips ẹ sọ pé mo sọ pẹ̀lú gbogbo ẹnu mi prime boy ọwọ́ ẹ̀ ò but I want to dọ̀rẹ́ bí irú bàbá Mohbad ó yìí ń protect bàbá ó prime boy own background child. grandchild just seriously because they are promising Oh, won't ńlá ó ti yé bẹ́ẹ̀ prime boy ṣe wà yẹn ó màn ti Wùmí ó màn ti Mohbad uh, for a purpose not for friendly kìíní yàtọ̀ sí <laughs> ó man, tí wọ́n lò ó àwọn kan mi ò mọ àwọn tó lò ṣáá òun ní selfishness àti hatred àti jealousy spirit tiẹ̀ it don happen that's why tẹ bá rẹ́lùmí tó bá ti dàgbà tó bá ti lówó tó stage kan tẹ bá rí pé wọ́n fẹ́ bá àwọn ìzálé àwọn friends àwọn ọ̀rẹ́ wọn gangan tó ń jọ dàgbà tí ò tí tó wọn wọ́n lè ṣe dáadáa fún wọn o but kò sí wọ́n ṣe ṣe dáadáa fún wọn tó tó bá wà careful they will be jealous àròkà máa pọ̀ jealousy máa wà tó bá gbára lẹ̀ púpọ̀ wọ́n lè pa ẹ́ dànù because oríṣiríṣi nǹkan ló lè ṣe because woman being everybody has a wickedness spirit in them táwọn èèyàn bá dẹ̀ ti ń fi pé òkè ó dẹ̀ kó jèmi lélẹ́yìí kò dẹ̀ wá jèmi ó lè activate wickedness inú ẹ̀ tó bá rẹ́ni tó fẹ́ jọ ṣe nǹkan ọkùnrin àkànṣe ni wọ́n gbogbo nǹkan tó ṣe Mohbad bọ̀bọ̀ yìí kò kò wọ́n wọ́n kàn sọ pé ọjọ́ yẹn kò lówó àmì kò sínú ilé nǹkan tí Bukky sọ yẹn pé bọ̀ kò sí nínú ilé òun ló wà ńbẹ̀ tó gbà tó kú tó bá ti parí iṣẹ́ èèyàn nígboro wọ́n ṣe wọ́n bá ti gun ní mákẹ́jì àbí nǹkan kan náà tó bá gbé lọ sínú ilé ṣùgbọ́n tó bá kú nínú ilé náà wá kàn wá kàn tó bá ti tó bá ti jẹ́ pé spiritual ti wà ńbẹ̀ poison ti wọnú ẹ̀jẹ̀ tó bá try nínú ilé náà kò ní bà ó máa rò pé bóyá nǹkan tó máa ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀ tó máa rò pé tó bá ti yá ó kàn máa lọ I I was like anyway ṣé ti gbọ́ pé ó ń jà ṣá ní ìfẹ́ analyze ilé ṣé gbọ́ pé ó jà Bukky Jease ṣó ti rí wọn wọ́n jà ṣó rí pé ó bá prime boy i mean prime boy ṣó kó bá Mohbad jà ṣó ti rí ẹnu ẹ ní o mi ò tí play ẹ débi kankan but jẹ́ n play bí five minutes more then i stop for the day. I having fun this that then on Monday like it happened on and i was on the island on Monday So on Monday, and, I, and my bag is inside a Prado with my director bag. So I, I told I told my director, I need my bag. Oh. You know, my passport is inside the bag. So I, and I can't risk leaving my passport there. So how will I get it? Then I text Umi, which is Mobad wife, that's Cynthia. I said, Cynthia, I need my bag, oh. and my director's bag, and he's traveling tonight. He needs what is inside the bag. And she told me, um, don't come here for now. Yeah, don't come here for now. Mean the problem you have caused, we are still on it. There's no solution yet. Your present is oral. It doesn't mean maybe woman is doing something. Problem to cause. You want fa wàhálà tó don't come yet. Because you normally come to bá you wá now. O máa jókòó wá jẹun ilé ọ̀rẹ́ ló wá you feel at all? O dẹ̀ we pé inú ilé ṣì ń gbóná o into cost that's bẹ́mi ṣe rò má ti wà ó lóun ní gbogbo evidence yẹn send the evidence out message communication ìwà àti wòmí o ò send ẹ̀ sí send ẹ̀ try kó send ẹ̀ sí Bukky Jesse Ni ojo yẹn tó ló ń bọ̀ yẹn tó you have the proof send it to uh, to Jesse now carry bó ṣe send message si sí mi to send message sí Mubad. ó send message sí àwọn dash tó wà nínú ilé yẹn about fifteen of them why tó fi jẹ́ pé Wùmí ló máa send message sí every time ẹ tún lè bá wa ṣe DNA test hmm, mi ò fẹ́ kàn ṣe DNA test ọmọ yẹn ni abẹ́rẹ́ dẹ̀ lè ṣe ẹ lè test prime boy gan prime boy is a bad boy Prime boy is a bad boy. don't come here for now. I said, don't come here for now. So I just, I started texting her. She did not reply me. So I text um, some mobile friends, um, boys. ní ọjọ́ monday yẹn ó possible kó jẹ́ pé ọjọ́ monday yẹn ní to ni kankan ti ṣe ìgbà tó lóun fẹ́ wá gbé kinní yẹn bẹ́ẹ̀ Be mi kàn ṣe sọ ni mi ò sọ pé ó twenty four mi ò sọ pé hundred percent right but bó ṣe sọ pé òun fẹ́ wá gbé báàgì òun ó ti believe wọ́n ti parí iṣẹ́ tó bá ti wá gbé báàgì ó ti tán kó ṣàwà gbé báàgì òun kúrò bẹ́ẹ̀ ní ti tó bá wù kó ṣẹlẹ̀ sí you understand me tó bá ti wá gbé báàgì òun kúrò bẹ́ẹ̀ ní ti tó bá wù kó ṣẹlẹ̀ sí ó ti ń sense pé nǹkan tó ń ṣe yẹn torí bọ́n ṣe ń lọ yẹn tó ṣe ń lọ síbùdó àwọn ọmọ àwọn kìnnìún tó máa ṣe ń jáde wọ́n máa ń ní oríṣiríṣi oògùn lára mákẹ́ǹjẹ́ many things ló máa ń ṣe sọ́wọ́ láti máa fi jà in case of tí nǹkan kan bá ṣẹlẹ̀ tó bá fẹ́ jà bóyá tí nǹkan kan bá fẹ́ ṣe àlòwò oríṣiríṣi ṣó ti yé bẹ́ẹ̀ mi ṣe rò ó kí ló ní kó wá gbé báàgì kí ló pe wùmí fún tí ò pe others ṣó pe Mohbad phone ṣé kò lè pe wọ́n ní òun àti Mohbad ti jà torí ìyàwó obìnrin yìí náà tó sọ pé kó má dá sọ́rọ̀ wọn kí ló tún pè fún kí ló ń pe wùmí fún lẹ́yìn tó pé ọ̀rọ̀ ẹ wùmí náà ló díjà wọn ní fi family mi lẹ̀ má bàa Wùmí sọ̀rọ̀ mọ́ kí ló dé tẹ̀wọ̀n bá Wùmí sọ̀rọ̀ ó tún pe Wùmí ó lè pé ọ́dà manager ṣe bí àwọn èèyàn pọ̀ nílé yẹn kó sọ pé kì í báàgì ẹ̀ nǹkan báyìí lẹ́yìn tó pe Wùmí tán tí ó ti wá dá ẹ lóhùn bá kan tí ò dá àwọn ẹlẹ́ lóhùn dáadáa ó ṣe wá pe another person nínú ilé yẹn so something is fishy bó ṣe wá jáde tó ń tú àṣírí Wùmí Wùmí gan kó tú àṣírí ẹ gbogbo nǹkan tó bá jẹjọ jẹ tó wà láàrin yín kó mú jáde ó ti yé torí torí Wùmí náà ṣe sọ pé ní mo bá lóyún wá àti mo bá ṣe jà pé má dá sọ́rọ̀ mi ìyẹn mi pé n tó ṣẹlẹ̀ láàrin Wùmí yẹn gangan tó fa ìjà láàrin Mohbad àti Wùmí ó ti mọ̀ ọ́ kí ni pàtẹ kí ló kàn ẹ́ ó wá fẹ́ máa bá Wùmí ṣe ọ̀rẹ́ láti bá Mohbad jà ọ̀rẹ́ burúkú ni ẹ́ mo ti sọ tẹ́lẹ̀. kí ni relationship ẹ pẹ̀lú Wùmí tó wá dìjà lónìí ṣó ṣọ́ pé Wùmí ò tí ì fẹ́ eléyìí náà rí because nígbà mìíràn a máa máa wo òkèrè báyìí báyìí ní ìwà ìkòkòrò tó dẹ̀ ń jẹ́ ẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ ló wà ẹ Wùmí má bínú mo béèrè ní o torí ngbà tí prime boy àti ọkọ ẹ̀ jà tó torí ìwọ ó ní kó má dá sọ́rọ̀ àwọn mọ́ family ni iwo àti òun ìyàwó òun lòun bá sọ̀rọ̀ kò bọ́ kò bá kò bá kò bá kò bá prime boy soro. kí ló dé prime boy tí wàá pè ẹ́ lọ́jọ́ ìwọ ló tún wàá pè prime boy you don't have gods but in the beginning of this issue also prime boy believe that he's fighting for you that i mean there's something that both of you cover níta ẹ cover yẹn sìn prime boy try láti open some area You watch ṣì hold on to some things nothing going to be cover. you better open up yes ó yẹ kó bá ẹ wọ́n ti ní kó má bá ẹ sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ ló dìjà kó ti àwọn ìpè òkè wà tó ti bá dìjà tó ti já sílẹ̀ bẹ́ẹ̀ tó ti dìjà bẹ́ẹ̀ tó bá jẹ́ mi lè irú èèyàn bẹ́ẹ̀ máa sọ pé God forbid kò lè jẹ́ mi but má kàn sọ mo kàn fi ṣe sample má sọ pé to hell with you and your, or, your wife ṣebí I just want your home to be okay ni how we no call mo kàn lè block ìyàwó ẹ̀ gan because when somebody say ọkọ àti ìyàwó ni you are not their family ọ̀rẹ́ ló jẹ́ ó dẹ̀ sọ pé má dá sí nìyẹn tó ti dìjà leave them bàbá òbí sọ̀rọ̀ kan olórin nìwọ náà àbí bẹ́ẹ̀ kọ́ ó ní ọ̀rọ̀ kọ́pẹ́ láya ayé ẹ má má dá sí i kó tó tóṣù mẹ́fà á parí o when a man love a woman kò sí àṣírí tí ò lè bò fún tí obìnrin bá dẹ̀ love ọkùnrin náà kò sí máìlì tí ò lè go because of dá ọkùnrin yẹn tó bá ti sọ pé má dá sí i tí ìbá jẹ́ pé o ní personal interest àbí wọ́n bẹ̀ ìwọ oníṣẹ́ kan àbó ní nǹkan kan tó jẹ́ amí tó jẹ́ ogun kan fún ayé Mohbad bọ̀ pẹ̀lú Wùmí tó wá dìjà gbòòrò lónìí you won't do that kí ló dé tó jẹ́ pé ní gbogbo àwọn ọkùnrin tó wà nílé yẹn ìyàwó níyàwó ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ó wá ní ẹ̀ torí pé ó ọ̀rẹ́ ẹ̀ ni ìbá àti ẹ̀jọ́ rẹ̀ bó jẹ́ ìwọ̀n gan lo introduce ẹ̀ sí pé alárinà ni wọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ tójú bá ti kojú tọkọ àti ìyàwó bá ti ríra wọn alárinà máa yẹ̀ bá ni pọtiwọ́ oyè sẹ́ndì ẹ̀ ọ̀rọ̀ yẹn sẹ́ndì ẹ̀ sí blọ́gà ẹ̀ blogger JCA, communic I mean, conversation between you and Wumi. Lọ́jọ́ yẹn, torí olóò ní lọ́wọ́, and you still have it. Torí ìwọ ló send nǹkan bí tí ó ti sọ pé òun Yes, fine. O ò fẹ́ kí gbogbo ilé yẹn, o ò fẹ́ kí gbogbo ẹ̀ gbogbo ogún kó jẹ́ ti Wùmí. Yes, at the same time, àwọn eré àgbẹ̀ kan náà try to open it up a sọ pé kí gbogbo owó jẹ́ ti wù mí o but at the same time àwọn nǹkan ti bí Mohbad ṣe kú ìwọ náà wá sọ o ti parọ́ pé ò bá wù mí ò bá Mohbad jà ó bá jà ẹ jà ìjà gidi ó bá jà wọ́n dẹ̀ ti sọ wọ́n sọ ẹnìkan dìde sọ fún mi ipe bó ṣe máa ń jà nìyẹn pé ìfàtẹ́lẹ̀ déédéé wà nílé báyìí kó déédéé máa yọ̀ṣẹ́ sí pàápàá pé kó tó wí kó tó bọ̀ tó tọ́ ni wọ́n nìyẹn sọ kó tó wí báyìí kó tó bọ̀ bàbá máa já wọ́n já lẹ́sẹ̀ láyà ni àyà náà dẹ̀ ló ti máa ń gba ọlọ́run gbọ́ but mo ti gbọ́ ọ̀rọ̀ yẹn nígbà tí ọ̀rọ̀ tó ṣẹ̀ṣẹ̀ fún gbà yẹn wọ́n ní kó tó di ọ̀rọ̀ máa wá tí wọ́n gbalẹ̀ jípa gbàgbàgbà òun náà máa sọ pé ṣé wèrè nìyẹn òun náà fẹ́ gbà ẹ padà wọ́n ti sọ tipẹ́tipẹ́ bó ṣe máa ń ṣe nìyẹn ìwọ ọmọ bọ̀bọ̀ yìí ṣé àkúrọ̀ mọ́ ìlànà ẹnikẹ́ni tó bá kọ̀ sí èmi àbí tó bá kọ̀ sí èèyàn lórí pláfọ́ọ̀mù yìí bìlíìvù èyí tó bá ti lè gbé ni kó ṣe o ti yé tó bá ti lè gbé àjàjà àwọn tó bá kọ̀ sílẹ̀ àmọ́ tí n bá tún rí tí búkì bá tún ṣe wà láìtàláì bí ìfẹ́ mẹni tó ń support ẹ̀ ṣé mo pé máa ń sọ tó ní tó bá jẹ́ Tinubu ló ń support anybody mẹ́yẹn ó máa dì pẹ̀lú wọn àwa gan máa dì pẹ̀lú àwọn tó ń support ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ wà láìtàláì ẹni bá tún kọ̀ sí Liam Liam ìbá máa jẹ ọmọ Mohbad òun ló bí gbogbo wa tá à ń sọ̀rọ̀ yìí ọlọ́run ni bàbá gbogbo wa àwọn bàbá ta níláyé ìbọ́rò ni gbogbo wọn jẹ́ original father wa ọlọ́run ni the real father of everybody is God olè ọ̀rẹ́ burúkú ọ̀rẹ́ ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ tó máa ń fẹ́ háì ìyàwó ìyàwó ẹlòmíì ìyàwó ọ̀rẹ́ ìyàwó ọ̀rẹ́ ló máa ń wò ó ìyàwó ọ̀rẹ́ ẹ̀ ló máa ń wá set ìyàwó rẹ̀ sínú game we've seen a lot ìyàwó ọ̀rẹ́ ẹ̀ ló máa ń wò ó ní kì í ṣe ìyàwó it's just a girlfriend wá mi ì tí ì wá fún jésè ọlọ́run Elédùmarè gbọ́ inú torí pé àwọn tí wọ́n sọ fún mi jẹ́ pé she's trying o she's trying something area o but bó ṣe fẹ́ máa ṣe gànràngànràn yẹn máa ṣépè fún Liam wọ́n máa ṣèpèdè fún ọmọ yẹn wọ́n á gbé ọmọ ẹ̀ síta wọ́n á ṣe ẹlẹ́yà ẹ̀ Bukky Jesse gan màá tún bá wọn dá sí i ni bá tún ṣe ń dá sí la máa máa tún sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni a tún máa sọ̀rọ̀ amọ̀rọ̀ tá a máa sọ lónìí bẹ́ẹ̀ ni mo sọ fún yín ọ̀rẹ́ ọ̀dàlẹ̀ ìka. so I text lifestyle. Lifestyle said, "Okay, you saw the bag that, that I should not be angry about." You see, the bag after calling Wumi, and the response from Wumi wasn't sweeting him. He has to call, I mean, he has to call another person. He has to call another person. Si buki je bá tún ti bú Liam, tó bá tún ṣépè fún Liam, omo gbé ọmọ ẹ̀ síta, ẹ ṣe seven days, only. Only seven days. Only seven days. Bẹ́ẹ̀ tó bá ti wá ń ṣe post. process orí platform màmá ṣàmì sí. wọn ò lè máa protect àwọn killer àwọn wicked spirit Come and cause sí innocent child. I know it's my opinion me my wife will soon call me now and everything will be over between us so it's just no matter. so I just need my bag and now one said okay he has already seen the bag. Can you hear that? If there is no fight if there is no fight ṣó máa sọ ilé ó sọ̀nà pé àwọn jà pé fight yẹn is a normal thing is very soon is he going to call him because ó ti níbi to náà òun náà máa ń ṣoògùn olóògùn ni ìgbà tó kọ́kọ́ sọ pé eh, people are saying that eh, they accuse him of eh, killing his brother um, his friend ó ṣe ṣáàtì náà mo tún ní ṣáàtì yẹn gan ṣé mo ì ní lórí facebook i mean lórí platform mi lórí àwọn one of my platform eh, people complain that i'm the one that pé òun lòún pa ọ̀rẹ́ òun i cannot kill my friend ẹni kiri kan alọ́ba kúrẹ́ aláwùfà lọ́ba ẹni ṣe kiri kan ní kiri fani kan máa lọ́ba ó sọ̀rọ̀ náà mo share sórí platform mi excuse me ó sọ̀rọ̀ pé ohun ẹ they say is the one that kill we been fighting o he cannot kill his friend o we we we this is not first time they been fighting kán tó kán tó kán tó kán tó kán tó pè fún kínní kán tó fi sí wanted ó sọ náà Bukky Jesse wa ń pòtẹ́tẹ̀ lé ni kò dáná. and he said he's not at home now but you give me someone number that will go and so I sent my director to drive there with Uber and help me go there go and get my bag I'm, I'm, I was in the apartment at my brother's birthday. So my director went there and they gave him the bag, which, which with my own bag, with his own bag. My director, they gave him the bag. And again, tó bá ti fẹ́ ṣe ègbèdè, tó the course again, eh? Tó bá tún ti fẹ́ ṣe ègbèdè, loan ò ní ṣe é lóun fún Bukky Jesse, wọ́n máa ṣe Baba bàbá Mohbad náà. Tí bàbá Mohbad fourteen days period, Títí wọ́n one wọ́n expect DNA test ń sìn pé less than fourteen days Oh my day so before kò tó dé yẹn kọ́ máa ṣègbèdè fún mr lọ́ba àti Bukky Jesse dọ̀sán ṣó ti yẹ yín mẹ́ẹ̀ mhm. so nǹkan tó máa ṣẹlẹ̀ nìyẹn kò ń ṣe rọ́ àtàwọn tó ń gbéṣẹ́ fún Bukky Jesse ó ti yẹ yín tó bá tún ti kọ́ọ̀sì lè yàwó. ah wọ́n máa ma ṣépè fún bàbá Mohbad ah yá sọ fún Bukky Jesse kó stop àbí spoken person tó bá tún ṣéèkì fún Liam my own bag and his own bag that was that was left because we can't go back and take the bag because of the accident that happened so and I, I asked my director, when you get there, what are they doing? He said, oh, he did not see bad, but he saw his boys playing table tennis in the compound. So they just opened the gate and passed my own bag to him and his own bag. I said, that was Very okay. for me to see my okay, bag. Yes, Mobad wicked, by itself. I'm happy that, that I playing. So the next day, that was ah, maybe Tuesday or so. I just after the birthday, the next day, no, no, I, just uh, we find out um, um, my, my, my own roadside manager, which is banking, he said, "Prime, I'm going to." the mainland. I said, Womito, I'm not doing anything here. Mobad, actually, I want to come and play with everybody. Through me, people see Mobad too. So, and now is we are having Korea. So let's just go back to the mainland, chill our brain, then we can come late, maybe later. So we get to Ikorodu uh, in the morning. In the morning, because we left Ikorodu very early, and we get to Ikorodu in we, le- we we get to Ikorodu in the morning, and we get into Ikorodu, we find a place to go and rest because the stress was too much. So we have to go and rest in a friend's place. So I was sleeping. My friend was sleeping. My hostel and everybody we slept up. Ṣé ti rí? Ó ti ń sá kiri o, ó ti gbọ́ gbogbo àyè, ó kàn ń sọ, ó kàn ń sọ jábàjábà pé báàdì ó switch off. Ìwọ nìkan ló ń wá, you are looking for place to sleep and your phone was switch off. Kìnìkan kìnìkan. Ó kàn sọ gbogbo kókàn kúkú story ni. Ó lè, àmì ọmọ òṣì, apààyàn. And the next thing was prime, prime, prime. Ah, Mm, ó ní Mohbad ti kú àṣẹ ah, ẹ̀mọ̀kọ́ tẹ̀ ń ṣe ṣá Mohbad kú báwo àṣẹ ah, ìwọ̀n àìmí ni and ah, my phone phone was switched off. unless I would be the first person to hear the news but my own phone was switched off so immediately I was shaking and I just go and plug my phone I just start seeing messages popping up people were saying Prime is it true this is it true this ah I was shocked I was now like I made I immediately I went online and said are you satisfied now because they always he's always complaining about people chasing him this that and I'm only seeing no videos online this that can you hear that again that prime boy now tó tún wá ń ṣe bí olórí burúkú tó wá ń dárúkọ Wùmí prime boy now that is coming for Wùmí seriously bomber to bomber do you see the same thing tí ìyá Wùmí sọ tí bàbá Mohbad sọ yẹn ṣe náà ló sọ the update ó kọ́kọ́ give ni pé ṣó ti tán irú update tí Wùmí give lákọ̀ọ́kọ́ pé ẹ ti pa ṣojú ti yá òun náà lòun náà sọ yìí pé òun give update ẹ jẹ́ àgbọ̀n ẹ gbọ́ dáadáa fúnra yín. I was not happy with what I saw, so I said, okay, the next thing, like, in the next three hours, I just start seeing my videos. They said he fought with one of his friends at Ikorodu, and now one beat him with a ring in his hand. And I was like, eh? hey, even though they said police was the police invited me, no one invited me. I'm not a criminal. I've never even for my life. I don't know. Ṣé because tó ti fẹ́ sọ̀rọ̀ yẹn? Ibi tó ti fẹ́ sọ̀rọ̀ yìí wọ́n stop ẹ jẹ́ ká gbọ́ bẹ́ẹ̀ yẹn ẹ jẹ́ ká gbọ́ ibi tó ti fẹ́ sọ̀rọ̀ pé they always beat him around okay ẹ jẹ́ gbọ́. videos they said he fought with one of his friends at Ikorodu and open up people were saying prime is it true this is it true this ah I was shocked I was now like I made I immediately I went online and said are you satisfied now because they always he's always complaining about people chasing him this that and I'm only seeing no videos online this that. you can see why you know, can see pe. Pay... He now went online. Oh no, updates. He later deleted it. That are you now satisfied? Are you getting me? Are you now satisfied? Who are the people? Bukky Jesse bá a He always told you that the people always chase him. You know you are part of the, the, the, the story. Oh no, updates. Ṣé Because that's the conclusion tó kọ́kọ́ ṣẹlẹ̀ ni pé wọ́n conclude pé. This is what they are going to say. All of them because they are protecting him. They are protecting this guy. Baba Mohbad, ó protect this guy. Mi ò sọ pé àwọn yẹn ò ná o. Mi ò sọ pé àwọn kò go after him o. Bọ̀ nínú ilé tó wá kú sí yẹn. Bó ṣe wá kú ní ọjọ́ yẹn. Good morning. ṣe gbọ́ ṣe gbọ́ pé òun go online but bó ṣe fẹ́ sọ yẹn pé now you kill him ṣe rí pé ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ wọ́n fún ní wọ́n ń kọ̀ bẹ̀ wọ́n dẹ̀ fún ní correction wọn ò fẹ́ kó sọ certain things alright so prime boy they still going to wọ́n ì máa protect prime boy gbogbo òṣì tó ń ṣe pẹ̀lú àwọn èèyàn náà sì kó máa yàbọ̀ àwọn èèyàn so that àwọn èèyàn máa drop case yẹn àwọn èèyàn dẹ̀ máa gbójú ń bẹ instead of them to just come out anyway mi ní sọ̀kan tó máa ṣe fún wọn káṣá dúró de de ebi o èpè tí mo bá tí wọ́n kàn ṣe fún Liam àti gbogbo bí Bukky Jesse ṣe ń ṣe yàmàyàmà ni I don't like it but eléyìí náà Bukky Jesse try to analyze this ṣé ti gbọ́ analyze it very well. and I was not happy when I saw so I said okay the next thing like in the next three hours I just start seeing my videos he said he fought with one of his friends at Ikorodu and now I'm beating him with a ring in his hand and I was like eh? ah, hey even though they said police was the police invited me, no one invited me. I'm not a criminal. I've never even for my life I, I don't even know any police case nobody invited me i was even calling for management at. àfàìmọye kírímìnà tó rìn kiri kírímìnà náà jẹ́ òkín ní police station they are so um, free. police was there so how would i touch him because they don't know me they know you they would disgrace me instant so i was just like smiling so i was pretending that nothing happened to even them but mobile was open for you, ojú go. ẹni. ṣe gbọ́. pé pé kàn fojú gbogbo ẹ̀ ni pe yẹn ṣe you know. <laughs> yes, I, I, I, I called I called the commissioner this morning and um, I told him we're coming in at 12 o'clock. As you can see, we're here before 12. So I'm taking Owodune Ibrahim, aka Pie Boy, to the commissioner of police now in charge of policy so that he can state his own side um, uh, of the entire incident. ẹ jẹ́ ká lo ilé bẹ́ẹ̀ ó sì kú bọ́tì. E, Five suspects have so far been identified, arrested, and detained, detained and interrogated on their alleged roles in the sequence of events that led to the death of the singer. The summary is as follows. Miss Feyi Sion Ogedengbe is the auxiliary nurse who was contacted and invited by Yobani Sadiq, aka Spending, a friend of Mohbad, on 11 September 2023 to treat the singer at the deceased residence in Lekki. She later became, on 6 12 September 2023, and administered three different injections, which are believed to have occasioned the chain, the chain of reactions that e directly resulted in the eventual death of the singer. She is the principal suspect in the death of Mohbad. She acknowledged that it was the injections that she administered on the deceased that triggered the reactions, which eventually led to Mohbad's death. Other expert opinions and we. You see, I'm not going to play this one. This also is on the Google, but I want to tell you that when the press release, when these people, police release this press, giving this press release, they telling us that the They finished the autopsy. That's them. I'm not trusting this. Eh? Because they said, I think, I think they said maybe the autopsy, that's what they said then. Because people said, what else you want then? Again, the autopsy is already being conducted and that the press release already, they said um, the, the, the, the injection given to the Mohbad by the nurse is the one that that buy him, that kill him. But the, there's no any autopsy at all at that moment. Okay? Well, ṣá what's ti baby? anyway. Hmm. nínú eléyìí gbogbo nǹkan táwọn ọlọ́pàá ń kà yín but ẹ jẹ́ àgbọ̀ tọ́nà. Stacy's statements corroborated her gbọ́? Her actions of admits doses of tetanus toxoid, paracetamol, intravenous, and ceftriaxone injection which was also administered intravenous on Mohbad at his residence, that's Mohbad's residence, on 12 September 2023. yá mi ní fóònù mo fẹ́ wo intervenance that's and convulsions. no he's ì sọ pé injection This criminal liability is further heightened, granted the evidential fact that as an auxiliary nurse, she is not qualified to administer such medications or function as a qualified nurse. She also did this in a non-clinical environment and in a professionally negligent manner that negated standard medical protocols. Two, Mr. Ayobami Sodiq, aka Spending. Sodiq is a friend to Mubad who invited the auxiliary nurse to treat the deceased. He is being suspected of conspiracy in the death of the singer. His action in inviting a person known to him as an auxiliary nurse to attend to the deceased under a non-clinical setting occasioned Mohbad's death. He is being held for conspiracy to commit felony. Ibrahim Oluwatosin Owundoni, aka Cry Boy, He's a childhood friend of Mohbad. He attended the show at Ikorodu in Mohbad's company on 10 September 2023. At the end of the show, Mohbad and Ibrahim were engaged in a violent fight during which Mohbad was injured. The man violent fights between Prime Ball and Mohbad. That is what caused the death of Mohbad. But wọ́n kàn fẹ́ yí sórí. They tried to put it on the nurse because Prime Boy actually is a principal. He play a role, a principal role in the death of Mohbad. So, but, ẹ wọ́n jà ó ìjà wà. Of the injury, something resulted in his death. So he's being treated as a suspect. Samson Balogun Eletu, aka Sam Larry, is a suspect who was arrested on allegation of uh, having uh, being complicit in the death as well as uh, in relation to the videos that have gone viral about bullying and assault. àwọn èèyàn tó sọ pé wọn ò jà nínú ilé tẹ́lẹ̀ pé wọn ò jà pé prime ò bá Mohbad jà Bukky Jesse ṣé o ti gbọ́ ọlọ́pàá sọ prime boy fúnra ẹ̀ sọ bàbá Mohbad sọ ó yé ìyá Mohbad tí ò sọ ní bìgínì wọ́n ń bẹ̀ náà ni pé kó má sọ̀rọ̀ pé kó ṣàjọ wọ́n dẹ̀ ti fẹ́ máa sọ̀rọ̀ ńsìn pé àwọn tó pa pé wọ́n pọ̀ àwọn èèyàn dẹ̀ fẹ́ máa ṣe bíi pé ẹ wá fẹ́ rí pípa àwọn yẹn bíi pé ó surprise yín ń pààyàn gan ọmọ kọ́tìsì wọ́n ń pààyàn gan wọ́n ń para wọn àjàjà tán bá ti bìlí ipò orúdù sí sínú ọ̀kan àbò orúdù sí ìyàwó sínú ọ̀kan àbò orúdù sí kíní kan àbò bìlí pé you know a lot of many reasons náà fi máa ń pa àwọn èèyàn sọnù àwọn ọmọ tó àwọn people tó ní mental problem. Which is of course we believe perhaps has any link with his eventual death. He was arrested, he's still in detention. Abdulaziz Fashola, aka Naira Marley, was also arrested and is still currently uh, in detention for similar allegations. <sighs> I remember Ọlọ́run fi àwọn pillar márùn-ún although to be kindly like was bóyá mo ti ó wá sí memory mi nísìnyí. wùmí o ó mọ nǹkan tí mo fẹ́ sọ fún ẹ. tí bá ní pé kí wùmí wá má wá sọ́dọ̀ mi o mi ì dẹ̀ fẹ́ kó o lọ sí. Si ọ̀dọ̀ àwọn èèyàn púpọ̀ mọ́ lórí social media. tó bá lè lọ sí any TV station after tó bá ti release original irọ́ má purọ́ o èyí tó ń sọ pọ́ mọ́ ẹ tó bẹ̀rẹ̀ sí fẹ́ máa ṣe drama tó fẹ́ máa fún wọn ní content lórí social media yẹn don't do that. Ó ń gbọ́? Don't do that tí TVC News lórí TVC News ló ló interview prime boy tí ò bá fẹ́ lọ sọ́dọ̀ TVC News mo mọ̀ pé ò ní fẹ́ lọ sọ́dọ̀ bracket ó lè lọ sí Arise ó lè lọ sí Channel Channel Arise máa interview ẹ̀ they will help you say the truth hmm. there is no how because èpè tó ń ṣe fún ẹ yẹn tí wọn náà dẹ̀ jáde kò sáàmọ́tò ọ̀fẹ́ pé tó lè ṣẹ́ because àwọn eléyìí náà all the gbogbo àwọn suspect yẹn náà wọ́n wá ẹni tó máa bọ́ sí lọ́rùn ẹnìtì tó bá mọ̀ wọ́n ní ẹ tí wọ́n padà jà ń gbà tẹ délé ṣé lẹ́yìn tó ti jà tẹ́ ti jà tó ti ṣèṣe ẹ tí wọ́n bẹ̀rẹ̀ sí í jà nínú ilé kí ló ṣẹlẹ̀ tell us the real facts. people nǹkan kan ṣẹlẹ̀ ní Kaduna ṣé Kaduna àbí Kano ọkọ àtìyàwó kan wọ́n níjà wọn ò tiẹ̀ kíjà láti àwọn méjèèjì ló níjà ìyàwó yẹn wá ṣe mistake ó gun ọkọ yẹn nígbà tí ọkọ yẹn nà gan ó wá bínú like ọkọ yẹn nà ìbọn pọkùnrin ó strong ju obìnrin lọ so bó nǹkan ṣe lọ mú nǹkan láti fi defend ara ẹ̀ bó ṣe gún bọ̀bọ̀ yẹn ní àyà ni kì í ṣe story o it happen uh, bóyá four years ago gbogbo wa la treat kéèsì èmi ò treat ẹ̀ because mi wọ́n nǹkan tí wọ́n fẹ́ sọ sí gbogbo èèyàn ló ń plead fún wa ní àwọn family yẹn náà because olówó ni wọ́n both of them they are rich very to do family the two of them wọ́n wá ní wọn kò parọ́ ìyàwó yẹn kò parọ́ ó sọ nǹkan tó ṣẹlẹ̀ because kò ṣe ṣó ti understand but wọ́n wá ń sọ fún pé normally they need to wọ́n gbúdọ̀ fún ní ọjọ́ ikú because bó ṣe gún ló fa ikú ẹ̀ ó lose blood but they pleaded because wọ́n ní ọmọ ọdún méjì gbà ẹ̀ lọ bèrè story yìí wo bóyá ṣì máa wà bí eighteen years torí ó twenty two ní ẹ̀sìn àbí twenty four this case happen i think it's two thousand and twenty or two thousand and yes two thousand and twenty or twenty one kò tí ì pẹ́ tí kèsì yẹn ṣẹlẹ̀ èmi gan mo dàbí mo sọ sígbà yẹn wọ́n plead fún wọn nítorí ọmọ yẹn tó bá tán bá tún pa gẹ̀yẹ́ sí wọ́n fún ní death penalty bọ̀ tí wọ́n wá ní wọ́n lọ ṣe appeal wọ́n dẹ̀ wàá sọ fún pé ọmọ yẹn ọmọ yẹn máa di kò níyà kò ní bàbá the two family now they are the one now pleading àwọn kan kọ́kọ́ béèrè ní bìgínní pé wọ́n máa gbúdọ̀ pa òun náà ni wọ́n gbúdọ̀ pa òun náà ni ìgbà tó yá the boat wọ́n bẹ̀rẹ̀ sí í plead fún un I don't know a gbọ́ pé wọ́n pa o a dẹ̀ gbọ́ pé mi ìmọ̀ṣàmọ́ mi àmọ́ outcome ẹ̀ mọ́ I don't know what end this story so fine that's why people do say àwọn marriage counselor máa ń sọ pé when there is violence in the marriage tíbi tí n bá ti ń wà because tó bá kàn déédéé gba obìnrin tóbìnrin bá kó gbá mi báyìí ó lè mú nǹkan báyìí kó mú gò pa ó ti ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ sí many many people èmi yìí ó ti ṣẹlẹ̀ rí fún èmi àti ẹnìkan tí mo fẹ́ rí gbà yẹn ìgbà tíjà ọjọ́ tí mo wá make up mind mi mo sọ pé ìwọ yóò nínà mi mọ́ mi ní fara mi lẹ̀ láti mọ̀ ìbàjẹ́ fún ìbàjẹ́ dì because tí mi bá fi sílẹ̀ gbà yẹn ẹnìkan máa para wọn náà méjèèjì tó bá mú mi tó bá mú mi báyìí tó gà mí lọ́rùn báyìí ó ti gà mí lọ́rùn ìjọ kan báyìí tó ẹni tó bá dẹ̀ ti gà lọ́rùn tí ò fi sílẹ̀ lọ́rùn yóò fẹ́ kó kú ni bóyá wọ́n fún ni bóyá dì ní mi mọ̀ mo wá wò pé kí ni máa ṣe ooo mo wá ṣe bí ẹni tó ti ń rìn tó ti ń faint tó ti ń faint tó ti fẹ́ mo dẹ̀ ti múra mo wọ bàtà háyì kan báyìí ìsàlẹ̀ bàtà yẹn le báyìí Italian ìsàlẹ̀ bàtà yẹn mi rántí bàtà yẹn dáadáa wine bàtà yẹn iṣu báyìí ó ní blọọkì o wine kì í ṣe blọọkì tó tì kẹmọ bàtà ìtàlẹ̀ tó ní ìsàlẹ̀ tó le mi ṣe ṣe bí ẹni tó ti faint ni torí ti ń tẹ̀mí lọ́rùn prince ni mò ń sọ yìí o prince ọ̀ṣínáìkì ó ti ń tẹ̀mí lọ́rùn ọ̀rọ̀ yìí lẹ́pẹ́ ní ilé wa tó wà ní poka à ń gbé poka tábà ti kúrò síkú àmọ́ à ń poka wà mo ṣe báyìí bàtà mi ni mo ń yọ mo ṣe yọ bàtà yẹn kò mọ̀ pé mo yọ èrò pòun sì ń dà mí lọ́rùn mọ́lẹ̀ ó sì rò pòun sì ń tẹ̀ mí lọ́rùn mọ́lẹ̀ yẹn ó tẹ̀ mí lọ́rùn mọ́lẹ̀ bọ̀tẹ̀ mi ṣe bíi pé ọ̀tá mi ti faint mi ṣe yọ bàtà yẹn bí ọwọ́ mi ṣe kan bàtà yẹn báyìí mo kàn gbámọ́ lórí mi bí mo ṣe gbámọ́ lórí yẹn kò fi ìpè torí pé èṣù ti gùn torí ẹ̀mí ikú ó máa ń gùnyàn bí èṣù ni tó bá ti rí tí ẹ̀gún máa ń gùn bí ṣàngó ẹ̀gún ṣàngó yẹn ẹ̀mí ikú máa ń gùnyàn ní ẹ̀mí tó bá fẹ́ gbẹ̀mí èèyàn máa ń gùnyàn bíi kíní ni ẹ̀fún wọ̀nyẹn. gba tí mo pa ọmọ lórí yẹn kò filẹ̀ o kò fi ọrùn mi lẹ̀ ọ̀ǹtì tó rí ẹ̀jẹ̀ tó wá ń dà ó gbá rẹ̀ ṣé ọmọ kóun ló gà mí lọ́rùn mi tó ga ọrùn tèmi sí ẹ̀mẹ̀ pẹ́ ẹ̀ lè rí àpá yàtọ̀ sí àpá díẹ̀ dẹ́ pẹ́ kọ̀ máa rójú àpá tó bá jẹ́ pọ̀ tá mi ó ráyè fún ọ̀tá mi lọ́rùn pa ní ọjọ́ náà lọ́hùn ojú àpá nìkan náà kàn máa rí lọ́rùn ara kì í ṣe pé wọ́n máa rẹ́jẹ̀ kan ọrùn tó ṣe pàbàrà ọrùn báyìí bó ṣe tèmi nì ọwọ́ méjèèjì ni o ẹni tí mo dẹ̀ ń sọ physical and ẹ̀tì fúbọ́là ni ó ní apá ó kí bí wèrè ẹ̀jẹ̀ ló wá bẹ̀rẹ̀ sí ṣọ́rọ́rọ́rọ́rọ́ ẹ̀jẹ̀ yẹn mà lórí bó ṣe ń pẹ́jẹ̀ ẹ̀rín rọ̀ọ̀ṣì yẹn tó ń jáde látòrí ẹ̀ ẹ̀jẹ̀ yẹn ń báyìí ni bọ̀ mo fọ́ bàtà mọ́ lórí kó ba lè má pa èmi ni ọ̀tá mi bá fẹ́ǹtì wáyé pé mo ṣe ọ̀tá mi ṣe bí ẹni lọ bí gbó fẹ́ǹtì jọ ẹ̀ tí n bá fẹ́ǹtì náà kì í jẹ́ pé mo fẹ́ǹtì bó ṣe máa sọ pé ó lè ṣe tán kó lóun ò mọ̀ pé ó lè lóun ṣubú àbúfo nígbà kan I'm just telling you that fight do happen in relationship torí ẹ ẹni tó bá wà violent bí ṣe wà yìí mi ì lè fẹ́ ẹni tó bá ń ṣe ṣìnà tó bá máa kóbìnrin kóbìnrin bí ṣe wà ó débẹ́ tà kí n wà ju pé kí n lọ kóra mi sínú wàhálà lọ ó ti yé so violent trouble like that do happen in relationship o to le cause the to le cause casualty o. ìgbà tó yá wọ́n dá mi lẹ́bi lórí èmi mo jẹ̀bi lórí ọ̀rọ̀ tí mo sọ yìí bọ̀ mo wọ́n pariwo jọ yẹn tó bá jẹ́ kó ti pa mí ńkọ́ tó bá jẹ́ ti pa mí ńkọ́ kí ló fàjà owó ló ilẹ̀ ẹ̀rọ ní ọjọ́ yẹn lọ́wọ́ mo wá gbé góòlù mi kan góòlù yẹn bléèdì pẹ̀lú pẹ́ńdàtì àti yarin sẹ́ẹ̀tì sáàmì mo anídòwó mo wá lọ tà hmm, God bless you ẹni tó ẹni tó kọ ṣe lọ́ọ̀fù yìí bóyá ó ti gbọ́ sórí yẹn lẹ́nu mi rí gold mo lọ tà ní èmi mo ní góòlù mi yarin pendants àti ṣéènì àti ṣéènì mo lọ tà ń jẹ bòde má kó dé owó yẹn ni owó mi ló dìjà o torí pé ó máa ń mú ó máa ń fẹ́ control prince mi ní àkáǹtì fúnra mi nígbà tí mo mọ prince mi ní. wàláì owó yẹn ló dìjà. owó yẹn ló dìjà ọkù mi kan tó ń sáré lọ pé ẹnìkan ní flat tá à ń gbé lókè ẹni tó ń gbé sàlẹ̀ ọmọ ọmọ arigidi bí Ondo state náà ni lẹ́yìn tó ń gbé sàlẹ̀ yẹn lecturer ni ní lacoped ó sáré lọ pé ọ̀nkù meanwhile ọ̀nkù mi kan báyìí ni olórí àwọn ọmọ Ondo state níbẹ̀ tí olúwa pé Mr. Jagona wọn ṣàbẹ̀ sí ń sọ̀rọ̀ yálà yálà ó fẹ́ pa ni o gbogbo gbogbo àti mo sọ ọ̀rọ̀ tí mo sọ yìí ọrùn mi for some time ọmọ nǹkan mo ṣì ń fi pay yẹn lọ́rùn ìbọ̀ ayé ò rí nǹkan tó ń ṣe bàtà tí mo gbá lórí ni mo dẹ̀ gbá lórí láti fi save ayé mi ni ọlọ́run elédùnmarè ni ìbá ti fún mi lọ́rùn pa many cases like that ó gbá mi ní ọjọ́ kan tó torí obìnrin ó ti máa ń nà mí torí obìnrin náà níjọ́ <laughs> tí máa gbá etí ẹ̀ kan ó ń wo ọwọ́ mi ó ní ṣe ni mo fòògùn gbá àwọn ni mo fi nǹkan gbá àwọn létí mi mi ò mi ò sọ violent mi ò kàn sọ bí mo ṣe burú mi ìburú bọ̀ mo kàn ń sọ fún ẹ pé a lot of things do happen in relationship but nígbà tí mo wá filẹ̀ àwọn èèyàn wá sọ pé torí ẹ̀ ń gbà mí ti bá fi relationship mi lẹ̀ tán káwọn èèyàn kàn fi mí lẹ̀ kàn jẹ́ yìí ṣe live mi kàn jẹ́ n free kì í ṣe pé káwọn èèyàn máa wò ilé mi kàn máa dá mi dúró i don't like mi ò like toxic eh, mi àwọn toxic eh, eh, mi kí ni wọ́n pè relationship àwọn relationship tó wà. Wow tó tó tó tó tó i don't i want my i like my peace o àwọn èèyàn mi wọn máa sọ pé tí ẹ jáde nínú ilé tí ẹ rìn jáde dẹ ẹ̀yin máa sọ fún mi tí mo mọ nǹkan tó good for tì mí i just love my peace i just love my i just like my life like i don't want mi ò fẹ́ wàhálà too much ó ti yẹ kò sẹ́ni tó wà nínú ayé tí ò ní ṣe wàhálà but kì í ṣe wàhálà pé ká tún wà nínú ilé ẹ̀kọ́ wọ́n lè yàn ń gbénu ilé ẹ̀rìn kó fọrùn rọ àwọn èèyàn ń gbénu ilé fọrùn rọ tíjà bá ti pọ̀ toríṣiríṣi tó dẹ̀ gba oríṣiríṣi èèyàn láàyè ní gbogbo ayé náà kẹ̀dẹ̀ rèé let me tell you something a lot of ọkùnrin ló lè pa obìnrin ọkùnrin ní tendency of killing torí ẹ̀ ẹni tó kọ́kọ́ pààyàn nínú bíbélì nínú àlùkùránì ọkùnrin ni ọkùnrin ní tendency of killing mistake ló máa ń ṣẹlẹ̀ tóbìnrin bá ṣe mistake tó bá pa ọkùnrin I tell you torí ẹ̀ níbi tí obìnrin nígbà tó rí pé ọkùnrin ló ní tẹ́ndẹ̀sì láti máa pa ọkùnrin obìnrin òun lóbìnrin ṣe ń wẹgbẹ́ mi ló ń wẹgbẹ́ àjẹ́ torí wọn strong ètò ọkùnrin mistake ni obìnrin tó bá pa ọkùnrin ló máa ń majority of the most of the time yàtọ̀ sí pé wọ́n sanwó fún àbí pé kó ti wà nínú kọ́ńkàn sí pé kó ti wà nínú game kó jẹ́ pé wọ́n ràn wá ó ti yé mistake majority most of times mistake ló máa ń fà á. ajá ní ọjọ́ kan ní ojú ọbájìmí ìjà yẹn wọn mọ wọn kàn rí wa papọ̀ ń jà ní wọn mọ nǹkan tó fàjà yẹn this guy have been torturing me pẹ̀lú àwọn girlfriend ẹ̀ lára àwọn girlfriend ẹ̀ yẹn wà London sí ìkan nínú wọn tí mo ní mo nà dáadáa rí ó tiẹ̀ lè wà ń bẹ̀ kó máa bá Bukky Jesse sọ̀rọ̀ àbí kó mú èèyàn kan torí àwọn London máa ń múra wọn gbà míì wọ́n ló wà Manchester Manchester ni wọ́n lédè yẹn wà bẹ́ẹ̀ ni mo sọ ó tọ́jọ́ mi débi pé tí n bá lọ pa tí àwọn máa ń rò bóyá ọ̀dẹ̀ ni mi mo dẹ̀ máa ń wò pé tí n bá bínú you can't stand me but I don't get start on time mi kì í tètè ṣe nǹkan mi but tí n bá bẹ̀rẹ̀ mi ò kì í ṣe stop mo máa ń fún ọ ní long rope ìjà yẹn ni wọ́n rí o wọn ò mọ nǹkan tó fàjà yẹn o kò sẹ́ni tí ìjà yẹn ọba jì mí jọ yẹn tó bá sọ̀rọ̀ mi ní pé mo jẹ́ntù ló jẹ́ wọn ní mi jẹ́ntù ajá ìjà yẹn fún three days kò tí stop no stopping ẹ mọ kí èṣù máa ṣe rìbáfà nínú léèyàn so mo mọ ọ̀rọ̀ ọkùnrin àtobìnrin tí o bá ti mọ̀ wípé o ti lè forgo ati pe ọkùnrin tó fe fe àbóbìnrin to fe fe. yẹn o ní lè please ẹ̀ o ní lè fọkùn ìbalẹ̀ má fẹ́ tó mo mọ̀ wípé o tí mo bọ́n ṣe adu hádùn marriage o nífẹ̀ẹ́ má jẹ́ ntàn wáyé o tó bá ti wọnú marriage try to jẹ́ pé o ti ṣe wedding kì í ṣe pé wọ́n ń o tó ti wọnú wedding make sure pé o le forfeit nǹkan tó torí wedding tó o bá deny àwọn some people because of your relationship you cannot be happy and you cannot get things stable and right in your relationship. bíbélì kan sọ fún wa pé ó fi ìyá àti bàbá ẹ̀ sílẹ̀ wá darapọ̀ mọ́ ìyàwó wa dì kan tó bá ti fẹ́ dì kan pẹ̀lú ìyàwó àbọ́kọ ẹ̀ everybody nínú family Mohbad wọn rí Mohbad bí ẹni tó ti ní. Ni tó ti ní tó ti lè fẹ́ yàwó àbí kò ní láìfẹ́ Mohbad ò ní láìfẹ́ báyìí òun náà ló fa prime boy yìí tó fi lóun jókòó ọkọ àti ìyàwó jókòó sínú mọ́tò kan pẹ̀lú ọmọ ẹ̀yìn yẹn lásán àwọn mẹ́tẹ̀ẹ̀ta ló ní ìbá ọmọ èdè odù lọ́mọ yẹn nínú ìlú òyìnbó space ẹnìkan lẹ máa fún ẹ nírun mọ́ra ẹ máa fún ní space ẹnìkan ni ìwọ ó jókòó pẹ̀lú ọmọ five months lọ́wọ́ ìwọ wá jókòó pẹ̀lú wọn báwo ni tiẹ̀ ṣe jẹ́ báwo la ṣe tiẹ̀ nílé aláró gbogbo tó bá sọ wọn ò ní privacy because you believe that everything tó bá ti ṣe wọ́n gbúdọ̀ ṣe lójú ẹ̀ wọ́n gbúdọ̀ mọ̀ lójú ẹ̀ they have to be everything about their life to be transparent the moment ọmọ bá ti marry kì í ṣe gbogbo nǹkan tó bá ṣe ni ìyàwó máa gbúdọ̀ mọ̀ àbí tí bàbá gbúdọ̀ mọ̀ kì í ṣe kò gbúdọ̀ ṣe ẹ̀gbọ́n tẹ́gbọ́n máa sọ ni pé wàá ti kọ kó tó dọjọ́ yẹn pé kò gbúdọ̀ commit crime o bó bá dẹ̀ lọ commit crime gan lọ́dọ̀ tó bá ti kọjá eighteen wàhálà ti ẹ ní tó bá tó bá ti sọ fún tí wò dẹ́ ń ṣe criminal láti lẹ̀ tó dẹ̀ ń sọ fún tí ò dẹ̀ bá gbọ́ wàhálà ti ẹ ní ṣàlàlá ti ẹ ní but gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí i'm just telling you telling you that ọkùnrin àti obìnrin wọn máa ń ní problem kan tí ẹnìkan tó bá rí pásítọ̀ kan tó bá sọ fún àti àwọn òjàrí tó pé wọ́n jọjọ dúró wọn ya fọ́tò wọn rẹ̀ irọ́ mà everybody has problem bọ̀ tí ngbà tí nǹkan ti bàbá ti dẹkùn tí kò dé sí ti bẹ̀wò báyìí ṣé lẹ́yìn tí prime boy na Mohbad tán ṣé wọ́n tún padà délé wọ́n tún wá bẹ̀rẹ̀ sí na Mohbad ni àbí kí ni ìyẹn náà mo ṣe ń sọ fún ẹ Wùmí ṣé o mọ̀ pé Bukky Jesse náà sọ pé òun máa pọ̀ ẹ́ pé kó wá sọ́dọ̀ òun kó wá sọ̀rọ̀ má lọ sọ́dọ̀ Bukky Jesse láéláé tó bá kú ọ̀dọ̀ Bukky Jesse nìkan má bẹ́ẹ̀ anybody sọ̀rọ̀ and Facebook kò lè gbà ẹ́ wà á rí pé tí àwọn newspaper bá gbé bí àwọn arise àwọn gbogbo bb channels yẹn tó bá gbé it go trendy òyìn náà àwọn yẹn máa tún máa tún wá bẹ̀rẹ̀ sí ní wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe kí ni wọ́n máa analyze ẹ̀ lórí media tó bá wà lórí facebook tó kàn ń fẹsẹ̀ palẹ̀ o kàn you are deceiving yourself and facebook will cause you more problem are you getting me and they will downgrade you o oh, tún ní ní value mọ́ forever now ọ̀rọ̀ kẹ́sì tó wà international kìíní go to any this news uh, kini go there grant your interview if tó bá nídìí láti fún apology say the truth and just you be free once and for all tó o bá ṣe pé dọ̀là mẹ́wàá èpè yẹn dẹ̀ ló dangerous jù kò sẹ́ni tó máa gbọ́ gbogbo àwọn tó ti bẹ àwọn pípò ìṣe wọn máa nírọ̀ ló pa ni ìbàjẹ́ tó tọ́ ṣé mo pé mo sọ lẹ́ẹ̀kan pé mo trọ́ pé màá tó ti fọmọ búra lẹ́ẹ̀kan pé mo gbà ìbọn torí mi ò lè fọmọ mi búra fún anybody kọ́rọ̀ yẹn má jẹ́ tòótọ́ mi ì lè fàyè mi búra fún anybody kí n tí mo ń sọ yẹn kó má jẹ́ tòótọ́ because mi ò lọ́ṣẹ́ tán fi ń wèpè mi ní mi ní nǹkan kan tí mò ṣe yàtọ̀ sọ́lọ́run tí àlámì bá sùn sọ́lọ́run ni màá bá sọ tí ò bá sùn sọ́lọ́run màá bá sọ omi bí ìyọkọ ẹ ṣe lọ lọ́tọ̀ tó ti ń sọ̀rọ̀ yẹn ìwọ náà try kó lọ kúrò lórí mi ní kó má sọ̀rọ̀ lórí Facebook lọ sọ̀rọ̀ ní àwọn ní tó bá fẹ́ lọ sí TVC wọ́n máa gbà ẹ́ torí pé and you understand tó bá dẹ̀ lọ sí channel tó bá lọ grant this your interview ó To gbọ́ grant interview kan wọ́n lè ṣe analysis yẹn fún oṣù mẹ́fà tí wọ́n ti ní parí ẹ̀ say your truth to away, èèyàn To bá jẹ́ pé kó o bẹ ẹ̀bẹ̀ ni ó ń gbọ́ má kàn o ní bíbá yìí kò sí dnhs wọn ò bí ẹ dáadáa tí àwọn èèyàn bá sọ lórí social media kan máa sọ fún ẹ ló DNA test tí Nàìjíríà police bá fẹ́ kó ṣe DNA test lónìí àbí Nàìjíríà gọọmẹ bá fẹ́ kó ṣe DNA test lónìí kò sí bàbá ńlá blogger tó lè sọ pé wọn ò ní ṣe ta ló máa jẹun tájá má máa jùrù ta ló ń jẹun tájá ń jùrù ta ló fẹ́ máa jájá ní mọ́ṣáláṣí tó fẹ́ máa lọ bàtà lè mọ́mú kò nílè pọ́tíbù náà gbogbo àwa tá ń sọ̀rọ̀ yìí tó bá pẹ́ tó bá yá máa gbẹnu kúrò bẹ́ẹ̀ nítorí pé Mohbad gan kò ṣe bí wa táwọn ẹbí bá dẹ̀ wá jókòó tó máa sọ pé a máa jókòó lónìí o okay we want to even forgive ourselves ìyá Mohbad ti pa irọ́ torí wọ́n ní kó pa bàbá Mohbad gbé irọ́ kalẹ̀ nítorí pé òun náà rò pé nǹkan tó máa sọ lélẹ̀ láti defend ẹnìkan everybody now defending themselves you understand me ìmẹ̀nú bí kò lè jójú kò lójú tó mo bèrè níjọ́ ìṣọ́pẹ́ pé Wùmí ó wẹ́ pé mo bèrè náà pé Wùmí o ṣé orúkọ ẹ wà ní petition gbà tó ń kọ petition pé wọ́n ni ìgbà tó bímọ ṣó wà nínú àwọn tí wọ́n ti torí ń ṣé orúkọ ẹ̀ náà kọ sínú petition orúkọ ẹ̀ náà dẹ̀ kọ sínú petition kò bí ìpòrí ẹni náà ló ń ṣiṣẹ́ ṣó ti yé ìgbà tó ń sọ pé àwọn èèyàn wá pọ̀ sí i tó wá ní wọ́n pa Mohbad that's all stop we don't want to be there's no sin that cannot be forgiven i'm not saying they should be forgiven but there's no sin that cannot be forgiven but don't go to Bukky all your opponents all your enemy for now Bukky Jesse is speaking for them go to higher authority and speak your truth and stop doing yamayama on the social media like eh, you are creating content they are making money from you it's not the money the money bullshit the money but the way you are even talking ó máa tún sọ̀rọ̀ bí arúgbó Wumi ó ń sọ̀rọ̀ bí tí bá gbóhùn ẹ̀ nígbà míì báyìí màmá ni à ah, ó dàbí ọmọ twenty four ìyẹn mi pé tó bá gbọ́ pé Wùmí abí sígboro àtọ̀ nígboro ó dàgbà sígboro ọ̀ríjínà ọmọ ìgboro ìtànáṣánà ọmọ ìgboro ohun ẹ̀ ó gbó kíra kíra ohun ẹ̀ gbó kíra kíra Wùmí ọlọ́run elédùnmarè ń bọ̀ àwọn funny funny things tó ń ṣe yẹn it's no funny o case of Mohbad it's no funny go and do the need I mean the necessary things àwọn ayé fẹ́ gbọ́ ohun ẹ ègbè tó ń sọ tó ń ṣépè fún Liam yẹn èpè tó bá tún ṣe fún Liam ìwọ ló máa forí gbé wù mí má máa ṣépè fún Liam mọ́ tẹ máa bìlí pé ẹ fẹ́ trade Liam fún ikú burúkú irọ́ lẹ́ máa pa o. <laughs> kí ni mi sọ fún ẹ Wùmí tó bá dẹ̀ lóò ní sọ tó bá ṣépè fún ẹ bẹ́ẹ̀ náà tó fẹ́ kọ́ máa mú lẹ́sẹ̀ títí. you ask for forgiveness tó bá jẹ́ pé ìjà wà nínú ilé lẹ́yìn tẹ̀ ẹ̀ kúrò nínú ilé bọ̀tí pé prime boy àtẹniyẹ ọjà ìyẹn lè ṣe eré àti mo fẹ́ treat fún ẹ prime boy àti ọkọ ẹ wọ́n jà ọlọ́pàá sọ ní ti prime boy náà oníjà yẹn ò le kì í ṣe ìjà tó le títí prime boy náà sọ kó tó di pé wọ́n mú pé odise is the one that kill his friend that they always fight like that his fight is not even serious I even told them that he's going to call me because after fighting you know. <sighs> màá gbé ọ̀rẹ́ kan màá máa sọ̀rọ̀ tàbá ti ń sọ̀rọ̀ máa dédé nà mí àbí a kò máa wòyọ̀ ìṣẹ́ sí mi wọn ò bí ọ̀rẹ́ yẹn dáadáa. táwọn yẹn bá dẹ̀ fẹ́ pààyàn sọnù àwọn ọ̀rẹ́ náà àtàwọn close mọ́yàn náà náà máa ń lò àwọn tó bá close mọ́yàn tó bá lè pààyàn náà náà tó bá close mọ́yàn dáadáa náà máa lò. so ẹ̀yin tí ẹ ń sọ̀rọ̀ lẹ́ǹkan sí gbogbo yín Bukky Jesse nìkan ló wà lára tó tó mi tí mo rí tó ṣépè gidi pé gbogbo àwọn tó ń fàlè fún justice for Mohbad wọ́n wá ń ṣépè fún un. Ah. táwọn tó lọ wọn bá sọ pé wọn ò fáìtì mọ́ tíyàwó mi bá sọ pé òun forgive dán lé mi kò sí nǹkan tẹ́nibọ̀dì lè ṣe sí torí lórí social media kì í ṣe anyway jẹ́ ń gbé dákẹ́mbẹ̀ a kì í sọ̀rọ̀ tán another day. gbogbo wọn pátápátá àti àti prime boy fúnra rẹ̀ àwọn tó ló nà án bíi Sam Larry Naira Marley gbogbo wọn ni wọ́n dárúkọ àti yahoo àmì yahoo mi ṣẹ̀ ń sọ̀rọ̀ lẹ́nu jọ́ mẹ́ta àti àwọn bàbá wòmí ló kọ́kọ́ sọ nǹkan tó ń sọ pé kó sọ nìyẹn àbí wọ́n fẹ́ sọ pé wọ́n ló bàjá ni ẹ ká sọ pé àwọn tó nà yẹn náà ni nǹkan tẹ́ ẹ sọ nìyẹn ìwọ náà wà náà àwọn tó ṣe ìyẹn ìwọ prime board má gborúkọ mi lọlé ológun o ẹni bá gborúkọ mi lọlé ológun máa ṣòfò ní o ẹni bá gborúkọ mi tó bá porí mi níbi tó bá porí ọmọ mi níbi ọlọ́run jọ jẹ́ kẹ́dà bẹ́ẹ̀ ṣòfò ẹni bá gbàgbára ìkà kan sílẹ̀ tó bá sáré mi sí olúwàjọ́ jẹ́ kí ilẹ̀ gbé ẹ̀dá bẹ́ẹ̀ mi ní wéréwéré o má jẹ́ ká burú ràn mi má jò ká anything fún ọ̀rẹ́ irú èèyàn bẹ́ẹ̀ lè ṣe anything fún yàn ní society okay hmm. wọ́n dẹ̀ sọ pé torí ọmọ ìwọ ló ń sọ ọ́ sìn yín o pé torí ọmọ ṣùgbọ́n ní bìgínì o ẹ dárúkọ pé ọmọ yẹn ọmọ ọlọ́mọ ni o kí ló dé ń sìn tẹ wá sọ pé ọmọ ọlọ́mọ ni ó ní ìwé ṣá bóyá ìwọ náà dẹ̀ sọ tòótọ́ ṣá ṣùgbọ́n wù mí ṣé o mọ̀ pé wọ́n ti ń sọ ọ̀rọ̀ ń sìn ìwọ ò dẹ̀ tí ì sọ kókó táwọn kan dẹ̀ sọ fún ẹ pé wo kíní kan díẹ̀ ní àníṣe kí ló wà ń bẹ̀ tí ò ti bẹ̀ kúrò ṣebí tóyìn ni wọ́n sọ ń yọ yẹn tóyìn kan ó wà ní ọkọ ọmọ tó bí gbogbo ẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin àbí mélòó ni ọmọ yẹn tún jọ ọkọ kò sí kankan tó jẹ́ ti bọ̀bọ̀ yẹn bẹ̀ àwọn ọmọ yẹn jọ máa yẹn bí ẹni máa kú gbogbo DNA test ṣe tóyìn tí wọ́n gbé lọ sọ́dọ̀ Mr. Oríyọmí Hamzat ọmọ mẹ́rin tẹ́ni ẹ̀ bí tó rò pé ẹ̀kan kò sí kankan tó jẹ́ tọmọ tẹ́ni ẹ̀ àwọn yẹn dẹ̀ jọ yẹn bí ẹni máa kú so kí wà ní. ẹni àwọn gbogbo ayé dẹ̀ sọ fún pé bí ọ̀rọ̀ ṣe rí gan ọmọ yẹn jẹ́ tiẹ̀ kò jẹ́ tiẹ̀ tó lóun ló ń tọ́jú wọn òun ló ní ẹni tó bá ti tọ́jú ọmọ ló lọ́mọ Mohbad ló tọ́jú ọmọ òun ló lọ́mọ. so ìyẹn bó ṣe jẹ́ o à ń lọ báyìí wa máa tún padà wá ẹni bá ní ọmọdé náà nìkan là ní débá ẹni bá ti ń bẹ búkìyè ẹ sọ fún kó yẹ ṣépè fún Liam mọ́ tó bá ti ṣépè fún Liam èpè dé la máa ṣe fún un. Hmm torí lórí ọ̀rọ̀ Mohbad ń sìn wọ́n dá mi dúró mi iṣẹ́ gbogbo àkáǹtì mi yìí gbogbo ẹ̀ ló wà monetize tẹ́lẹ̀ kò sí kankan tí mi bá tiẹ̀ gba monetization mi kó máa ń lọ bí iṣẹ́ ẹni tó bá torí pọ̀ ẹkùn ara òkè rọ̀ ẹ̀kọ́ kan láwọn kan sí báyìí ṣé ti rí bẹ́ẹ̀ akọ̀sọ́ náà nítorí pé ẹ ń bùyà Mohbad ẹ fi ya Mohbad lẹ̀ o ṣé ti rí ẹ fi ya Mohbad lẹ̀ o. mi ì dẹ̀rù pé Wùmí ti sọ pé òun kọ́ lòun pa Mohbad kó ṣòun bàtà wọn tó pa Mohbad wọn ni wọn ṣe sọ apanimagbowó mm, bye for now any pleasant night ẹni tó fún mi star o kó lóun bá mi star ayé yín kó má gba star kú láyé yín kó má jẹ́ kó gbóyin wọ̀kù ojú òní tì yín o let us say no to this cause bully Wùmí tó bá ti lọ sọ̀rọ̀ yẹn tó ti lọ sọ bá ṣe máa máa defend náà tó sọ gbogbo nǹkan tó rí anything tó bá jẹ́ o ti sọ pé tó bá jẹ́ court ni tó bá jẹ́ pé initiation ni wọ́n fẹ́ ṣe ń jọ yẹn tó kẹ́ tran gẹ́gẹ́ lẹ́yìn tí wọ́n tán ti nà ní kòròdú bó jẹ́ kó pọ̀kan náà ni kó sọ fún wọn pé tó bá jẹ́ pé ọwọ́ ló ti gun gbogbo nǹkan tó bá ṣe bó jẹ́ kí ní ìrìn wàá sọ ẹ̀jẹ̀ tán náà rí bóyá lẹ́yìn ìgbà tó kú tán ni wọ́n padà wá ṣe ẹ̀jẹ̀ ni wọ́n padà ṣe nǹkan kan sọ gbogbo ẹ̀ Wùmí wọ́n sọ síbẹ̀ kan kú síbẹ̀ torí a bá sọ̀rọ̀ a máa kú tá a bá sọ a máa kú so kúkú sọ kò lè kú kó ba kú re ṣùgbọ́n báyìí for now ẹ ṣe gan ni o ẹ ṣe tẹ wá o ẹ ṣe wò mí tọ́rọ̀ yẹn dùn mọ́ yín létí ọ̀rọ̀ mi ò ní kó létí yín o ẹ máa wá màá sì máa bá yín láyé àtàlàfíà o a ò ní gbọ́mọ sí o rí wa ní gbàgbọ́ o ogun ológun wàhálà oníwàhálà ò tiwa o a ò ní lásídẹ̀ǹtì o a ti ṣe ọdún good friday lánàá abílẹ̀ ní àtúnṣe tọdún tó ń bọ̀ ẹ̀mí kan àti àlàáfíà ọ̀run yóò fi fún wa mọ́tò wa ò ní gbókìtì a ò ní parẹ́ máyé o hmm. ìyà ò ní jẹ wá o orí ò ní gbàbọ̀dé o a nira padà sí burúkú o ẹ ṣé.